báyìí nísìn ńgbà tó tún lọ ọlọmọ ọlọmọ báyìí nísìn ajáde nù ilé àìgbé gbèsè bàtà bíi mélòó kan ọtí lọ ọlọmọ sáwọ àjòkò kalẹ̀ báyìí ni èèyàn máa dákẹ́ ọfọrùn rọ. inú ti rẹ̀ mi ó ti sú mi o. wọ́n mọ̀ tí ìjì oṣù ọ ibi tí wọ́n tún júwèé fún wa jẹ́ adébẹ̀ èmi náà sáwọ ọ̀ràn. Èdùmàrè bolójú rẹ̀ wà o látọdún mẹ́fà ṣé wọn lóyún mo bá wọn lóyún àbí wọn kì í bímọ fẹ́ bá wọn bímọ. ó ti sú mi olúbodè ọ̀hún ó sì ṣílẹ̀kùn àlejò ń bọ̀. ẹ ọlọ́run ní jẹ́mi orí ń tọ́ sọ ọlọ́run ní jẹ́mi ọ̀rá burú ọ̀fẹ́ dá mi lójú àbí kí ni kí n ti pe tèmi láàrin ìlú yìí ọ̀fẹ́ sọ mi lórúkọ tí wọ́n sọ mi. dákun torí ọlọ́run àyà mi ojú ò ní tì ọ́ mo mọ bí tí ń ṣe ọ́ àmọ́ owó kan tí ń pọ̀ gẹ̀dẹ̀ ní ìjára ó ní ara ò ní ní ọ́ dákun ìwọ náà ó ti ojú ti ń ti èmi náà láti bí ọdún mẹ́fà wọ́n ti ń pè mí lórúkọ tí ì ṣe tèmi wọ́n lókùúta níbẹ̀ nú ìyàwó mi kò sọmọ ńbẹ̀ kò sí tí wọn ò tí ì sọ kétí mi yọ ọgbọ́n tán dákun játúndé ibi tí wọ́n wí kásá abólógun ti wí. mo ti bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. dáadáa ni ó ṣẹlẹ̀ já lọ rẹ̀ mo mọ́ra dákun dákun. kí ni mo ṣe o kí ni mo ṣe o kí ni mo ṣe kí lẹ́ṣẹ̀ mi ọ̀ràn wo ni mo dá kí ni mo rà ó. dákàrà wọn fi dórí akáyín tó dé gúngún ọ̀ràn wo ni mo dá èmi ò mọ̀ ṣé a kì í lóyún ni mo lóyún àbí wọn a kì í bímọ ni mo fẹ́ bímọ ni Èdùmàrè ó jẹ́wọ́ o. àlejò ń bọ̀ o oníbodè tẹ́wọ́ o àlejò ń bọ̀ o ni mo ṣe o. ẹ pẹ̀lẹ́ o ọlọ́run ó sọ ìyàwó ẹ láyọ̀. àmín àmín. gbéwé ṣe jábọ́ lára gi tí ènìyàn lára kò ní ní ìyàwó ẹ lára. àṣẹ àṣẹ àṣẹ àbẹ́gbọ̀ ẹ dákun ẹ jẹ́ nfẹ́ ọ̀rọ̀ kan lọ yìí. mọ̀ ń pẹ́ dákun. ṣé ẹ wà á rí àwọn olórí burúkú àdúgbò wa ni adìẹ tí ń sìn láti kéke bó sì ń dàgbà tán lọ bá pamọ́ pípamọ́ tí ó pamọ́ ìyá bá kú. ọ̀rẹ́ burúkú nù ọlọ́mọdé àríyá ìdá. ìyàwó rẹ̀ ọmọ ni kú toyún toyún. àmín àmín àmín ṣeun ṣeun dúpẹ́ yọ̀dà. nígbà mo wá tọ́jú àwọn ọmọ adìẹ dàgbà tán kí n jèrè wọn yẹn bá já wọn náà kú. ẹ là ló yẹ kí mo lè fẹ́ fún wọn. kìnlá pampara mú ẹ ló ṣe fún wọn. kí ló dé. ọbẹ̀rẹ̀ ọ̀rọ̀ nísìnyí mo rò pórí rẹ̀ pé ni. orí tí mo wà orí bíyàwó mi ti ń dúró mú ọwọ́ àti ẹ̀fọ́rọ̀ adìẹ dá mi dúró nǹkan ń bẹ lára rẹ̀ ṣé bá díẹ̀ rẹ ni wọ́n sì jẹ ṣé bá díẹ̀ lórí mọ́ wọ́n gbé wọ̀ náà fún ẹ wọ́n gbé ọwọ́ ó ṣe ọ̀jẹ̀. kí ló dé. adé ló dé. tí adé tọ́ báyìí náà. àlàbí mo fẹ́ sùn. mo sùn mo sùn ó. yóò sùn ọ̀rẹ́ ni yóò sùn. ìwọ lọ́rẹ̀ kọ̀rẹ̀ ìyàwó mi. ìwọ lọ́rẹ̀ kọ̀rẹ̀. mo ṣe o. ìyá àlọ́ mọ́jọ́ pọ̀ lọ́jọ́ ọmọ ọmọ ṣẹ́gi sí alákọ̀ọ́lọ́ kí ni mo ṣe o. kí ni mo ṣe kí lẹ́sẹ̀ mi ọ̀ràn wo ni mo dá kí ni mo rà o lákàrà wọ́n fi dórí akáyín tó dé gungun ọ̀rọ̀ wo ni mo dá èmi ò mọ̀. ṣé a kì í lóyún ni mo lóyún àbí wọn a kì í bímọ ni mo fẹ́ bímọ ni Èdùmàrè o. tí n bá mẹ́nu mi tí mo gbóbì fún yín ẹ mọ̀ jẹ́ òtó rẹ̀ nù mí rùn àmọ́ tí n bá yín sọ̀rọ̀ ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ pé àlà funfun gbòò làwa ni látòdì ọ̀run làwa ti wáyé ẹ̀yin wá yóò ń dọ̀tí oníranù ẹ̀yin wá jòyè kẹ́ ẹ mọ̀ wọ́kùn ìka kí lẹ̀ ń wá kí ni jó yín lọ́wọ́ tẹ̀lé fi jólẹ̀. ìwọ la gbàgọ́lọ̀ tọ́nú wọn kì í ṣèwọ ló ń kó wọn jáde ni ìwọ ìwọ ló so lórí wọn àbẹ́ẹ̀ ṣèwọ ni. bóòlù ti a rí òun ló ní pé kí n sìn òun lọ mo sì ti dábọ̀ rẹ̀ fún títí pé mi ò lọ àmọ́ gbà tó fẹ́ díjà rẹ̀ láàrin mi àti ẹ̀ tó yẹ kí n ṣàánú rẹ̀ tó yẹ kí n sì sìn lọ. ń gbọ́ sẹ́wà ló gbọ́ sí lánàá bó ló ti jẹ́. ìyá wa kò rí bẹ́ẹ̀ mọ́ládé ló ní kí n lọ bọ́ ọmọkùnrin yẹn. ee ọ̀sùn ò ń gbọ́ mọ́ládé bò ní tiẹ̀ ìwọ lóore gbẹ̀yàn fọkùnrin. ìyá wa kò rí báwọn ọmọkùnrin ti ń kọjá lọ ọmọkùnrin mọ́ aláàtìṣe ni mọ̀mọ́ àti ṣe ara rẹ̀ ò torí mi ti gbowó lọ́wọ́ rẹ̀. kó wá rè ṣe kínú wa sọ̀rọ̀ kó lọ wá rè ṣe ń bẹ́gbà tó ń ti gbowó. ìgbà tó sẹ́yìn pé òun ti gbowó lọ́wọ́ rẹ̀ mo sì fẹ́ dójú tì lóye kí n gbà fún lẹ́ẹ̀kan. ẹ ṣèyí o ó gbà fún lẹ́ẹ̀kan. ṣé wàá rẹ̀ yàn yín jọ̀sùn lólè àbọ̀ á bá lọ̀rọ̀ yín. ẹ dákun lé ọ̀sùn àgọ́ lé ọ̀sùn. ẹ wo ẹ dìde ẹ wẹ rèé má lè dùn wọlé. Thank you ẹ máa rọra o ẹ máa rọra. bóò ló ti á rí. ẹ dákun ẹ ṣàánú mi wọ́n júwèé bí fún àní ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà ìyàwó hmm, mi o. kí ló wá ṣẹlẹ̀. ó rọbí ni ó sì ti pẹ́ díẹ̀ títí ń rọbí. ó ti tó gbà wò. Ah, ìyàwó ti pẹ́ díẹ̀ o tó ti wà lẹ́nu ká máa rọbí jojúmọ́ jojúmọ́ yìí kò sí bí oṣù kan báyìí ló kù tí èèpọ̀ ọdún mẹ́fà. ẹ eh, ọ̀sùn ọ̀sùn. ẹ bí gbogbo àwọn èèyàn ti máa ń ṣe yíyan bá gbọ́ náà rèé yẹ ọ̀sùn ìsànú mi ti náà dà. àwọn tí wọ́n júwèé bíi náà wọn ò parọ́ ọ̀sùn ṣẹ̀ǹgẹ̀sí olóyè ayọ̀ awẹ́dẹ kó o tó wẹ mọ́. téèyàn bá wá bẹ́kún wọlé ọ̀sùn yóò rẹ́rìn jáde ni ọ̀rọ̀ yín ò dayọ̀ ọ̀sùn ṣẹ̀ǹgẹ̀sí olóyè ayọ̀ yóò tú u lẹ̀ lérọ̀rùn kẹ́ ẹ lè mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ ń bẹ ìyá yín ni ó ti bímọ ní ìsìn ó yẹ wọlé rẹ bá ń pẹ́ kòkò wá ọ̀sùn ni ó ṣàánú rẹ ọ̀sùn ni ó ó ṣàánú mi. Ah, ọba òkè ò gbàṣẹ yín ṣe bíbí la bí mi ẹ ràn mí lọ́wọ́ ẹ jẹ́ n bí tèmi. alágbára ah, elédùà ó bí tiẹ̀ náà agbára ah, elédùà agbára elédùà ẹ mú dúró. ìsànú bí ajíkọ́ náà yóò dá ọmọ ìṣèjì èsì tí ó jókòó díẹ̀ ó ti rìn jìnnà ó ti dààmú. ojú ọ̀rẹ́ bá ara ó tù ú. ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ sí olóyè ayò. awẹ́dẹ tán kó o tó wẹ̀ mọ́ ọ̀ṣun tó bá lo kókó o dé o tó o bá wá rodò kó o bọ̀ tá a bá fẹ́ mọ lójú àmọ́ ríran ni ojú mi o ojú mi o ojú mi o ojú mi o ẹ ojú mi sọ̀rọ̀ ojú mi ni ẹni ẹ̀rí ni àwọn òṣèkárí. mi ń sọmọ ilé ọmọ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí ọ̀dà mi mọ̀ bí wọ́n kà á bí mo ṣe pa yín lẹ́yìn àwọn o ní pa ẹ̀dá mi jẹ́ nǹkan ọmọ ìdáná òwúrọ̀ la jẹ́ pa ẹ̀ pa. àwọn òṣèkárí. ẹ̀yẹ àwọn akẹ́kọ̀ọ́rin. ẹyẹ ọ̀dàlẹ̀ aṣẹ́nu ṣòroro. ìyá ayé kan ò pa ní rí o. àwọn ènìyàn ló fàjọgbọ́n lẹ́sẹ̀ o. ẹni bá ṣe ayé àríjà ayé. àwọn ẹmọ ló lọ sọ àfi ló lòrú. aká tí à ń pọ̀ sán. àdìsá ewu làmọ̀ràn bí ní ọ̀yọ́ tó rí kété omi lórí mi tó lóko mọ̀ ń lọ àbódò sáàmà náwó tèmi àtìyàwó mi wà nú ẹ̀ eh, kí ni mo ṣe fẹ́lẹ́ dùà ìmọ̀ tí mo fi ṣẹja tó ní mọ́rin nù mú ìmọ̀ tí mo fi ṣáàdì òkòkò tó ní mọ́yọ̀dún àbá òun sèmi nìkan ni. kéèyàn ọmọ ìdí oyún ọdún mẹ́fà káàkiri ibi tí a júwèé fún àlá tí ń bọ̀ báyìí nísìnyí ngbà tá a débẹ̀ mi ò rírun tí mo tún rí ìrí láyé mi ò kójú ó sì ta po o láì gbé kaná ojú yọ báyìí ta ni wọ́n fẹ́ẹ́ mú alẹ́ tán la tó ń bọ̀ báyìí à ń wọlé lò bí àti àwọn mi tún máa lọ wojú ara wa ní báyìí kí mo fẹ́ ṣe kí mo fẹ́ ṣe. alábí iná ò tán láṣọ ni wọ́n sì ní bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ń tán lè kanná alábí ẹni tí ń pè yín ò dákẹ́ ẹ má sọ pé gbàgbọ́ ya o ó yẹ jẹ́ àjọ́dọ̀ bàbá gbọmọlá. èmi ò lọ́bì kankan Ah, ọba jídára lẹ́lẹ́dùnmarè ọba tó dá ẹjọ́ fi mí dára tó bá wùn bó bá wùn ó lè pa mí èmi ò lọ́ọ̀bì kankan ẹ bọ́kùn òkú kọjá ikú ẹ jẹ́ mọ́ ọba lọ. wúrọ̀ ọ̀la ah. wúrọ̀ ọ̀la dùn dákun ojú mi wúrọ̀ ọ̀la ọ̀ ní dààmú ah. dákun ṣàánú mi bó o bá lọ lọ ní sí ó tó bẹ́ẹ̀ á ti dààmú jìnnà èmi náà mọ̀ àmọ́ bàbá lọ ayé ó padà mọ bú akíyanjú èbì kan fún wa jẹ́ àti ẹ̀ wò hmm? àṣálẹ̀ lọ mọ ojú ara wa ń lé báyìí náà ọ̀nà àbáyọ náà là wọ́n wá hmm. àtisá ọ̀rẹ́ mi. ẹ wo ara ní kí mo ṣe ooo kí ni mo ṣe ooo kí ni mo ṣe kí lẹ́ṣẹ̀ mi ọ̀ràn wo ni mo dá kí ni mo rà o takara wọn fi dórí akáyín tó dé gungun ọ̀rọ̀ wo ni mo dá èmi ò mọ̀ ṣé a kì í lóyún ni mo lóyún àbí wọn a kì í bímọ ni mo fẹ́ bímọ ni Èdùmàrè ojú ẹ̀dá o ara òun ni. ẹ rántí pé ẹ fi mí lé o ṣe àpéyàwó àṣẹ̀ṣẹ̀ gbé ni mí baálé mi ṣàánú mi o. Hmm, bẹ́ẹ̀ ni èmi náà mọ̀ pé ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé ni ọ́. ìwọ náà wo tí ìbá ṣe pé ibi tí mò ń lọ yìí ó ṣe kókó ó ṣe pàtàkì ìyẹn kò wé mi náà kí n fi ọ́ lẹ̀ ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ má lọ. àbọ̀yè bọ̀ ṣiṣẹ́ o sí ò sí mo mọ̀ rí ọ. ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tíyàwó rẹ̀ ti ń rọbí tí ó bí wọ́n ti délé ìyá ọ̀ṣun omi tútù odomi gbígbóná ó bu ilé yọsùn lójú ojú yọsùn ti fọ́ o wọ́n fẹ́ lọ bokun so ni mo pàdé wọn o. ǹlẹ́ o arábìnrin. owó bàbá. oyún tó wà nù rẹ ti tó sùn pa mélòó. Ah, bàbá ọdún mẹ́fà gbáko lóyún ti ń bẹ́ẹ̀ nù mí. Ah, mi bí o ẹnìkadà ni wáyé kó ṣàánú rí. ọdún mẹ́fà. ọdún mẹ́fà ni o kò sí ní tá a ti ṣe wọ́n ní abẹ́gun ilé abẹ́gun ilé wọ́n ní abóòsà ọjà abóòsà ọjà wọ́n ní abolúbọ̀bọ̀ ti rí bọ̀ bá bẹ́ẹ̀ bọ́ tí ì sẹ́nu gbogbo ẹ̀ náà lábọ̀ kọ́ náà ní bí ìgbà wọn fẹnu ọgọ̀ ọ̀gùn lẹ̀. ẹ wá gbọ́ níbi tẹ́ wọlé tọ̀ yìí ibẹ̀ náà ni yóò ti dópin yóò sì bí tinú rẹ̀ n ó jẹ́ kẹ́ mọ̀ pé èmi ojú pé kókó má fọ́ àrẹ̀ mọ́ dìgbò lugi kankan bàbá ojú kókó bí èso bẹ́ẹ̀ pẹ́ èmi ọlọ́rọ̀ mọ́ dìgbà bọ́ lọ́wọ́ ẹni èmi ojú pẹ́ ṣẹkẹrẹ mọ́dà ògbẹ́ni omi tútù tó ń yàn sàrà ìsàrà yìí ẹ wọ ẹ fọkàn yín balẹ̀ ẹ wò ẹ mọ̀ bọ̀. tiẹ̀ náà ó da ọ sí. ẹ wo ẹ fọkàn yín balẹ̀ ọ̀rọ̀ yín ti da yọ̀ bí ẹ dé yìí. àti ṣé tí náà dà wọn ni àfọkànbalẹ̀ sọ pé. ẹnìkan ìfòyín sẹ́nu kó rojú kókó ẹnìkan ìfìyọ̀ sẹ́nu kókó sí ẹ̀rín yàgbá bùtùbùtù gi tọ́gàdẹ́ bá pẹ́ tinú rẹ̀ domi ni níṣẹ́jú ògìrì sá lásẹ̀ jẹ́sùn ọmọdún ẹnìkan ìfọ̀ àbádá àpálí ìlì ńjẹ́ owó ẹ bá bí tẹ́ńjọ́mọ̀ ní dìde tútù là bálé olúwẹrin tútù là bálé ègbè ẹ̀rọ ẹ̀rọ bálé mi ẹ̀rọ. ọ̀dà bẹ́ẹ̀ ah. ẹ wo ó ti yé mi ṣe eré mi tẹ́ ń wò yìí ah. èmi lọ kó so bẹ́ẹ̀ sì ni pẹ̀lú èmi lọ kó àjẹ́ ọkọ emèrè pọ́nbélé ṣẹ́rí oyún tó wà nù rẹ̀ yìí emèrè ló wà nù rẹ̀ lónìí wá ni ó dópin ẹ tẹ̀lé mi. ìwọ lọ gbé kinní nù dé ẹ tẹ̀lé mi. Ah. kọ́ máa bọ̀ wọ́n ń bọ̀ lọ́mọ títí ń pé mẹ́rin káàkiri. ẹ wo ibi tá à ń wí ládé yìí. sórí ibi tá a dé dúró yìí emèrè burúkú ti ń dọ̀ ọ́ láàmú ibi tí wọ́n ti ṣèpàdé rèé o lónìí wọ́n jẹ́ kó yé wọn yìí pé kánákáná ti nà ọmọ ẹ̀gà ìjà ti dé lónìí ni wọ́n tù ọ́ sílẹ̀ ẹ̀yin tó la yẹ ìbà ẹ̀yin tó lòrú ìbà ẹ̀yin tó la gèdè méje ayé àtọ̀run ìbà ìbálùkọ́sọ tí wọ́n gbọ́dọ̀ fojú síra wọn ìbálùbẹ̀ bí afọ́jú lókèlókè ìbàlọ́wọ́ ẹ̀yẹ yẹmi òṣòròmọ̀ fìyà panimọ̀ ògún olókìkí òru mo ṣèbà lónìí ẹjọ́ ojú mi ṣe ọ̀parun gẹ̀rú hɔn nisɛnugbɔ gɛru hɔkparu gɛrɛrɛ nisɛbɔ nɛgɛrɛ lɔdifa fɔ alalɛlɛ tí jẹko tí jẹyọ olúborí ajé o oníborí ohun gbogbo ara ní sílẹ̀ kò jò sílẹ̀ báfẹ́fẹ́ báfẹ́ gbogbo ẹyẹ pátápátá fòǹfò wìwì ẹnu mi kasa iṣẹ́ mo dò sẹ́ lónìí mo dirun mọ́lẹ̀ tí gbé ní bíbí kalokolo ẹ̀yin amẹ́rí agẹdẹ méje ayé àtọ̀run tí n bá pè ńlá kọ́kọ́ tẹ́ ẹ jẹ́ mi ẹ̀dẹ̀ wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ẹ̀dẹ̀ láàmù tí jẹlẹ́ bá ògiri ẹ̀yin amẹ́rí ọ̀run o àkọ́kọ́ yín rèé adéyé onísanwó ẹ̀tíkẹ́ adéyé onísanwó ẹ̀jíbọ̀ rẹ nílò àfẹ́kẹ́ lọ́mọdé yé fẹ́ náà àràkà bẹ́ẹ̀ lóòrùn náà bọ́jọ́ bá yọ tọmọdé tàgbà nírí ìgbà kejì náà ẹ̀yán mẹ́rin ọ̀run o. ògùn ní ọ̀pẹ ọmọ àgbẹ̀nà ògùn ní ọ̀pẹ yìí sago olùkóso ọ̀ya gbogbo yẹn dìde ẹ̀ dìde ẹnìkan egun kíkọ ká ẹnìkan gbẹ́sẹ̀ kàjà o odijọ́ tẹ bá egun kíkọ ká odijọ́ tẹ bá gbẹ́sẹ̀ kàjà o kẹ́ẹ̀tọ́ rí mi mú ni mo pè é lónìí kẹ́ẹ̀ jẹ́ mi níwò tèmi ẹ̀yin mẹ́rin ọ̀run o yé yé yé ẹsẹ̀ mi o yé yé yé yé yé yé yé kí ni mo ṣe o kí ni mo ṣe kí lẹ́sẹ̀ mi ọ̀rọ̀ wo ni mo dá kí ni mo rà o dákàrà wọn fi dórí akáyín tó dé gúngún ọ̀rọ̀ wo ni mo dá èmi ò mọ̀. ṣé a kì í lóyún ni mo lóyún àbí wọn a kì í bímọ ni mo fẹ́ bímọ ni. Èdùmàrè ojú rẹ̀ dá. ẹ̀yin mèrè ayé rè é mèrè ọ̀run kí ni baálé mi ṣe fún yín tádì yẹn bá fẹnu gbéná àgbéjúlẹ̀ ni àgbéjúlẹ̀ ti gé léra ó yá pòórá. baálé mi baálé mi. yéé. dèdèdèdè lójú ọ̀nà mo fẹ́ wọlé ní tèmi ìdarí sọ́ọ̀gbọ́ pé kọ́ dìde lójú ọ̀nà ni hmm. ọ̀rọ̀jú pọ́tọ́ ọ̀rọ̀jú pọ́tọ́ ní ìsìn bí ti rínu káwí fún ni ká gbọ́ ní ìsàwọ̀ olé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà ní ìsàwọ̀ olé ìjẹ̀ṣà sáàmọ́ tó ní bá gbé kámọ̀ tọrọ ọba rẹ̀ ní sọ ìwọ wúrọ̀ lánìwọ̀ sẹ́wìn fún ọ tó yéèrìnrú yéèrìnrú yéèrìnrú ló délẹ̀ yìí. ọdúnlẹ̀ tán ń sìn o sì dá sọ́run ara rẹ nìkan ọwọ́ à ń pin bí olókè ilẹ̀ àpọ́sùn lọ rí sẹ́yà àpọ́n ọmọ pé taro òun là ń sọ fún nígbà tí mò ń kìlọ̀ fún ọgbà náà lọ́hùn ká lọ gbọ́ yí ọba yìí nìsín tani gbogbo ìlú ìtì ń ọdún mẹ́fà káàkiri ara lọ ìrẹsẹ̀ rẹ padà jọlọjọlọ ọfà lórí onílé ọfà lórí àlejò ìdààmú wo ni ti dà lórí gan wúrọ̀ lásọ fún mi ìwọ ló wà èmi ní ń wẹ̀ fún ọ èmi ní ń fọṣọ tó ń wọ̀ bọ́ọ̀ fẹ́ jẹun èmi náà ní iṣẹ́ kankan ò lè dá ṣe wàhálà àánú lẹ́nu dákun lórí kọ́ wa lè bímọ yìí ń bo ní ti dààmú dé o ó ti sú èmi mo sì wà kò sí tí mo tún fẹ́ ṣe mọ́ sọgbọ́n ká ẹ má bàyé mi jẹ́ ibo ló fẹ́ kí n lọ tí tí lọ. adélé yọ ọ̀sùn ojú yọ ọ̀sùn yọ pò lórí bó ṣe fẹ́ bímọ yìí náà ni wọn náà sáré adọ́dọ̀ àgbọ̀mọ̀là àgbọ̀mọ̀là ìrún lẹ́sẹ̀ lórí pé wọ́n fẹ́ bímọ tí wọ́n wá ń lé wa bí ajá wọ́n wá ń lé èmi èmi wọ́n lé mi káàkiri kẹ́mi ọmọ lọ lórí ọ̀rọ̀ títí ẹ ó ti sú èmi náà bí mo ṣe wà yìí o ẹ má pa èmi o sọgbọ́n àti wà àtọmọ tó fẹ́ bí ẹ má pa èmi ẹ jẹ́ kẹ́mi náà fẹ́ dọ̀ lórí ọ̀rọ̀ kẹ́mi náà gbẹ kí n tiẹ̀ gbádùn ayé mi bí n bá bímọ bí mo ṣe wà yìí kí n bá làáfíà bí mo ti wà yìí tiẹ̀ bímọ mọ́ ìwọ̀n fọ́ mọ́ mọ́ kí n máa bá làáfíà mi káàkiri ọ̀dà mo fẹ́ bí àlàáfíà yìí bímọ mọ́ kọ́ wa bó ṣe mo lọ báyìí báyìí ó ti sú mi sọgbọ́n tèmi sọ̀rọ̀ sọ̀rọ̀ mò ń gbọ́ ó gbìyànjú ọkọ mi olówó orí mi. Ah, bọ́ọ̀tì ẹ̀ ni mo gbìyànjú ọmọ ah, pé mo gbìyànjú. akọni ọkùnrin ni ọ́. ó kúkú tọkọ sí ọ gbìyànjú ta ló máa ṣàánú ìyàwó rẹ̀ tó bá mu tí wọ́n máa gbé láti ibùsọ̀ kan dé kejì níbo ló ti gbé mi dé ọ̀dọ̀ láwo ni àbọ́dọ̀ oníṣègùn ẹ̀ alábí ọ̀sẹ̀ kìíní fún mi bá a wá májèlé díẹ̀ alábí bá wá májèlé díẹ̀ kọ́ ọ fún mi lómi bíntì kí n fi sì sọ. ẹ wò mí àtàdáni wáyé a wà ní nǹkan tá a jọ lọ sọ lájùlé ọ jẹ́ ẹ mọ́ ọ lọ jẹ́ ẹ mọ́ ọ lọ. ọ̀n pọ́n kúlé gbogbo ilé ìtọ̀ ń ṣe ọ̀n pọ́n ikúlé ọ̀gbádùn mi tó o bá fẹ́ kú ní kú sàn án bàbá ló májèlé nísìn inú wọn ṣẹ̀ṣẹ̀ máa lọ ẹ kí ló ṣe ọ ǹbẹ̀ ni wọ́n ti máa pé ẹ̀fún lépo ẹ̀fún lẹ́rọ̀ o tún lè gbádùn ètò ajé ń bọ̀ wá bọ̀n sọ́gbọ́n bọ́ọ̀ bá ti yìn jẹ tọ́ dà lẹ́ẹ̀kan náà gbáà

yé irọ́ ẹ lè bá yé mi jẹ́. alábí má lọ ayé mi alábí ṣé bọ́rọ̀ ni mò ń bá dìsa sọ yìí mò ń nà án lẹ́fọ̀ mò ń fọ̀ lẹ́nà ó sì ṣe bíi pé gbogbo ohun tí mò ń sọ kò yé òun. nísàmù tí tí mo bá wà ń yọ kókó káfẹ́nu ẹ̀jọ́ náà bìkan. àdìsá ò sì abọ́rẹ́ rẹ̀ sọ̀rọ̀ bọ́rẹ̀ mìínú ni bá a sọ̀rọ̀ wọ́n sì ní adákẹ́mọ̀ fún àmọ́ tẹ́ntì ń ṣe wọ́n láwọn fẹ́ mọ̀ gbé àhín dákun. o sì máa sọ bí ẹni tó yẹ kó mọ ohun tó ṣẹlẹ̀. mo dá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi lásán ó lọ síbi ìyá gbọmọlà ìyá ẹ̀ fọ́ lójú ni bàbá gbọmọlà tèmi gan mú wọn lọ bàbá yẹn wọ lẹ́sẹ̀ èmi gan tí mo dá sọ̀rọ̀ rẹ̀ tí bá sùn báyìí ìyàwó rẹ̀ ni mò ń rí lójú oorun toyúntoyún nú tọmọ inú rẹ̀ yóò máa gbá mi létí lọ́tún lọ́sì. ẹ̀gbọ́n ṣẹ̀rí tí ó bá jẹ́ ìrù kò fi parọ́. ìgbà tí iná lèmi náà sá fún lé ìgbà tí ìtọ́ bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀rọ para ń san. paradadadada paradadadada. ńgbà wọn fẹ́ di èmi náà létí mo fi sá wa pé kí n sá mọ́ wa sùn dọ̀rẹ́ mi o àbí yóò sá ní bó bá délẹ̀ tán yóò lẹ́nìkan tí ó kàn mọ́ ni àdìsá gbọ́ nǹkan tó rẹ̀ rẹ̀ ń sọ látàárọ̀ dákun jó mọ gbé àyìn anídànwò ló bìyà ọ̀kẹ́rẹ́ tí ẹ̀ dánwò já gbà wọ́n dákun. lóòótọ́ ẹ̀gbọ́n mi dánwò ló bìyà ọ̀kẹ́rẹ́ àmọ́ tó bá kọ wájú sí yín ẹ ta bó bá kọ̀yìn sí yín ẹ̀jàn lọ́fà tó bá wá kẹ̀yìn nìkan ẹ tẹ́rọ ara yín pa èmi ò pé ẹ gbà wọ́n o bẹ́ẹ̀ sì rè èmi ò pé ẹ mọ́ gbà wọ́n mo rí yín náà jókòó jókòó. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ wa ìṣe ìsìnpàdé yìí lẹ̀ tẹ́lẹ̀ àbí kí ló ṣẹlẹ̀ báyìí kò yé mi ẹ̀ àdìsá. àdìsá. alábí ọ̀rọ̀ ló gbọ́ yàn ó ní tó bá kó wájú sí mi kì í ta tó bá kẹ́yìn sí mi kì í jàn lọ́fà kó kí mi nìkan kì í tẹ́wọ̀ àmì pa àdìsá kò sọ́nà ń bẹ́ o a máa lọlé. ìlédùá ah. yóò sì ṣàánú mi má fọ̀nà àbáyọ síṣòro mi ọgbà kí n gbẹ̀yìn ọ̀rẹ́ mi ọgbà mi nígbà ṣòro. a máa wá lọ kílẹ̀ o àwọn àyọ̀ ẹ o. má kí mi o. àmọ́ ìyàwó ní tẹ́ ẹ ṣe lẹ́ẹ̀kan ó kù díẹ̀ káàtó ẹ wá lọ sọ fẹ́ gbọ́n mi wípé kó gba bàbá àlàbì sílé fún kíni ó kù díẹ̀ káàtó ìyàwó. gbogbo wa ò lè sùn ká kọrí ibì kan náà. ṣé ẹ mọ̀ ni èmi náà mọ̀ bẹ́ẹ̀ ẹ lè kọrí ibì kan náà ah, ah! wọ́n ní báyé bọ́ báyọ̀ lọ́ọ̀kan ayé òkè ọ̀kẹ́ ọ bọ́ bá pẹ̀yìn dàtà ayé àdọ́rọ̀ rẹ lẹ̀ wọ́n mọ̀ ọ́ sọ àṣírò tí ń bẹnu yín ọ̀dà kò sí wàhálà o ẹ fọ́ mú lé yín èmi ti kú ònú lé yín o ọlọ́run ọ̀sán ẹgbẹ̀lẹ́ ọgbẹ́mẹ́ta ẹgbẹ̀lẹ́ sẹ́ẹ̀mínú ọjọ́ èmẹ́jú ló gbà tọ́ ẹ burú ẹwùkalẹ̀ o ẹgbẹ̀lẹ́ ọgbẹ́mẹ́ta ẹgbẹ̀lẹ́ àlàmúkọ́ nílọ ni. òun náà ni. kí ló wáá ṣe. ó lóun fẹ́ máa gbé lọ́dọ̀ wa. sẹ̀tìwádìí ọmọ kẹrù ẹ̀ bọ̀. ẹrù bíi bò a ní òsáyè ni. <laughs> òkú òsì ni eléri bobo abániwọ́nà bẹ́ẹ̀ rí dá dàbí mo ṣe dà ní tí kọ́lé kóńkó lẹ́gbẹ̀ẹ́ náà ó ti wá bèmí náà èmi náà sáyè ni o torí pé ìbáni lọ́wọ́ ẹ̀jẹ̀ tèmi ọwọ́ epo lè mọ́lá baálé yín kọ́. ọmọ sálé wa ọwọ́ ẹ̀ nìyí ló ń bínú ìrí ọ ni. àmọ́ eré wú lọ́sàn-án ṣé ò sí. kò sí lórí ọ̀rọ̀ wúrà ọlá ìyàwó bàbá àlàbí ni tó ti bímọ ni. kò sí ìbímọ o mo ní wọn á sọ̀rọ̀ rẹ̀ fún ọ ni. ìyìn kí wọn tèmi inú ọ̀rọ̀ ṣé mo já gbọmọlà ni àbí mo jẹ́ gẹ́gẹ́ bí ìyá àbíyé. mo ní bóyá ká mú wọn lọ sórí òkè kò sóhun tì níbi táwọn oríṣiríṣi ìyanu ti ń ṣẹlẹ̀ ni. orí òkè kò sóhun tì tó sì dán lójú pé yóò lọ. ẹ wò ó èmi ò lọbi kankan mọ́. ètí wọn bẹnu yìí bò láti ṣe. a ń torí ọjà jà ọjà níta níjà lẹ́kùn lé òun bẹ́bí torí yìí mo fi pe sálé wá wá pé bí òun náà bá tún mọ̀ kó wá mú a lọ. ẹ wo ìyá wa àfi ká a dórí òkè yìí ni o báṣàbí ṣe dọ́dọ̀ mi tó sọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ fún mi pátá mo ṣe nítò káṣà tí dọ́dọ̀ yín kẹ́ tẹ̀lé wa lọ sórí òkè yìí ni torí orí òkè orí òkè kò ṣe ń tì ní o bẹ́ẹ̀ bá ti lọ bá ìtẹ́mú gbàgbọ́ yín lọ́wọ́ èsì ayọ̀ làbà bọ̀ ń bẹ̀. èmi ò lọ oyún àgàlẹ́ ni àlọ́lẹ̀ lọ́la níbo la àti tójú bọ̀ èmi ò lọ́bì kankan. ẹ lọ o ẹ lọ o. ẹ ah. kú òde. ẹ wọ́n sálẹ̀ wá ẹ wọ́n jẹ ẹ kú àbúrò. ẹ bàbá wa ẹ wá. ọ̀rọ̀ kan lẹ bá tí àwa àtìyàwó yín fi ń jomi toro ọ̀rọ̀ àmọ́ bá a ṣe ń yàwó yín sébè bẹ́ẹ̀ ni yín wá sí poro. ń gbọ́ kí ló dé tó ń yí àwọn ọ̀rẹ́ rẹ̀ ń yìí kú yìí kí ó ṣẹlẹ̀. wọ́n mọ̀ ní kálọ̀ pé ká lọ sórí òkè sí ni lọ mi lọ bì kankan. orí òkè kí ni à ń ṣe mẹ́. lórí òkè tá à ń sọ yìí arọ lálàáfíà adití ó gbọ́rọ̀ afọ́jú ó rìnà gbogbo oríṣiríṣi àìsàn téèyàn bá ti gbé dórí òkè olóyún ọdún pípẹ́ àti olóyún ogún ọdún rí orí òkè ló ti gbé bẹ́ẹ̀ lọ́mọ jáde o ẹ dárúkọ àrùn lágbàáyé kò sí ó bá sàti dórí òkè kò séǹtì ni ní ò lálàáfíà o ó la ní kíyàwó aká lọ tí wọn dá wa lóhùn tiwa ò tiẹ̀ tí ìwà pẹ́ tó mọ ìṣòro tiwa ò tó gbogbo eléyìí tẹ̀ kálẹ̀ yìí. ṣe rí ó lè sọ bẹ́ẹ̀ bójú wa pọ́n àgàn yóò tọrọ àbíkú ń tójú wa ti rí pọ̀ bá ti wà yìí babaláwo òṣògùn tó a ẹgbẹ̀jì kò lóògùn tó ń gbà kò sí ìta àti ìní lóògùn kò síbi tá àtòjúbọ̀dẹ̀ àjẹjíjẹ àmúmúmu àwẹ̀ wíwẹ̀ àti gbẹ́bọ lóru àti gbóníhòhò lórí ìkànnì eléyìí tún rèé ni a tún ní ká máa fira ná bàbá ti fira ná ká máa dè mọ́ nú bàbá ti fira. ẹ kó gbogbo ẹ kó lẹ tẹ bá ti dórí òkè gbogbo òṣòro yín ti di pẹ̀tẹ́lẹ̀ ẹ kó lẹ. orí òkè tá a sọ yìí kì í sọ orí òkè kékeré nígbà mo gbọ́rọ̀ yín rè. ayé ayé o. pé ọ̀rẹ́ gidi ni níbi tí ò ẹ má wulẹ̀ dúpẹ́ lọ́wọ́ wa àwọn náà mọ orí èèyàn kan jẹ ebèrè lọ́bẹ̀ dùn yín nílẹ̀. Ah, <laughs> kí là gbìyànjú tó níbo là á ah, kò sí àdọ́dọ̀ yóò sun ó ṣe é tì wọ́n tún lágbo ọmọ là nìkan ìyẹn náà tún ṣe é tì ọ̀dà bí ọmọ òun náà bá wá bẹ̀rẹ̀ ẹ̀gbá tí báyìí ah, ẹ wo kásáfìtì yìí kan ẹlẹ́dàá fi ṣàánú mi ẹlẹ́dàá mi jẹ́ lẹ́nu ọpẹ́ kí gbogbo orúkọ ìbànújẹ́ tí wọ́n ń pè mí kó dayọ̀ mọ́ mi lọ́wọ́ àkọlọ́hún sọ mí láyọ̀ kí rẹ̀ mí o kí rẹ̀ mí ó ti rẹ̀ mí ah, ah, o. ẹ mọ́jú rẹ̀ yín o ó ti rẹ̀ ah, mí. kí sì sùúrù ẹ dákun. Ah. àtọ̀ ni ní òtátà náà máa nà. Ah, ẹ dákun. alábí. àwọn àgbà náà ló sì ní bégún bá ń lé ní amọ̀ rọ́jú hmm. nísìnyí rárá ayé náà ní eré ìrọ̀rùn yẹwọ́ ẹ dákun ẹ kúkú jáwé abíwẹ́rẹ́ lóògùn ọlọ́run ẹ dákun. ẹ wá bá wa gbé wọn. rọ̀lá rọ̀lá dákun kí ló ń ṣe báyìí fún àmọ́ hmm. para ni ọ́ àmọ́ elédùn ò ní fara ni ọ́ wọ́n tiẹ̀ wo tàwọn tí wọ́n tẹ̀lé wa yìí wọ́n yìí wa ìfẹ́ wa ni wọ́n ní wọn ò mọ arí wọn ń ṣe gbogbo eléyìí tẹ́ ń ṣe wọ́n ń ṣe fẹ́lẹ́dùà ni wá dákun má jà fi bi sún ọ. ara mi ń tutù. mo fà wọn onílẹ̀ bí ọ hmm. ojú òní tí ọ dákun ẹ dákun ṣàánú mi èmi ni kò ṣàánú. bẹ́ẹ̀ yín náà lọ́kọ yín bẹ́ẹ̀. àdùnní hmm. àjèjì ara rẹ sà hmm. bárí ọlọ́mọ ọba tó lépo onímọ̀ọ́dẹ àjèjì ara rẹ sà tí bá dúbínú ǹdẹ. Ah, èmi ẹ fẹ́ mọ rojú kí mo ṣe ooo kí ni mo ṣe ooo kí ni mo ṣe kí lẹ́ṣẹ̀ mi ọ̀ràn wo ni mo dá kí ni mo rà o lákàrà wọ́n fi dórí akáyín tó dé gúngún ọ̀ràn wo ni mo dá èmi ò mọ̀ ọ́ ṣé a kì í lóyún ni mo lóyún àbí wọn a kì í bímọ ni mo fẹ́ bímọ ni Èdùmàrè ojú ẹ̀dá o. máa kí ni mo ṣe o. mo dá kí ni mo bàtà wọn fi dórí akáyí tó dé gúngún ọ̀rọ̀ wo ni mo dá èmi ò mọ̀ ṣé a kì í lóyún ni mo lóyún àbí wọn a kì í bímọ ni ìyá bá dènà dà èmi ò padà òun rere. kí ló dé ẹ má ṣe báyìí fún wa àgbàtán là á gbọ̀ lẹ́bàá bá dáṣọ fọ́lẹ̀ apá aláró ni ẹ sóore yìí láṣẹ pé. látijọ́ táwọn èèyàn ti rorí òkè tá à ń lọ yìí èmi ò gbọ́ pé wọ́n pàdé láburú kan rí àwa yìí náà ni a pàdé wín lójú ọ̀nà a pàdé òjò ètò tó pàdé yìí èmi láti pè ìwín ni àbẹ́ òkú ni àbáláyé èmi padà relé o. Ah, ah, ọ̀rẹ́ wa ìbẹ̀rẹ̀ iṣo oníṣẹ́ ó mọ̀ pé wọn náà kúkú ló wá bá mi lé ó ní já máwọn èèyàn wa ẹ lọ sórí òkè kò bá má jà ṣe bẹ́ẹ̀ ibi ìgbà ṣòro là á mọ̀ rẹ ìgbà pọ́njú là á mẹni ó fẹ́ ni ò bá jẹ́ àsìn wọn dórí òkè kádùn àtàwọn náà lè gbà. èmi ò ní bẹ́ẹ̀ kọ́ èmi mo léegun ilé bàbá mi ó jò bí ọba sì jò mọ́ kò sálágbá tí ó mú un sí. ọ̀rẹ́ mi sọ wá ń lọ ni ọ̀rẹ́ mi. ẹ wo ẹjọ́ padà èmi ò mọ̀ ọ́ mu yín Ah, ah, hmm. ẹ mú wa lọ ojú ò ní tì kò ní burú ọmọ kéèyàn mọ́ ní tòótọ́ eh, ẹni dààmú. Hmm. aya tèmi náà ń já. ṣùgbọ́n mo kàn wò pé kí n ṣàánú yín náà ni torí mo nígbàgbọ́ pé tá a bá dórí òkè àdúrà yín ó gbà. kọ́lọ̀ ń ṣàánú mi kó mọ̀ jẹ́ èso rẹ̀ sí kórè mọ́ dìbí mọ́ ń lọ́wọ́. orí ò ní sọ ni ò ní dìbí orí ò ní dìbí ẹsìn ìpàgbọ́tẹ ní àná ẹni. irú oorun wo nu orúnkún mi orun wo ló ń kún ọ má ah, ṣe báyìí. àbúrò ọ̀la mo ti rí èyí ó tún kọjá òye mi. àbúrò ọ̀la àbúrò ọ̀la gbogbo ẹ̀ náà ìpàtàn ni ìtàn rẹ̀ la pa ṣàánú mi yà lọ. ọmọ aláboyún kan wá wá sálẹ̀. ṣé ọmọ ìjọ tó mú ọbọ ẹ ṣe wọṣọ àdúrà. kò wọṣọ. kò wọṣọ àdúrà. bẹ́ẹ̀ ẹ dá dúró sísàlẹ̀ ẹ má jẹ́ kó bá wọn gòkè wá ṣùgbọ́n ẹ sọ fún aláboyún yẹn ẹni kó máa gòkè bọ̀ àwọn mélòó ni wọ́n. àwọn méjì ọkọ àtìyàwó. ọkọ àtìyàwó. Ah. Hmm. ẹ ní kí ọkọ àtìyàwó yẹn máa gòkè bọ̀. jẹ́wọ́ agbára rẹ bàbá wa jẹ́wọ́ agbára rẹ jẹ́wọ́ agbára lórí òkè yìí wá jẹ́wọ́ agbára rẹ tètè wá jẹ́wọ́ agbára rẹ ìwọ ló ní màmá jáwé ó ti ní kí màmá wégbò tètè wá jẹ́wọ́ agbára rẹ bá jẹ́wọ́ agbára. àlàbí abẹ́yìn kan ni wọ́n ń pè ní àlàbí. ìyàwó yín ló ń jẹ́ wúrà ọlá. Ah, èmi ni o bàbá. Hmm. ọdún kẹfà rèé tẹ́ ti wà nínú oyún ọmọ ìtẹ́ ti ń royún náà kiri àná. ẹ ń wá ìtúsílẹ̀ ò sì tí rí ìtúsílẹ̀. ẹ lọ sọ́dọ̀ ìyá ọlọ́sùn kan nígbà tí ogun ọ̀run jà ń bẹ̀ gudugbẹ̀ já ẹ rí ní tó ṣẹlẹ̀ ìyá ọlọ́sùn náà fọ́ lójú. ẹ kúrò ń bẹ̀ ńgbà tẹ́ ń lọ àwọn kan pàdé lọ́dọ̀ oníkà ẹ̀nìṣó lọ́dọ̀ agbọmọlà ẹ̀dọ́dọ̀ agbọmọlà wọ́n na agbọmọlà kan lẹ́sẹ̀ ó wá su yín kò síbi tẹ́ fẹ́ rè mọ́ jehova jírè ló taari yín bọ̀ nítorí ọmọ tó ń bẹ nínú yín àbàmì ọmọ ni wọ́n wá júwe orí òkè fún yín ṣùgbọ́n nígbà tí wọ́n júwe orí òkè fún yín èlè ẹ sọ pé ẹ lọ ìfẹ́ àti wá ò nínú ọkàn yín. ẹ ó sú wa ni. gbogbo tá a ní ló kó láti ta dànù. Ah, olùgbàlà. Hmm. ẹ má bẹ̀rù ẹ má fòyà ó ń láti sú yín tó tó bá kù díẹ̀ kí ẹ̀dá débi ìṣòro rẹ̀ láti bọ́ yóò padà máa sú ni ayé ní fi ṣe ni ọ̀tá ní fi ṣènìyàn àwọn ẹlẹ́yẹ̀wìn náà ni àti àwọn ẹ̀mí òkùnkùn òun ló ṣe pa á láṣẹ pé ìwọ kò gbọdọ̀ jẹ́ kí àjẹ́ kí ó wà láàyè ah, ṣùgbọ́n ẹ ti gorí òkè lónìí ẹ ti rí ìtúsílẹ̀ gbà ẹ ti rí ayọ̀ ọlọ́run gbà nítorí pé ọmọ tó ń bọ̀ láti inú yín ọmọ ọlọ́run ọ̀gá ògo ni kì í ṣe ọmọ lásán ọmọ tí a yàn fún yín ni ẹ̀ǹjẹ̀ Gabriel padà ó wọ ìlú lánàá ó wọ Bethlehem ó bá arábìnrin létí kànga èyí tó ń pè ní Maria wúndíá ọmọ ọdún méjìdínlógún péré ni ó ní àlàáfíà fún ìwọ ẹni tá a kọjú sí ṣe lóore ìwọ wúrà ọlá la sí tá ṣe lóore ewu àlàbí la kọjú sí tá a ṣe lóore torí ohun tó ń tinú yín bọ̀ alágbára ọmọ ńlá ni ọmọ ọ̀gá ògo la ó sì máa pè é àpẹẹrẹ bí àpẹẹrẹ Kristi lórí àpẹẹrẹ bí àpẹẹrẹ olùgbàlà lórí àpẹẹrẹ bí àpẹẹrẹ násírì lórí ọmọ kan tí wà la ibú ayé já àwọn tó ń ná ipa nínú ayé tí a kì í pa ipa wọn rẹ àwọn tó ń dá iná ní dúníyà tí a kì í pa iná wọn àwọn tó dò tí wọ́n ń rọ̀ tí dá omi tí dá ìpá sórí àpáta òde ṣùgbọ́n lónìí náà tẹ fojú kan ọlọ́run alààyè tẹ dórí òkè ọlọ́run ọ̀gá ògo jùlọ lóun náà lẹ́bi ọmọ náà bí olúwa ti ń bẹ bí ẹ̀mí ẹ̀ ti wà láàyè ẹ di ojú yìí ọlọ́run àgbáyé ráwọ̀ ní forúkọ rẹ̀. ìwọ lágbẹ́kẹ̀lé. láyé má jẹ́ kójú tì mí bí kò bí kò ṣe pé ó ń kọ́ lẹ́nà ó ṣiṣẹ́ ń ṣe lásán. Eh! ìrànwọ́ rẹ̀ sí i láyé àti ìlọ́run táàní àbàfiwé ràn ọba ah! ayé ìráyé tó ogun wa nínú mọ̀ọ́lẹ́ lábí kò kò ṣe é kọ́ lẹ́nà ó ṣẹ̀ṣẹ̀ lásán wọ́n á lù bá ti omi gbà mọ ìrànwọ́ rẹ̀ sí mi. wàhálù fàtí omi gàràn ìrànwọ́ rẹ̀ sí wa ó fún mi lé dìdí ó san gbèsè mo jẹ. O sì fún mi ó sì rẹ̀rín pé màá ṣe gbàgbé mi ọlọ́run mi ò ní gbàgbé e. ewu ọ̀rọ̀ mi ò ní gbàgbé ẹ̀ e. nítorí pé mi ò gbàgbé ẹ̀ e lónìí ó yá túwúra ọlásílẹ̀ kò bí ọmọ náà láyọ̀ àtàlàfíà èdìdì ìbáṣepọ̀ májẹ̀mú èyí tó fi pè mí wálé ayé tó fi pè mí ìrànlọ́sẹ̀ ni mo pè lórí àwọn méjèèjì ó yá jẹ́ kí ọmọ náà máa wálẹ̀ láyọ̀ àtàlàfíà àdàbí o tí n bá mú nǹkan mi ìmọ̀ ẹnìkan ló kù ṣùgbọ́n tó bá ti borí òkè ló tẹ̀mí ló sì ó yá jẹ́ kí àánú bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ agbára ọlọ́run kò tù yín sílẹ̀ ó yá lónìí kẹ́ gba ìtura àánú ọlọ́run kò fara hàn ẹ jẹ́ kí wọ́n pariwo ó ní ohun kan la ò lè gbà kúrò lára aláboyún ó ní ìrọbí ọmọ ó ní bí aláboyún ti rọbí bí kò ti lè sá fún ìrọbí ìrora ó ní ohun kan ṣoṣo náà nìyẹn lọ́wọ́ ọlọ́run alààyè kò sí obìnrin náà tó ti alàgbàdé alàgbàdédà rẹ́sọ̀mọ́ àwọn ẹlẹ́gbẹ́ alàgbàdédà ó yẹ ẹ máa mú ọ lọ sọ́dọ̀ ìyá àgbẹ̀bí wọ́n máa bí ọmọ ń sùn wọ́n máa bí ọmọ sísẹ́ máa mú ọdún sọ́dọ̀ yàtọ̀. agbára rẹ bàbá wa jẹ́ wọ́n agbára lórí òkè yìí wá jẹ́. sọ tàbí ọ̀tàn ó ti tán àbí ọ̀tàn ó ti tán ṣebí wọ́n sọ fún yín ṣẹ̀wárí ń sìn ojú ti babaláwo tọ́mọ ẹ̀kú lọ́sàn gangan ṣéwé láàánú òrì já ni àbẹ́gbò ni òrì wà ṣẹ̀wárí pọ́tàn dì ọmọ ti bímọ ọmọ tẹ́ni kọ́mọ́bì wọ́n ti bí o. àfi káràbáwọ̀ ya túnra mú kódò mo bá gbàrèrè wa lọ. níbo. bàbá bẹ́ẹ̀ ni olórí nítorí ọ̀rọ̀ ó ti di ọ̀run yabọ̀ kó sọ̀rọ̀ ẹnìkan o. ọ̀run yabọ̀ níbo òkè nígbà yabọ̀ ní àbílẹ̀ nílẹ̀ ayé àbílẹ̀ ibòmí. araba kó túra mú odò ń gbàrèrè wa lọ odò ń gbàrèrè wa lọ ẹ sì mọ̀ mí o ẹ mọ̀ mí o ẹ mọ̀ pé oníkúrú náà sọ nínú wọn ọ̀dà lọ́rọ̀ mi o ẹ mọ bóde rẹ̀ ṣe rí o inú mi ọ̀dà o mo gbẹ́ náà jápọ̀ lọ inú mi ọ̀dá o bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọmọdé jù wọ́n bẹ ti kú rẹ̀ jẹ́ ní kíákíá o. kí wọn bí ní sáyé ó dàbí kó ní sẹ́tọ́ wá jẹ́jẹ́ ni tèbáwọ̀ lẹ̀ wí ayé olódùmarè lẹ̀ gbọ̀rún tí àwọ̀ ìwé ayé tá a bá ní kọ́mọ́ rí wí ńkọ́ bí ọ̀bà rí wí kí lẹ̀ gbọ̀rún ọgbà. ẹ olórí ẹ̀bùrú wo la tó fẹ́ gbà báyìí. sèṣe ó ṣe mọ lẹ́nu bẹ́ẹ̀ mo wí ọ̀pọ̀ ẹja ní dì mẹ́ja nínú ọ̀pọ̀ eku ní payẹ̀mẹ́ku nínú gbogbo sẹ́tí ọwọ́ ayé láti wá àníjórí jẹ́ èmi mo wí bẹ́ẹ̀ ẹ wá kàn ṣe sí o. ẹ gbọ́ kókókó tí ń dún orí mi ti ń gbóná o bí ń sọ̀rọ̀ orí mi ti ń gbóná orí mi ń gbóná ń worú o. bàbá ìyàtọ̀ bímọ òsì bàbá òde o. bọ́lá lórí burúkú wọn wà. Ah, ọ̀rẹ́ o. ọ̀rẹ́ mi ọkọ rẹ ọmọ yìí pàdé rẹ̀ lọ́nà ó sì ní ọkọ rẹ ó kú ọkọ rẹ ti kú o. kó sẹ̀bi yìí ẹbí ọ̀rẹ́ mi olórí burúkú ni ibi jẹ́jẹ́ ara mi ni mo jókòó tó ni wọ́n ṣèyàwó yín olórí mo ṣe ibi lẹ fi o ẹ yín ọkọ mi. ṣé wọ́n rí o ẹni tó ti ń pa bá tó sáfẹ́ pa ò tàbá náà mú ọ̀nà ọ̀la là ń. sẹ́ńgbọ́ sẹ́ńgbọ́ ah, eh, dákun dákun dákun ní sùúrù dákun. Eh? Ah. ìjà eh? arábì yìí sì ni mò ń bẹ̀ wá. ẹ̀jẹ̀ bá ń bójú bọ́ta. Ah, dákun pálapàla wo ló ń sọ ìwọ́n lọ́ọ́ pààyàn oníjà arábìnrin ló gbé ọ sọ bẹ́ẹ̀. <laughs> kí n tiẹ̀ ọmọ fẹ́ máa yí jì mí lónìí. ó yà wá jì ó jì mí. àìsí yóò lọ bí tọkọ mi lónìí yóò lọ bí tọkọ mi lónìí tí o bá yí o. abara mo rẹ jẹ. ọ̀yẹ̀là ọ̀yẹ̀là bí ojúmọ́ bá mọ́ ọ̀yàlà ọ̀yẹ̀là ẹ máa wọ̀. wọ́n ní ká sà á bí olóhùn sí ní ká sà á òwú dúdú àtúnfún ìjẹun níyàn ọmọ saléwá ọmọ àbẹ̀ ní aya èmi ìsọ̀lá oyún inú rẹ ànílọ́run ni o torí mo ti fi oyún inú rẹ mo ti fi sẹ́sọ owó abẹ́rẹ́ kì í kọ́ wọn aṣọ ìkọ̀kọ̀ ikọ̀ wọn odò èyí tí mo wí lẹ́ni ó di àṣẹ wọ́ wọ́ wọ́ àbàwọ́n èṣù. ṣètìwárí ń sìn bọ́ọ̀tọ̀ yorùbá tó ò lè gbé oyún tó ń bẹ nínú rẹ̀ yìí Oya wá pa mí sí wá pa mí. ẹ ẹ yíra ẹ ah ah àmọ́ síbẹ̀síbẹ̀ ìwọ ta ló rán ẹ ní gbogbo pálapàla tó ń wọ. ṣé ìtàn tí mo wá sọ yàn dá. gbẹ́dúgbẹ́ òun ta ló sọ fún ẹ gbọ́dọ̀ ṣé mo sọ fún ẹ gbọ́dọ̀ ta ló rán ọ ṣẹ́ wọ́n àgbọ̀dọ̀ fi ọ̀lẹ̀ kọ́ ọmọ bá tiẹ̀ lọ kí kánú kọ́ ọmọ ru tiẹ̀ káàkiri wo wàá ní orí ti ń ṣe fún ìyá rẹ̀ náà ìyá rẹ̀. iṣẹ́ ló ń jẹ́ ẹ wáyé wọlé eléyìí òkè ẹ wo mo dúpẹ́ ẹ má wo mo dúpẹ́ ẹ wo mo dúpẹ́ mo dúpẹ́ ọlá lọ́tún lọ́sì àkàndá ọmọ eléyìí òkè ó wá táyé ṣe káyé lè tó. mo dúpẹ́ hmm? mo dúpẹ́ mo ń bọ̀ mo dúpẹ́ ọlá mo mọ̀ pé tí rẹ ò di àmọ́ ọ̀rọ̀ tí kún gbọ́ títí rẹ fi di ọgbọ̀n lónìí dúró ná kí ló dé tó yẹ aláìmoore báyìí èèyàn mẹ́rin ni ìjẹ́ èèyàn òṣòre mọ́ láyé àfibisólóore abaramóore jẹ́ aláìmóore àtàmóore sùn ní í ṣe amóore sùn ní í ṣe nìwọ yìí sọ̀rọ̀ àwọn tí wọ́n lọ sọ̀rọ̀ òdì sídìílé wọn tábùrú báyìí tí wọ́n bá mọ ohun tí wọ́n ṣe nígbà tá a fẹ́ bí wọ́n ni ọ̀ọ́ni ṣerú ẹ̀ tó o bá rí kún wájú wọn ó mú kú òní ọ̀wá lọ ń sọ pé èèyàn ó kú ó sì kú náà àwọn ìwà délé wọn wá ń pariwo sẹ́yìn ọba já mi hó wọ́n tó bẹ́ẹ̀ àbí wọn ò tó bẹ́ẹ̀ ìwọ dúpẹ́ jẹ́ ń kìlọ̀ fún ọ dáadáa alágẹmọ tí ń jayé jẹ́jẹ́ ikú ń pa o kámọ́ tó sọ̀pọ̀ lọ ti ń jara rẹ̀ mọ́lẹ̀ kọ́ lọ́jọ́ tó dé wo ntẹ́mi ọ̀ fún ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tú ọ lọ́wọ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ tú ọ lọ́wọ́ o kó o sinmi kátikàti tó ń ṣe yìí. bá mi ìyá mi ìbà tó bọ́ ṣùtì orí ẹ̀ lọ́dọ̀ ní bàjẹ́ ìwẹ̀ fàṣìlẹ́nu ẹ̀jẹ̀ tó fi ẹnu wọn sóhun tó bá wù wọ́n nítorí iṣẹ́ tí orí rán mi ni mò ń jẹ́ ọ̀nà tí ẹlẹ́dàá mi rán mi òun mò ń tọ̀ dákẹ́ ń bèjàre a sọ wípé iṣẹ́ tó yíran kọ́ ló ń jẹ́ o àmọ́ gbogbo nǹkan tójú bá rí kọ́ lẹ́nu sọ mọ́ ọ sọ̀rọ̀ rẹ bí iṣu ẹni bá ń ta mọ́ ọ fọwọ́ bò jẹ. ọ̀rọ̀ ọ̀sùn kọ́ lélẹ́yìí iṣu ta iṣu rò ta ẹ fi yín lẹ̀ nǹkan tèmi fẹ́ sọ ni pé má sọ nǹkan kan mọ́ gbogbo wọn bá ti rí mọ́ wí mọ́. tẹ má sọ tọ̀tọ̀ mọ́. má sọ mọ́. ẹ lè pohùn má tòótọ́ tèmi lẹ́nu. ìyá àdúpẹ́ wọ́n èyí tó ń má tó tó rẹ̀ wọ́n lẹ́nu sọ̀rọ̀ ọmọ ẹ̀ ó ti dà. ẹ wo mo dúpẹ́. inú mi o. wọ́n ṣe sùúrù ká fi délé èmi nìkan nínú igbó yìí. ah inú ìwú mi gan-an ṣàánú mi. ọwọ́ ọ̀tún igbó ni sádálù àwọ̀ ẹ̀gbẹ́ òsì àárẹ̀ èèyàn àwọn wájú èmi nìkan náà ni Elédùmarè ọmọ sáà bọ́ni kí wọ́n ní kí á kó bàbá Elédùmarè ṣàánú mi ẹ́ ẹ́ ọlọ́mọ ṣàánú mi o mama mama jẹ́ njẹ̀bi láyé ìmẹ́lẹ́dá mi ṣàánú mi jẹ́jẹ́ ah, ẹ̀yà mi o ẹ pẹ̀lẹ́ káàbọ̀. kí ló ṣe wọn. Ah, inú ní irun. kí wàá ní kí n ṣe sí. ọ̀ọ́ wọn ò pọ̀ ní ìrànlọ́wọ́ tó ṣe fún. ṣèbẹ́ iná lẹ́nu tó ju báyìí tó lẹ́nu sọ ṣe bí irú eléyìí wà ní ìjà ràn wọ́n lọ́wọ́. tí bá tiẹ̀ fẹ́ ràn yín lọ́wọ́ tẹ ìta ni yín fúnra ara yín. Ah, kí mo ṣe. ìgbà tí bàbá mi wá sí ilé yín tán láwọn wá ilé táwọn lè torí ọ̀rọ̀ mi ẹ lé wọn bóde bíi ajá ìgbà wá tún lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn ibi tẹ́ ti pàdé bàbá mi bẹ tí ọ̀rẹ́ wọn náà lé wọn bọ́ọ̀dẹ̀ bíi ajá ni ẹ̀yin ẹ wá fi wọ́n ṣe yẹ̀yẹ́ tí wàá rí ẹ ti rìn lọ́wọ́ báyìí. ó dábọ̀ fi òdenu dábọ̀. torí àforó kí n jẹ kóró tán dákun ṣàánú mi. ó dáa. ẹ já eré tó bá rìn bẹ́ẹ̀ tẹ́ fi ra wọn lórí máàmì ẹ já lọ. ọ̀sẹ̀ mo dúpẹ́ o ọ̀sẹ̀ wọn. inú wa fún yín lálàáfíà o. mo dúpẹ́. ilé ọ̀ ẹ alàgbà ojú òní tì yín o mo dúpẹ́ ọlá yín nu ẹ wo bó ti wà ọ̀rọ̀ rẹ̀ ò yé ẹnìkankan mọ́ àwa tá gan kàyéfì lọ̀rọ̀ rẹ̀ ń jẹ́ fún wa. ó ti di babaláwo kàdúgbò níjọ́ kan òun àtìyá rẹ̀ ni wọ́n lọ sọ́nà odò lọ́ba rẹ̀ nìkan ló pé ohun tó òun ó kù kíyàn náà dáṣẹ̀ wọnú ilé báyìí bó ṣe ṣubú lulẹ̀ tó kú ọmọbìnrin tó mú àwa àyín tó mú àwórí òkè yìí tẹ́ ẹ ní lẹ́nu ọ̀nà ọkọ rẹ̀ ló ní yóò kú o lọkọ ẹ̀ ló kú o ní wọn bá sí pàǹpá wálé wa bàbá rẹ̀ nu ẹ ya lásán ẹ mọ kí ló dé ẹ fi mí lẹ̀ bá ní ẹ ọkọ ọmọbìnrin ó ti lọ rèé di oyún ìyàwó inú odó la ti rí gbogbo ẹ̀ báyìí lọ́mọ mi bá tún sọ pé bí ọmọkùnrin wọn ò kú o ó ní ọmọbìnrin wọn ò ní bóyún inú pé kò ní bóyún inú rẹ̀ lọ́rọ̀ jẹ́ kàyéfì fún àwọn gbogbo ẹ̀ ṣáàdàrú pọ̀ lọ́mọbìnrin náà bá lọ ilé tú òun gan lọ ilé bí gbòòjò pátá tọ́tọ́ ṣòro lọ ilé mi. àwa bí ilé rẹ̀ kí ni fi ṣàgbára ṣọ́ o ti ń wò mí ọ̀gbẹ̀jì ni wọ́n ń pè ládùúgbò. bá a bá rìn ládùúgbò wọ́n ní ìyá ẹgbẹ̀jì wọ́n ní bàbá ẹgbẹ̀jì wọ́n ní ìyá ológun kà bàbá ológun kà bó níyàn okùn èèyàn okùn ni bàbá bó ní èèyàn ó lọ síbì kan yóò lọ ni ní ìmọ̀ tí ẹ̀ ní o ó ti di babaláwo kálé. ntọ́ tiẹ̀ ntọ́ wá ṣàwá táwa fi wá ni pé kọ́ máa lọ kú mọ́ lú ẹ̀ lójú gbogbo ohun tí ń ṣe o. ẹ pẹ̀lẹ́ o mo dúpẹ́ ọlá. alàbá náà kú iṣẹ́ olúwa. olúwa ló ń ṣiṣẹ́ á dára fún ẹ o. ẹ mo ti sọ fún yín nígbà tí ẹ wá nígbà tí ẹ wà nínú oyún ọmọ náà mo ní alágbára ọmọ ní í ṣe mo ní ológo ọmọ ní í ṣe kò sí nǹkan tí ẹnikẹ́ni lè ṣe ikú ò lè gbà lọ́wọ́ yín bẹ́ẹ̀ sì ni wọ́n lè torí tí ẹ̀ pa náà tẹ́ jẹ́ òbí ẹ̀ kíkí nǹkan tẹ́ ẹ máa ṣe fún ni pé ẹ máa kẹ́ ẹ máa gẹ̀ nítorí pé àkàndá olódùmarè àkàndá ọlọ́run alààyè òun ni mo dúpẹ́ ọlá ẹ mọ̀ pé láàrin ayé yìí ọlọ́run a máa wo àwọn ìletò kọ̀ọ̀kan tàbí agbo ilé kọ̀ọ̀kan láti dá àwọn àkàndá sí yóò kọ̀ sọ àkàndá kan síbẹ̀ ká ó tún di ẹ̀yìn ọgọ́rùn-ún ọdún tí àkàndá yẹn bá ti lọ ká tó tún padà rírú àkàndá bẹ́ẹ̀ nínú agbo ilé bẹ́ẹ̀ tàbí bí ìran bẹ́ẹ̀ nítorí pé wọn kì wọ́pọ̀ ó lójú ìgbà tá máa ń dá wọn ó kàn tara ti ẹ̀yìn ìyá àti bàbá jáde ni alágbára ọmọ àti ológo ọmọ níṣe ìkẹ́ àti ìgbẹ́yìn òun ni mo dúpẹ́ ọlá ń wá tí ẹ bá ti ń gẹ̀ lọ́tún tẹ́ bá ti ń gẹ̀ lọ́sì kò sí nǹkan kan àlàáfíà pátápátá ni ṣe ti gbọ́ ẹ má bẹ̀rù. ẹ wá dàpọ̀ tó tà ń bẹ̀ ẹ́ nù kínní kan gbogbo tó bá ti rí kọ́mọ wá bí mí àbí kọ́mọ bí ya rẹ̀ pé sí kò sọ àbí kọ́mọ sọ ọ̀rọ̀ láṣọ sẹ́kù kọ́mọ tiẹ̀ sọ. ẹ fẹ́ káàbùkù nù. kọ́mọ sọ. ẹ dìṣẹ́ olódùmarè lọ́wọ́ ẹ ríbi tí wọ́n ti pa òun máa gogo lẹ́nu bí ọba ọ̀run rán an níṣẹ́ ẹni kó kọ́kọ́ wá tọrọ àyè lọ́wọ́ yín ṣé ẹ̀yin ni ẹni tó dáa ṣé ẹ̀yin lẹ̀ṣẹ̀ ṣé bó ti tí yín jáde ni ó kàn tara ẹ̀yin méjèèjì jáde ni ó jù yín lọ kì í ṣẹgbẹ́ yín. ìránṣẹ́ olúwa ẹ má da bàbá àti mi lóhùn mo sọ wá pé gbogbo ohun ń ṣẹlẹ̀ yìí tó yé mi náà ó ọgbọ́n mi lọ nítorí ọlọ́run ló mọ ohun tó máa ṣẹlẹ̀ òǹdẹ̀ ló mọ ohun tó tún mo dẹ̀ sọ fún ọ tó ohun gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tó ṣẹ̀yìn ọlọ́run bẹ́ẹ̀ náà níjọ́ ọ̀tọ̀ tí mo fọ́ tòtò ó ní kílódé tí mo ṣe lọ fọ́ tòtò yẹn mo dẹ̀ ní tòtò yẹn ti jà tó láyà tẹ́lẹ̀ mo dẹ̀ tútù fọ́ tán bàbá mi náà bá bọ́ta ó bá farawé ìyá mi àwọn méjèèjì bá dẹ̀ bú mi ó ní torí tòtò yẹn àwọn ṣẹ̀ṣẹ̀ ra látọjà bọ̀ ni. mo dẹ̀ sọ wọn rí tó bá dẹ̀ fi lọ sódò tó fi tòtò fọ́ mi. dẹ́ bá ṣẹ̀ fi lọ fọ́ mi. ẹwà gbogbo alámàṣu táwọn àbí torí nírú nípa ètò àyàrínsì ní pọ́dà ó dá má bínú o. ẹ rí ẹ̀yin ìyá àti bàbá ẹ ti gbọ́ òun náà ò tí ì lè máa gbára kan ní máa gun ni tí ẹ̀mí bá bàdé wòlíì wòlíì àfọ̀hún Samson ìgbà tí olúwa bá fẹ́ lò lónìí tẹ́mi bá ti dé ó bẹ̀rẹ̀ pílà kan ń bẹ ní Philistine pílà tá à ń sọ yìí kì í ṣẹgbẹ́ irú eléyìí o ẹ mọ orú odi tí wọ́n fi mọ odi tí tírélà lè gba orí ẹ̀ kọjá làwọn odi tẹ̀ ń gbọ́ odi jẹ́ríkò odi nǹkan nǹkan wọn ni ẹ wo bí pílà yẹn ó ṣe tóbi tó méjì ni ó sì jìkà báyìí tí ẹ̀mí olúwa bá ti gbà lé ìránṣẹ́ olúwa ìránṣẹ́ olúwa kì í mọ nǹkan ju pé kó fọ̀ wọn lọ àdarí wọn láti wá ni òun láti sọ pé àkọsílẹ̀ kan kò ti pa ìfẹ́ àwọn ènìyàn wáyé ṣùgbọ́n àwọn èèyàn sọ̀rọ̀ bí a ti ń darí wọn àti bí a ti ń fún wọn bí èmi bí a ti ń fún wọn bí òun nítorí wọn ó ṣe rí nìyẹn àwọn òdùn nípa máa dùn náà lálẹ́ àwọn. ọlọ́run kó súre fún yín ọlọ́run kó gbọ́ àdúrà yín ayọ̀ yín kó kún inú yín á dùn ìlérí olúwa àti májẹ̀mú lọ ọ̀nà parẹ́ nù ràn yín orúkọ yín ò ní bàjẹ́ o ẹ dèbí rẹ̀ mo dúpẹ́ lára òní wú ọ̀kan lójijì ògbó rẹ̀ tàn lọ́jọ́ alẹ́ orúkọ jésù kristu olúwa wa. ẹ ṣe sá. ẹ̀yìn ọlọ́run ò ní jẹ́ àrí láburú pàǹbá ti ń gbà á ládùúgbà ká máa ṣiṣẹ́ tọ́ ni o ẹ̀yin àwọn àgbàbọ̀ wọn ní bọ́mọdé bá tó lọ́kọ́ ká fún un lọ́kọ́ ni bọ́mọdé bá sì tó làdá ó yẹ ká jọ́ làdá rẹ̀ ẹ dákun náà kí ló dé tí mọ̀dékùnrin yìí tọ́wọ́ bá pé òun ṣetán òun fẹ́ yàn àyò òun fẹ́ níyàwó tẹ wá ní tẹ fi lágídí páálí pé kò gbọdọ̀ tí ì níyàwó ṣé ó dìgbà tí ń bá yan obìnrin ilé lálé ni. ẹ ṣeun bàbá ẹ pẹ́ fún wa ẹ gbọ́ lóòótọ́ náà mo sọ pé ilé obìnrin èé pẹ́ sú sẹ́yìn òsàmọ̀ yìí pé ilé ọkùnrin pàápàá èé pẹ́ sú ni àwa wí ta ìwí ẹni kì í ṣe tán tí ó láyà kí ló dé. Ah, ṣé bàbá ọlọ́run jẹ pẹ́ fún wa nǹkan yóò ní bàjẹ́ gbogbo ẹbí ẹ ṣe o ṣe rí orí wa ló kún tẹ́ ẹ fẹ́ bá wa fa ṣùgbọ́n kìnnìkan yorùbá bọ̀ wọ́n ní a kì í gba ẹnu ẹni ẹlẹ́ni tọ́bẹ̀ ẹ̀ wò. ẹni tí ọba sì gbọ́ tẹnu ẹyẹ ǹgà ní pé ẹyẹ ń pa àtó ẹ̀bọ̀n mọ̀ mi léèrè òun náà níwájú yìí. gbọ́ ọmọbìnrin wo ni wọ́n fẹ́ fẹ́. mo dúpẹ́ ọlá ni. mo dúpẹ́ ọlá dúpẹ́ ọlá ẹ mo dúpẹ́ ọlá àtẹ̀wọ́ ń bẹ̀. ọmọ bàbá làbí. ọmọ bàbá làbí eléyìí òkè. <laughs> bàbá ọkọ mi ẹ̀yin ìyá ọkọ mi sẹ́yìn náà ti rí báyìí. a rí mm-hmm. a sì gbọ́. bá a ṣe ń bá a sọ látọjọ́ ètò ti yan rí fọ́nrán nìyẹn a sọ pé ó mọ̀ níyàwó mo dúpẹ́ ọlá ìlò tẹnu mọ́ mo dúpẹ́ ọlá ni o mo dúpẹ́ ọlá ni mo fẹ́ fẹ́ ọmọ eléyìí òkè lásán lásán ẹ sì bí o ó lẹ́ni tó ń fẹ́ ìnáná ń porúkọ rẹ̀ bẹ́ẹ̀ lọmọ yìí sì rẹwà tó àbí. Ah. bàbá ọ̀rọ̀ òrì báyìí wọ́n ní ilá ò ní ga ju onírè rẹ̀ lọ ẹni tó bá sì wẹjú òun lè rú má bà tọrọ mi ń yẹ èyí tí àwọn òbí ẹ sọ yìí òun làwọ tẹ̀lé ọlọ́run má jẹ́ àfojú sunkún ẹ àwa ti mà ti wáyé rẹ àtún gbọ́dọ̀ mà ti sùn rẹ mọ́ ẹ̀yin mo dúpẹ́ ọlá tí wọ́n pè lélẹ́yìn òkè ọmọ pé eléyìn òkè bí ẹni tí olódùmarè dìídì fún láti ẹ látọ̀run wá ni. tá a bá ń dà wọ́n pé àwọn làá máa pè ní àtọ̀run máṣe wáyè kí ọkọ àtìyàwó kí wọ́n ní aṣọ kọ́kọ́ fẹ́ ṣe bí ọkọ lójú ìyàwó kíyàwó sì sọ ọkọ fọ́kọ pé ọkọ bàjẹ́ ọkọ sì bẹ̀rẹ̀ sí ní rẹ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ lóòótọ́ níbo láàrú yín ọ padà sí ọ̀dọ̀ àyìn náà ni rí i pé ọkàn rí ọ̀fẹ́ àyìn náà ni mi ṣùgbọ́n ti èyí tí àwọn òbí rẹ ti kọ ni àwa náà kọ mọ fagilé. bí n bá tiẹ̀ dífá olúwo nkoko fún ọtí ìkànnà wò mọ́wọ́ àwa ìlà gé. bomi odò tó gbàgbé orísun o gbígbẹ ni ó gbẹ o ṣọ́ra rẹ o ohun tí bàbá rẹ bá sọ ni kò gbọ́ o. ẹ wo ẹ má bínú bàbá mi ò lè fáyìn náà mo dúpọ̀ lálẹ́ mi ò ah! fẹ́ ṣé wọn. bọ́ọ̀ bá tiẹ̀ fáyìn náà o sì lè fẹ́ lómi ṣùgbọ́n tí mo dúpẹ́ ọláàní kìí ṣe náà ẹbí tiwa yìí ló gbé wọ̀ tọ́gbọ́ nílá ah, ah. máa dájọ́ nírìn ẹ̀ lọ ni nígbà wo lòjọ́ bá bẹ̀rẹ̀ kẹ́ntẹ̀kẹ́ntẹ́ yìí. kódà ìyàlẹ́nu ńlá gbà ló jẹ́ fún wa. ọ̀làjú ni. bàbá mi ọ̀nàrùn ìyá mi mm-hmm. ẹjọ́ àwọn ẹbí òjò ni mo mú wá o wọ́n dẹ̀ ń fẹ́ pípọ́n ojú mi tó bá sì rí pípọ́n ojú mi kò ní dá o wọ́n ń sọ kinní kan pé èmi ò ní fòjò mi ní fòjò mi ní fòjò. jẹ́ mọ̀ pé òjò ọkọ àtọ̀run mi wá ni èmi àtọjọ bó dẹ̀ ṣe wà á múlẹ̀ o á ti jọ múlẹ̀ á jọ dàgbà á jọ fẹ́ra wa á jọ ṣe ogbẹ̀ tá kú ni ẹbẹ́ mi kìlọ̀ fún ọkẹ́ pé wọ́n ṣàkíyèsí o òjò lèmi ò fẹ́. ọlọ́mọ rẹ sọ́dọ̀ rẹ̀ yìí fèsì sí òun. mo dúpẹ́ olúwa mo dúpẹ́ olúwa ṣe jẹ́jẹ́ sọ mọ̀ pé ilé ọkọ rẹ ní ibi tó sì gbénú tó sàbíamọ sí. Si adìyẹ tí sì ń sun sínú ìsásùn ojú orí ara rẹ̀ ní ń bàjẹ́ ṣe jẹ́jẹ́. ọ̀rọ̀ nìyá rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ìrìn àjò tó ń lọ èyí ìrìn àjò tí í ṣe ìrìn àjò ọjọ́ kan kì í ṣejọ́ méjì sùúrù lèèyàn fi dẹrù rẹ̀ o tí ó bá jẹ́ pé àwọn ẹbí òjò wá lójú inú tí ẹ mọ̀ pé fífẹ́ tó fẹ́ fẹ́ òjò oore lọ fẹ́ ṣe fáwọn nídìílé àwọn ọ̀fẹ́ yọ wọ́n kò nú àjàgà ayérayé tí wọ́n wà ní ojú ọ̀nà ọ̀dà yóò wá sí tìfẹ́ àti pé ntọ́ ọlọ́ọ̀fẹ́ táwa náà bọ́ ọ̀fẹ́ wọ́n ní kọ́ ọ̀rọ̀ yìí fọkàn ẹ balẹ̀ ṣọ́gbọ́ èmi ọ̀rọ̀ rẹ̀ rí bàbá odò ọ̀rọ̀ burúkú tó ọ̀fẹ́ máa ń sọ ní wọn fẹ́ wọ́n mọ̀ pé bọ́ọ̀ bá ti sọ̀rọ̀ burúkú aburú ọ̀mọ̀ ṣẹlẹ̀ ni bàbá fi ọ̀rọ̀ tó fi tú ilé ọkọ rẹ̀ ká ṣédùnú tiẹ̀ náà ni àpá àdìtọ̀ bá sojú rògiri báyìí tògiri ní í ṣe ìwọ ló lò jò kò sí nǹkan kan tí ó gbà lọ́rẹ̀ sọ́gbọ́ ọ̀rọ̀ burúkú ni wọ́n fẹ́ kọ́ máa jáde lẹ́nu rẹ̀. bàbá mi ẹ ṣáà bá ń kìlọ̀ fún wọn o kó má jẹ́ pé ohun tó ń wá nídìí àkànṣe wọn á padà rí nídìí ewúra o. ọ̀rọ̀ ní bàbá rẹ̀ sùn gbogbo rẹ̀ ni wọ́n yanjú sọ́gbọ́. ọ̀yà ní sùúrù ni sùúrù la fi ń gbélé ọkọ. sùúrù ni sùúrù kì í lópin ẹyẹ sùúrù kì í lópin sùúrù léèrè púpọ̀ bàbá lè ṣe lójútọkọtaya rẹ́rìn rẹ́rìn rẹ́rìn. bàbá rẹ ní rẹ́rìn. mo dúpẹ́ asáré tètè ní wojú ọjà rìgbẹ̀rẹ̀ ní wojú ọ̀rọ̀ akẹ́fìrí sọ̀dọ̀ ìtọ̀kọ́ ẹ̀bọ nípa ẹ̀bọ àṣàṣì nípa lásàṣì bọ́ọ̀gà bá jí orí ara ẹ̀ níjì sí ọ̀sẹ̀ kékeré àpọ̀lẹ́kùnrin tó fi wú bí ajá ìsìnkúsì làásì wàwà ìwàfà kò ní dàgbà kó lóun ò sí lọ́wọ́ òun mọ́ ibikíbi tó bá wà lọ́jọ́ tòní kọ́ wá jó níṣẹ́ ikú ni o oníṣẹ́ ikú ni kọ́ wá jẹ́ àwa ìtàntàwọ́ èjì ń tọ̀gbẹ̀rẹ̀ ọ̀kẹta orí ẹ̀ ń tò fi dẹ̀ á pẹ́ lọ́jọ́ tòní ibikíbi tó bá wà yín awo ẹgbẹ́lẹ́nu mi sọ́dọ̀ rìn. ẹ mo dúpẹ́ ọ̀la o ọmọ wúrọ̀ ọ̀la wọ́n sọ fún yín pé kó o mọ̀ wáyé o fagídí o wáyé o tún wá wáyé o tún wá kúrò nílùú wa o lọ sórí rẹ nílùú bòmí o ní ìgangan lọ́rọ̀ ayé mọ kò ní dọ̀la torí wọ́n ní igúnnugún ẹ̀yà ayé àkàlàmọ̀gbẹ́ yìí òdi ọ̀run ní ilé ayé àwọn àgbà ìyẹn ló wá di fún fún eégún wọn ní ìjọ tá a bá pẹ́ eégún lé léégún jẹ́ o ìjọ a kọ̀rọ̀ lóró ń dáhùn òní ìdandan ìlú ọ̀rọ̀ ayé mọ́ o. tó bá kù díẹ̀ káwọn yọkùn lójú yóò máa kù díẹ̀ ni tó bá kù díẹ̀ kọ́wọ́ kọ́ wò ẹtu yóò máa kù díẹ̀ ni tó bá wá kù díẹ̀ kámọ́ rí ẹ mú yóò máa ìwàfà kọ́ ní dẹ̀bẹ̀ kọ́ lọ́wọ́ sí lọ́wọ́ òun mọ̀ akẹ́lọ́dún àwọn ọmọlọ́dẹ ìlú lọ́dún o kẹ́lẹ́wọ̀n àwọn òde ìlú lòmù àrà lòmù àgùnà èrò lòmù àpáta ẹ̀dá lórí ẹ̀dá tèmi sí eré lónìí òrèrè la fi pòjò òtàkèrè bẹ́ẹ̀ pòjò ńlọlọ́dùnbarè gbámú ntẹ́gbẹ̀ ayé bá wí òun lẹ̀ gbọ̀rọ̀ wọ́n pẹ́ o ó ti dúkàrẹ́ ó ti làkàrẹ́ làkàrẹ́ ti roko ibikíbi tó bá wà kọ́ ọ mọ́jàjà ẹyẹ mọ́ o ìjẹ́ ọ̀run ikọ́ lọ́ọ̀rẹ́ mọ́ jẹ́ kọ́ bá wọn jẹ́ mo dúpẹ́ ọlọ́ọ̀ mo dúpẹ́ ọlọ́ọ̀. mo dúpẹ́ lọ. èmi lẹ́yìn perí. bẹ́ẹ̀ kí lẹ fi mí pè náà ẹ̀yin ti gbàgbé wípé iṣẹ́ tí orí ràn mí jẹ́ ọ̀nà tí Elédùmarè ràn mí wọ́n Elédùmarè lọ́wọ́ irọ́ abiamọ lọ́rọ̀ kí tó ń di kí lọ tiẹ̀ ayé ọwọ́ wo ẹ mọ́sá kọ̀ ẹ̀sìn ní pẹ̀sílógún o ẹ mọ́sá kọ̀ orógùn ní mu torí bomi gbọ́ná ìwọ yìí ọgbà kó oníkú ọyẹ kí bọ́ ọ bá nílà ká ọyẹ kó sọ fún olódùmarè nígbà ní ọmọ buhari pé wọ́n wálé ayé o ilé ayé ó rorò ó burú ju wọ́n lọ àmọ́ ẹ mọ́sá kọ̀ rẹ ọwọ́ àti wa kọ̀kú lọ́nà lọ́jọ́ tòní o. dákẹ́ ìwọ ti gbàgbé wípé kí olúwa kó dìde ká tú àwọn ọ̀tá rẹ̀ ká kí àwọn tó kórìíra rẹ̀ kó sá kúrò níwájú rẹ̀ bí ebi ti fẹ́ lọ. Ah, a ti tọ́ sí tọ́ sí tọ́jọ́ ọ̀rọ̀ ọ̀hún inú ẹlẹ́dẹ̀ ní gbé àtàkù àtẹsẹ̀ àwọn ìlọ́kọ́ sí inú gbẹ ọgbọ́dọ̀ rí kọ̀kọ́ sọmọ òní ìlọra yé mọ kò ní dọ̀la. ó ti gbàgbé wípé kí olúwa jọba kí gbogbo ẹ̀yin ènìyàn wọ̀nyí kí ẹ wẹ́rìn kúrò níwájú ẹlẹ́dùnmarè mo ní kí ẹ wẹ́rìn rìn mo ní kí olúwa kó ṣe é ṣìbáṣìbọ mo ní kí ẹ wẹ́wọ̀ ní kí ẹ wẹ́rìn mo ní kí ẹ wẹ́rìn ó ní wẹ́rìn ìwọ ilẹ̀ wẹ́rì adéwẹ́rì ọ̀ṣọ́wẹ́rì àjẹwẹ́rì ẹ̀mẹ̀wẹ́rì lẹ́wọ́lọ́gùn mo ní ẹ̀wẹ́rì ẹ̀wẹ́rì kúrò níwájú olúwa lọ́rin lẹ́dùnmáà wẹ́rì wẹ́rì wẹ́rì. fẹ́ kó kìlọ̀ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ gidi gan bó ṣe ń yọ́só lèmi fún ara mi pàápàá ni mò ń yọ́gbọ́ o wọ́n ní èmi àti ẹ ò lè fẹ́ra wọn ò tó bẹ́ẹ̀ nìkan ti ọwọ́ ọmọ ọba ṣọ wọ́n ti gbàgbé wípé kú ọ nìwọ àparò sì lèmi ọrùn kú ọ tiẹ̀ làparò tèmi ò kù sí kò yá a bá mi tẹ̀ mọ́ wọn létí. mo dúpẹ́ la ó jẹ́ fìrẹ lọ́kàn balẹ̀ fìrẹ lọ́kàn balẹ̀ má gbé rẹ lẹ́mìí gbóná sórí èyí tí wọ́n sọ yẹn tàkò ara wọn ni kódà wọ́n pe olórí ẹbí ìkàlẹ̀ báyìí ni olórí ẹbí wà tí mo ti ń sọ fún olórí ẹbí pé ọ̀bẹ ni mí bá a bá sì jù mí sókè ní gbagba ibi pẹlẹbẹ ni wọ́n máa fi lélẹ̀. bíi ti báwo. Mojípẹ́lá ìwọ kò fìrẹ lọ́kàn balẹ̀ sórí èmi àjẹ ikú ni bọ́sọ̀ lọ́rùn ìwúrẹ́ túláàsì ni yọ bàtà lẹ́sẹ̀ àdìẹ kò sẹ́ni tí ó yà wá kò síbi tí kùkùté wò sánmọ̀ sóyè ọ fìrẹ lọ́kàn balẹ̀ mo bá ní ìfira mi lọ́kàn balẹ̀ mo ti fira mi lọ́kàn balẹ̀ ṣùgbọ́n bó o bá tún wá délé sọ fún ìyá rẹ kò sọ fún bàbá rẹ wípé kí wọ́n jáwọ́ kúrò nínú ẹ̀ èmi àti ẹ kò sí ẹni tó lè gbà ọ́ lọ́wọ́ mi. lẹ́wọ̀ mo ọlá. o kábíyèsí. ń gbọ́ kíni ọ̀dà ìwọ àti òjò àti ẹbí òjò pọ̀ tí wọ́n fi mẹ́jọ rẹ̀ wá sáàfin pọ̀ jámọ̀ ọ̀gbádùn kábíyèsí ṣe bẹ́ẹ̀ mọ̀ pàfẹ́sọ́nà mi ní òjò. mo wẹjú ni. kábíyèsí mi ò sọ pé wẹjú o ṣùgbọ́n ohun tẹ̀mí sọ ni pé ẹ̀yin gangan fúnra yín mọ̀ wípé àfẹ́sọ́nà mi ní òjò mo sì máa fẹ́ ni kò sí ẹni tó lè gbà lọ́wọ́ mi. burúkú ọlá ọ ìṣẹ̀dọ̀ yẹn wọ́n bí sínú olúwa yìí igi burúkú ni wọ́n ti dáná rú àròkárò ni wọ́n ti sì ń dọ̀bẹ̀ nù èyí ti rí ìwọ nìkan lóbìnrin ní ìlú yìí ìwọ lọ́sàn ìwọ lóru wọ́n wá fún ọ òfun wọ́n sá ọ ọgbẹ́ wọ́n tójú ọ sókè ọkọ́ kìí ṣé gíláàsì ni. lukosi. filẹ ìbíláyé jọ̀hún ọkùnrin ní lóbìnkì. wo mo dúpẹ́ ọlá mọ̀dàrú ni ọ́ ìka sì ni ọ́. bí ìbá wa ṣe kà tó jẹ́ pé ọwọ́ wo kò kò mọ́ mọ́mọ́ ọlọ́mọ èmi ológìní fẹ̀rẹ̀ lẹ́yìn àrò ọ̀lẹ́ ológìní fẹ̀rẹ̀ lẹ́yìn àrò ọ̀sà ìmọ̀ yìí pé ìka ló fẹ́ ṣe kábíyèsí wọ́n fẹ́ lo òjò ni o. mo dúpẹ́ ọlá ó yẹ kí wọ́n ti wàṣẹ́ rẹ̀ dànù ìgbà míì tán míì bá ṣẹ́yún tí wọ́n ju ọmọ dànù á pè ṣe irú rẹ̀ ni ìwúwọ̀ yìí dúnà láti ìgbà tí wọ́n ti bí ọ sínú ìlú yìí lóòótí jẹ́ kí wọ́n mi lóòjé lu yìí ó sinmi àìbẹ́ẹ̀kọ́ òòjógun omi dúnà èwo ni tọ́ wá wo nǹkan kan pé àfitọ́ bá fẹ́ àfitọ́ bá fẹ́ ọmọdé rẹ tọ́ra gbá tọ́ sàmì sí gbani nígbà tó o bá rí gbá lọ ọ̀rà mi ti ń bẹ lára rẹ̀ olóyè. Ah, kọ́mọ lọ́rọ̀ nítorí ojú tó bá bẹ̀bẹ̀ kan. wọ́n ṣàn fọ́n kábíyèsí kọ. ẹ lọ fi sí yàrá olóṣù kọ́ gbatẹ́gùn mẹ́. kọ́ ti jẹ́ ìwọ nìkan ni. àbó ráyè mi lóde. àwa dùn òórùn lẹ́ ọ̀dà sí. bàbá gba yóò tún wà yóò tún ṣẹ̀dá rẹ̀. wọ́n ṣé ìdí ọ̀sẹ̀ fún mi dá lọ́ọ̀rẹ́ bábà bọ́ọ̀dọ̀ wípé ńgbà àwọn rojọ́ láàfin tí ẹ́sì nìkan mú ọmọ mi wọ́n tì mọ́ túbú ṣé nínú túbú náà ní tún ti ń da ẹsẹ̀ rẹ̀ láàmú ẹ̀rọ èbí dáadáa kọ́ jẹ́wọ́ ṣé ààrẹ mi èmi ní nǹkan tí ìwé o mo fa gbogbo yín lélẹ́dúrà lọ. ọmọ wà nù túbú kò sínú túbú o kò síbi tí ka èèyàn wà tí ò ti lè ṣọṣẹ́ rẹ o ẹsẹ̀ bàbá òjò ó ní lára gidigidi gbogbo èèyàn tí ó bá sì fẹ́ fọjọ́ ogbó ń rí ìnira kọ́ má gbàdúrà ìnira fẹ́ẹ̀ da ẹgbẹ́ rẹ o ẹ bá ní pé mo dúpẹ́ ọmọ yín bí tẹ́ ẹ ti máa pè o bọ́jọ́ sàn rẹ pé ni bọ́jọ́ àárín òru lẹ́ ẹ pè é ni o níbi ẹ bá ti gbé nǹkan tẹ jogún funfun ẹ bá ní pé o. òwúrọ̀ rà ọmọ ọmọkùnrin tó dúró wájú wa. ṣebí náà olóyè tọjọ mọ gbé ṣáàfin. irọ́ o ń bẹ́ẹ̀ ni wọ́n bí bàbá òjò tẹ̀lé nù olórí ẹbí wọn nù ọ̀rí ṣàpárá bó ti rí lọ́rùn rẹ̀ ni. ọ̀rí bá ṣe ṣe rí lọ́rùn ẹ̀bí àṣà àwọn olóko. kò sí yanjú kankan ẹ wo ẹ jẹ́ kí ẹsẹ̀ ọmọ ọdún bàbá òjò lé kí ọmọ tèmi náà sì wà nù túbú ẹ jẹ́ gbogbo ọmọ rí bẹ́ẹ̀ lọ kò sí ẹ wo ẹ jẹ́ kí èṣù ọ̀tí ẹ̀ mọ́ bá a lọ́ọ́ sí lọ. sọ̀rọ̀ ni. ní tí ìjọba wíwo ẹ ti pèsè sọ̀rọ̀ yéésù títí bá a dá sí. kò sẹ́ni tó mọ ibi tó ti máa gbà á. Ah àṣé lóòótọ́ ni pé wúrí ò ní bí kéèyàn yà ní sùn àgùntàn èyí tó túmọ̀ sí pé ọmọ yìí jogún ìwà àkàyí látọwọ́ yín ni yàtọ̀ fún pọ́wú tiẹ̀ tó béèrè fàṣẹ látọ̀dọ̀ olódùmarè ńgbà tí ń bọ̀ wálé ayé tiẹ̀ kò sí burú bẹ́ẹ̀rù bá kòkè tọkọlẹ̀ ó níbi kan àtàn gbé sí. mo dúpẹ́ ọ̀la kí ló dé tẹ́mi èṣù ń dà ọ́ láàmú. aláìláàánú lójú ni ọ́ àbẹ́ẹ̀ rí bí ẹ̀yin ìlú ọwọ́ òwe àwọn aláìláàánú lójú aláìgbọ́n aláìmọ̀ràn wa ní bàdí ẹ bá dá ológun nù mú lọ tẹ́yìn ẹ̀fọ́ ń kó oorun o ti fura pé bàbá òjò ọ̀faramọ́ ìfẹ́ ìwọ àtọmọ rẹ̀ ó sì fi gbọ́ àdá àjẹnà dà sọ́dà. ha mi ò mọ gángan pa ẹ o. gbé gbogbo ẹnu rẹ sọ̀hún o ò mọ nǹkan kan kí ni ebi torí pé ọmọ òjò kù ń lé fún ọ lójú òfegbùdà bàbá òjò lọ́la ọwá ló mọ nǹkan kan pa ẹ. ẹ dàkún kábíyèsí o àti gbogbo ẹ̀yin olóyè torí èmi ti pàdé ìyá àti bàbá ẹ lójú ọ̀nà nínú ọ̀tọ́wọ́ sọ̀rọ̀ wọn báyìí ẹ sì ti mọ̀ pé àtọ̀ eré báyìí ńlá ẹbẹ̀ tí ń lọ̀rọ̀ rẹ̀ kọ́ dákun dábọ̀ ni ẹ̀bẹ̀ là ń bẹ̀ àti ẹ̀ tí wàá yọ̀ǹda ní ìsìn kó wọn àtòjó kí wọ́n máa fẹ́ra wọn. ọ̀rọ̀ nù. kábíyèsí o ẹ jẹ́ wọn máa mú mo dúpẹ́ ọlá lọ. mo lọ bo kọ́ máa relé ẹ̀kọ́. ẹni tó mà wáyé olùnàgù òun náà ni wọ́n mà ti lọ rẹ̀ ṣé báwọn ló fi egbò àdáàjì náà dá bàbá òjò kọ́ lọ bá wọn tánà tó dà. ńlá mú lọ ṣiṣẹ́ lé lórí gbogbo wọn mú un lọ. ẹ wo ẹ̀yin olóye ẹ má jẹ́ ká mú òmù lómù o ẹ má lómù ọmọ wípé òun ọmọ nǹkan kan pa lóòótọ́ gbogbo wípé inú túbú ní kì í ti pọ́ jáde ó lè gélé yín òkè tí gbogbo ayé ń bẹ̀rù ṣùgbọ́n kí ló wí là á wí àìpé kí fẹ́ wí ó sì ti sọ̀rọ̀ ó lóun ọmọ nǹkan ẹ dá padà sí inú túbú. bó bá ṣe pé inú túbú náà ni ó parí ọ̀rọ̀ sí. ẹ dá padà sí inú túbú. àmọ́ fẹ́yàn bá lò jù bá ń lọ inú túbú a máa kú bẹ́ẹ̀ o. ẹ mú lọ́nu túbú. ẹ̀gbọ́n bàbá òdu kábíyèsí ẹ lọ rèé fi ẹsẹ̀ lé tọ ọ̀rọ̀ bàbá òdu ká má bàa ti ẹsẹ̀ mọ́ aláìsẹ̀ lọ́rùn kábíyèsí. kábíyèsí. bàbá pé bílíà máa kókó tó o ló ṣe táwọn èèyàn. ìyá òjò. ìyá wa. kí ló fẹ́. ẹ̀yin mo wá rí ìyá wa. èmi kọ́ ló wá rí wọn bọ́ta ni ó ní kó lè sá ó sá ẹni kó lè gbé tọwọ́ rẹ̀ lẹ̀ ó lè gbé tọwọ́ rẹ̀ lẹ̀ kí lẹ tí wàá ṣe ní. ẹ jọ nítorí ọlọ́run ẹ ṣàánú mi ni ẹ̀yin mo wá rí ẹ dákun torí ọlọ́run ìyá wa torí ọ̀rọ̀ ọkọ mi mo fi wà ẹ dákun torí ọlọ́run orí ìnira lọkọ mi wà egbò àdáàjìná tó wà lẹ́sẹ̀ lórí pé nǹkan kan sọyàn lẹ́sẹ̀ kó má dẹ̀ san kó dẹ̀ dìgbò àdáàjìná síbẹ̀ ẹ dákun ẹ ṣàánú mi ọmọ yín mo wá bá kó wá tú ọkọ mi lẹ̀ ẹ jọ nítorí ọlọ́ọ̀ yín náà ní fojú sunkún ọmọ ẹ̀ ní faragbàrú ẹ̀ ẹ ṣàánú mi ìyá wa. ìyá òjò máa bẹ̀wé lédùá o ohun tí ọba ti ṣe tiwa ẹ má òun mọ́ wa rárá èyí náà lè parọ́ mọ́ ọmọ mi tí wọ́n fi tì í mọ́nú túbú mo sì sọ fún yín lẹ́ẹ̀kan mo ní etí ní kó lè sá ó ti sá ṣé nínú túbú tọmọ mi wà lótú ti wá fi egbò dá ọkọ rẹ lẹ́sẹ̀ ó yá dìde wá mọ́ lọ ọmọ ọlọ́bọ̀ ọba ló ń pariwo lèlé ìyàwó ẹ dákun torí Ọlọ́run. ìyá àbà. ìyá wa. ẹ wò ó ìyàwó ẹ jọ. ti wọlé lásán gangan. ìyá kò tó yín ìyá wa ẹ dákun torí Ọlọ́run ah, ìmọ̀ lọ. Ah, ẹ dákun ìmọ̀ eh, lọ o. ìyá àbà ẹ gbà mí olè. bọ́ọ̀rẹ́ ẹ̀dà sóhun ẹ wò sẹ́rí tí mo dúpẹ́ ọlábàyè lè débi tèmi àti ẹ̀ bá ti fojú kanra wa ọ̀rọ̀ wo yẹra wa. ọ̀rọ̀ yín wo ni ń yẹra yín ẹ wò kábíyèsí ẹ má jẹ́ wọn fún alọ́kọ̀ dídí sáwọn mo dúpẹ́ ọlọ́lọ́wọ̀n ọmọ nǹkan kan parẹ́ owó ọmọ nǹkan parẹ́ ebi lórí ẹbí yìí ti wáyìn bákan náà lọ́mọ ń sori a sì tẹ̀nú àtẹ̀nú. ẹ má sọ bẹ́ẹ̀ o ọmọ ọ̀dọ̀ ní màsírí ọ̀gá ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé ní màtísùn ọkọ o bójú bá kojú àlà àmọ́ tọ̀ ẹ̀yẹ ni là gbìmọ̀ràn kà bójú bá kojú ẹnu awídẹ́ rẹ̀ ntọ́pọ̀ ń òwì kí òwì mọ́. ẹlẹ́kẹ̀rú yẹ o. ẹni awídẹ́. ẹ siranlẹ̀ kábíyèsí odúgbòlá ọmọ ọmọkùnrin yìí dáadáa mm. bó o ló ṣe jẹ́ sí ọ. òjò nù olólùfẹ́ mi. ọwọ́ á lò ní gbólóhùn kan àbí méjì tó ń fẹ́ bọ́ ọ sọ. ọ̀ya òjò mo dúpẹ́ ọláyà mi ṣàánú mi ara ni bàbá mi inú ìrora ni wọ́n wà tọ̀sọ́tòru ni wọ́n ń kígbe wá lọ bá mi tú wọn lẹ̀. òjò kó là kó lẹ́kọ̀ọ́ ẹ kó kọ́là mi ò mọ nǹkan kan pa. Ah. wò bí yóò bá wo dúdú ìfọ̀n yóò hara dé egun ẹ ó yé mi ó yé ọ jọ mo dúpẹ́ lájọ. Hmm. èmi ò mọ nǹkan kan pa ọ́ ṣùgbọ́n èmi ò tẹ̀lé ọ lọ láti lọ wo nǹkan tó ń ṣe. ẹ ó ṣe kíni. níwọ̀ tó ń bẹ nínú gbèkùn láàfin bí kábíyèsí arábìnrin yìí ṣe tán àti sá lọ ni. <laughs> kò lè sá lọ bọ́mọ eke bá jágbọ́n kúkú lẹ́rùn àwọn tí wọ́n bí náà wọ́n á ti lọ sin sí gbàdó òun gbọ́n lójú ara rẹ̀ nù ọlọ́wọ́ fẹ́ lọ wò àbí ẹ̀jẹ̀ ọ lọ wò olóyè ọ̀tún bàbá olóyè ẹ̀yìn ẹ̀ tẹ̀lé lọ bọ́ bá ti dọ́ọ̀n tó wo ohun tí ó wò tán ẹ dá padà wá sínú túbú bẹ́ẹ̀ ni. ó yà ní ní ní ní. nso. kàtó ẹ̀yin ìlú máa fagbọ́n jà láyé olúgbọ́kọ̀ bàjẹ́ láyé àrẹ̀sà kò bàjẹ́ láyé ọwárùn fún àgànà kò lórí tiwa kò ní bàjẹ́ olùkọ́ ọlọ́run ní ìbàlùjẹ́ mọ́ wa lórí àìsàn kálukú ọmọ rẹ lé máa bá mú padà dé kí wọ́n dá padà sínú túbú. àbí èsì ọ̀ka àbí èsì ọ̀ka. Eh, kẹlẹ́ ló máa yọ ṣàánú wa àti ọwọ́ wo la mọ̀ tá a fi jẹ wílé. ẹ̀yin ṣé bí ìwọ ti ní olóhùn kọ́. bẹ́ẹ̀ ni olóhùn kọ́. ẹ jẹ́ àmà wèsì sí ọkọ rẹ̀ ní ọ̀tọ̀ ń bọ̀. èmi ọ̀mà rírọ̀ ọlọ́run rí àìgbélé gbọ̀fà láì ni mo gbọ́ tí wọ́n pẹ̀lẹ́ o ẹ kú tọ́jú o ẹ kú tọ́jú ẹ kú ọ̀rọ̀ èèyàn o yọ bọ̀ o yọ pàdúmọ̀ o lọ́wọ́ wòsàn o. wọ́n ní ẹ ní màtí wáyé olùnàgún ní ọmọ àti lọ rẹ̀ àti lọ rẹ̀ ọ̀yá iṣẹ́ dọwọ́ rẹ̀. Ah, olóyè hmm? ó ṣe ṣe sùúrù béèyàn ọba mọ́bọ yóò ṣe bí ọ̀bọ dúpẹ́ rèé ó ní ní tẹ́ ju gbogbo wa lọ wọ́n ní ọ̀pọ̀lọ́ fi díẹ̀ gajà àmùrín fi díẹ̀ ga jù lẹ́ẹ̀lẹ̀ lọ bó ti wò kéré mọ́ ọlọ́run fún ọmọdé yìí lágbára kan tó ju tàn tó bí lọ bẹ́ẹ̀ náà nírú wa ah, ah, dúpẹ́ mo dúpẹ́ ọlá ah, àgbọn ń ṣẹ́ òye ń ṣẹ́ ojú olóko sì rèé tó wú kùlùbùkùlùbù yìí dandandan mẹsẹ̀ tí aláìṣẹ̀ tẹ di pọ́ bẹ̀rẹ̀ sí jìyà dáríjìn púpọ̀ náà bá jẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ́lọ́run èjì ọ̀yà báyìí kò rí o ti níyì báyìí gbogbo ń tọ́ bá mọ̀ pé o lè ṣe tarakùnrin yìí èrí ìtura gbà tí ì wà dáadáa bí èèyàn bá wá ṣe. èmi ò mọ kọ́kọ́ mẹ́ o bàbá àdúrà ni màá gbà fún wọn. a ó ti tó o. ìwọ ẹsẹ̀ yìí ó yá wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní wákàtí ọ̀wọ̀ torí a ti kọ́ wípé tí olúwa ọlọ́run jẹ́ Jèhófà ní àti ẹ̀kú rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ tó pọ̀ fi ìdí ẹ̀ sọlẹ̀ lórí òkú àwa gbé kalẹ̀ lórí àwọn ọ̀sán mi àti pé a ti kọ́ wípé gbogbo agbára ní ọ̀run àti ní ayé la ti fi fún èmi àti pé a tún ti kọ́ wípé àyà pẹ́ àwọn àlejò wọ́n fi ìbẹ̀rù bójó sẹ́jáde níbi kọ́ lọ́ fi wọn ohun tí n bá tú láyé ìwọ olúwa ti sọ pé wàá bá mi tù ohun tí bá dèdè láyé elédùnmarè tí lóun wàá bá mi dè ìwọ ẹ̀mí ìmọ̀ tó ń gbẹ́nu ẹsẹ̀ yìí ó yá jáde ohun àjèjì tí ń bẹ náà jáde jáde.

ẹlùpà ẹwọ kílẹ̀ wò ẹlùpà ẹlùpà ẹlùpà. bí wọ́n bá fi pa ejò yìí eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ àfàìmọ̀ kọ́ má gé ẹ sọ. Ah! ó yẹ ìwé ejò yìí gbọ́ àti pé a ti kọ́ wípé wáyì ìwọ ilẹ̀ kúrò níwájú olúwa kúrò níwájú ọlọ́run jákọ́bù ó yá máa lọ síbi tó ti wá. ilé bàbá mi àti ìyá. àwẹ̀ ìsọláàfin. olóyè ọmọdé ni ọ ni oṣù ọmọdé àwọn ó ṣe ń tá a fẹ́ kí ló kù wà lólè ọ̀sáọ́sá kọ́dà tọwọ́ ẹ̀ lẹ̀ ọ̀dà alẹ̀ kí ló kù. mo ti ṣe kí ló tún kù kí la tún fẹ́ o ṣe ètò ṣe ní jẹ́ nǹkan ṣùgbọ́n bàbá rán mọ́ iṣẹ́ tọ́jú ẹ̀ bá ti fẹ́ bàbá gbẹ̀bùn lórí iṣẹ́ òun kò ṣe nǹkan ọmọ iye ẹni tó ti gbà á lẹ̀ ni bàbá wa ń wá báyìí tẹ̀lé tá a wá ní ọmọ lọ tá a mú ọ dé àfẹ́ àtò ní ránṣẹ́ nù fàbọ̀ fún ẹni ọ̀ràn wa ń ṣe ọ̀rọ̀ wa ìdájọ́ kù sọ́wọ́ yàda. kùsọ́ èso láàfẹ́. ẹgbẹ̀rún nígbà yẹn ọwọ́ àwọn ọ̀dà lójú owó ìrè ni jẹ́ tiwa. ikú òní kan wọn wá lọ́wọ́ wa ìwà tó ní jágbárì lẹ́yìn ọmọ ẹ̀ka kábíyèsí o. ọ̀wọ́ jíjẹ́ kábíyèsí o. ẹ̀yẹ ló yí àdó ọ̀pọ̀ ẹlẹ́yìn ọmọ kábíyèsí o. àṣìwà àti kọ̀ọ̀tì. kábíyèsí. àṣeyè lálákọ̀ọ́ lágbájá ṣe pé mẹ́rùn èsì jẹ ẹ̀rùn ìrí bákan náà o ó dójúlé ọmọ ìpọ́ o ẹ jẹ́ bàbá ọlọ́mọ. kábíyèsí o ẹ mọ̀ kúrò. kábíyèsí o ẹ kú tọ̀nà ẹja ń bá kàn. kábíyèsí kò sọ ọmọdébìnrin ńlẹ̀ yìí gbogbo wọn làgbà. ajúráwá ló ti jàkadì kọ́ ó ti tú bàbá ńlẹ̀ nígbà tí ó tẹnu bọ̀ fọ̀ tá wí yìí ojú egbò kọ́kọ́ ruke oruke ìdán ńgbọ̀ ya ni mo bá ráwọn ejò tó yọ la la la la ó tún ka wọnú ah, ah, àbójú àrùnjú ńgbọ̀ ya lọ ejò tá a wí ṣebé lọ yọ orí jáde lójú egbò lọlọlọlọlọ. kábíyèsí ejò tó jáde lójú ẹsẹ̀ ọ̀tọ̀ kìíní orí rẹ̀ tó báyìí bọ́sẹ̀ kì báyìí ó padà síbi ọtí wá o nígbà tí wọ́n ní ọmọ nǹkan kan nípa egbò yìí ọlọ́ọ̀mọ nǹkan kan ọwọ́ à ń parọ́ fún wa ṣé bí wọn náà lọ lọ ọbẹ̀ lọ́lọ́ rèé tú wọn lẹ́yìn ọwọ́ ayé mi kékeré láti pé ka àrókò rẹ torí tá a bá tètè ti kékeré pé ka àrókò rẹ bọ́ bá dàgbà tán ẹ̀bọ lọ́ọ̀mọ gbà. kábíyèsí bàbá mi ẹni kò lè mojú pé ṣe ó sá ẹni kò ti tọwọ́ rẹ lè jùlẹ̀ bàbá mi ẹ sánú ẹ jẹ́ ó mọ̀ lọ ẹwọ ẹ̀yin olóye ẹ dá padà sínú túbú kọmọ wà nínú túbú ń bẹ bẹ́ẹ̀ ni títí tí n fi ronú tí n ti sọ̀rọ̀ rẹ̀. èmi rẹ ọ̀sọ̀ dá o ìdí ọba àmọ́dé ọba àdèrè ń yẹ tó mú ọ lọ́hùn. agbalẹ̀ kábíyèsí ẹ̀ bẹ́ẹ̀ gbalẹ̀ kẹ́mi sẹ́ni tó mọ bí tó ti máa gbá tó mọ bí tó eh, àná eh, bàbá bàbá agbódúpẹ́ ọlá. áwù áwù ẹ̀yin àná o àbí àná lè fẹ́ wí. èmi ò pé mo fọmọ fún yàn tí mo ti àdànà èmi ò fọmọ fẹ́ nìkankan o n ò sànà nìkankan o. ẹ gbọ́ mi báyìí inú òjò mi ò dáhùn o. ẹ ṣe mo dúpẹ́ ọjọ́ o kò ní bàjẹ́ o. ètò àṣẹ ní ti kọjá ń tu ọlọ́run lọ́lọ́ ẹ̀kọ́ ẹ̀ wọ́n kì mí fún ìwọ̀n mọ́. bàbá mo dúpẹ́ ọlá ẹ mọ̀tì àsọ̀rọ̀ ní kọ́tẹ́kọ́tẹ́ lajá ńlá ni ọmọ yín mo dúpẹ́ ọlá àtọmọ mi odò mo ti fi àyè lè pé kí wọ́n fẹ́ra wọn ká sì dọdọ mọ́jọ́ láàrin ara wa tí wọn ó ṣègbéyàwó tá a fi lè pọn títà fọ̀nà òrùka náà mo ní kí n rí i sí o. nǹkan mọ̀ ní abẹ́yàn wọn wọn lòdù tí o ará ìlòjútì bàbá ìsànwàníhùn bàbá òdùn bẹ́ẹ̀ bá pé ó ti ṣe tán láti ṣèyàwó kò sí wàhálà túbú kábíyèsí ọgbà àlejò nù bàbá ìyàwó ìwọ nù túbú ìyá ìyàwó ìwọ nù túbú bàbá ọkọ ìyá ọkọ ìwọ nù túbú ká lọ lè ṣèyàwó ń bẹ àbẹ́gbẹ́ mọ̀ pé ọmọ mi ń bẹ nù túbú ọmọ mi tó wà nù túbú lẹ̀ ẹ fẹ́ ṣèyàwó rẹ̀ yìí àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dà náà wọ́n rájà ràtà náà ìwọ náà kọ́hún ṣé bẹ́yìn náà lẹ́fà lẹ́rọ rèé rojọ́ èké mọ́mọ́ mi tí wọ́n fi tì mọ́nú túbú wọ́n wá tọmọ òun mọ́ túbú tán wọ́n tún ní kọ́ wá lọ rè tú ọlẹ̀ láì jẹ́ pọ́mọ mi kankan ń pa rẹ̀ o ó sì tún jáde ó tú ọlẹ̀ tán káìwá tún fọmọ mi fún mi kí n mọ̀ mú lọlé wọ́n sì tún dá a parí àtúbú ẹ wá sèmi nìkan ra lárìnkà ọmọ ńlẹ wọn pẹ fẹfẹ ní ìsinyìí o bí ọba sí pé káyé ọmọ bàjẹ́ kọ́rùn ọmọ bàjẹ́ tí ìmẹ́gun oníhòòhò jáde tí n bá dú ọmọ mi lẹ́sẹ̀ ń dáhùn wíì láwọn wí ni ságbọ́ tèmi èmi ò ṣe ànẹ́ni kankan báyìí o. ẹ padà lọ àfin báyìí ẹ lọ sọ fún kábíyèsí pé ó ti rẹ̀ já yín o. torí tí ọ̀bà rẹ̀ jà ẹnìkan yìí là ẹ wá sọ fún un pé ó ti tán nú yín ẹ náà lẹ mà ti wáyé olùnàgùn ẹ náà lẹ sí mà lọ ẹ bọ́mọ mi bá ti jáde nù túbú àbí ọ̀rọ̀ tọ́rùn ńgbà hmm. tọmọ mi náà ti sọ pé ọrùn ṣu làpárò òun ó kù sí gíǹdè mi ń bẹ̀. Ah, àná ntù wà rí bẹ́ẹ̀ lójú yín ní mo ṣe bẹ́ẹ̀ ṣe ní ìṣe o ọlá àkàndá mà kò sẹ́ni tó mọ bí tó ti màgbà rẹ̀ gbogbo ẹ̀yin olóyè akínyó kábíyèsí olúwa mi akínyó olúwa mi jẹ́. ìlú yóò ní bàjẹ́ o kò sì ní fẹ́ bàjẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ àdúpẹ́ àní àwa dúpẹ́ lọ́wọ́ yín náà ni o. ẹ̀yin àní àwa sọ fún yín ni o èmi àti ìyàwó mi ìyá òjò wípé ejò ti wọ́pọ̀ nbí àná ètò àṣírí náà ní dójú. àní àwa sọ fún yín pé èmi àti ìyàwó mi àti fikùn lukùn lórí ọ̀rọ̀ àwọn tọkọtaya méjèèjì wípé ní kí wọ́n máa fẹ́ra wọn o ẹ̀ nàní pé ká sọ fún yín pé tó ẹ ṣeun o bẹ́ẹ̀ ni kábíyèsí olóyè bẹ́ẹ̀ ni a ti fọwọ́ sí i wọ́n ní tá lè yá èèyàn bá ju bàbá èèyàn lọ bàbá là á pè é. Ah, ah, ìyá òjò yọ̀ǹda ẹ̀wẹ̀ èyí ti jẹ́ àbí nítorí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ni. rárá o a yọ̀ǹda fún wọn kí wọ́n fẹ́ra wọn. Ah, olórí kára ó le ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n rí sọ ẹ̀yin náà wò pé ńgbà tí fi ọkọ àtìyàwó bá ti ṣe tá àti papọ̀ wọ́n yọ̀ǹda fún wọn ni àbí bàbá òjò ẹlẹ́ẹ̀tì fọwọ́ sí pé kí wọ́n fẹ́ra wọn ìlú náà fọwọ́ sí. àmọ́ ní ọjọ́ tí ogun ó kọlù kan ọ̀rọ̀ ni wọ́n sọ nígbà tí ogun ò ní kọlù náà mọ́ ọ̀rọ̀ náà ni wọ́n sọ ọ̀rọ̀ náà là á sọ lónìí kó tó di pé ayọ̀ǹda amúdúpẹ́ ọlọ́kọ́ jáde kúrò náà túbú ẹ lọ lè pe bàbá amúdúpẹ́ ọláwà àwàjọ jókòó kí wọ́n jáwé ọmọ kí wọ́n fi mọ́ ọmọ wọn kí wọ́n fi mọ́ létí. bẹ́ẹ̀ni ngbò ojú bá sì kojú ẹnu ó rí dẹ́rẹ̀ dẹ́rẹ̀. pé baba ló pàṣẹ lára wa ara wa kábíyèsí ikú àgbà àgbà òní tẹ́ lórílẹ̀. kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ yín o mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olóyè náà aláṣẹ ìkejì òòṣà olòlò tí ó lò lẹ ìgbó túútú ẹ̀wọ̀n ṣé tẹ̀ ń bá ń dá mo dúpẹ́ ọ̀la lẹ̀ mẹ́rin mẹ́yìn ọ̀bà bímọ bọ́ bá bá láàfíà àsọ̀dá. òdúgbò ara ni à ń fojú mi ráre báyìí ẹ wo mò ń fún yín pé bẹ́ẹ̀ bá ti ń délé báyìí ní ìsìn ń pè a wà ọ̀rọ̀ ebi ọ̀rọ̀ kan ni kún gbọ́ tẹ́tí rẹ̀ fi di èmi gbogbo ìgbà a mo dúpẹ́ tá a dààmú gbà náà báyìí tó máa dààmú mọ́ àmọ́ bẹ́ẹ̀ ti bá ń yọ̀ǹda rẹ̀ ó ó yàtọ̀ sí kéèyàn wà lómìnira ara rẹ̀. ṣé wọn náà rí n tó fojú bàbá rí nísìn ẹ́n obìnrin láìsọ ọkùnrin ó bá tiẹ̀ jọ ọkùnrin nísìn àmọ̀ntàpè bóbi bá ń wúrú wà tó ń wì ajẹ́ wọn pé o kó o yá sagbẹ́jẹ́ mọ́wọ́ ni o kó sagbẹ́jẹ́ mọ́wọ́. ọ ti so bí o sì so ọ ti mọ tójú òun rí inú túbú. ìjọ tó bá tún dáṣọrú ẹ̀ sọ̀rọ̀ ntójú rẹ̀ ò rí wo ọ jẹ sanbẹ̀ ẹ̀yà àwọn àwọn yóò mọ́jú. Hmm. Hmm. bá a mọ̀dúpẹ́ ọlá òkè òkú ọmọ ṣe òkú ọ̀rọ̀ ọmọ ìbéèrè kan mo fẹ́ bí ọ lọ́jọ́kọ́jọ́ tí mo dúpẹ́ ọlá bá tún dáṣọ ọrú ẹ̀ tó bá ìṣòro ìwọ gẹ́gẹ́ bíi bàbá rẹ̀ kí ni ká ṣe fún un. ọjọ́ tí ọba tún ṣerú rẹ̀ ẹ̀ pa mí. àṣẹgùrí ẹ̀. mo dúpẹ́ ọlá àkàndá ti dé mo dúpẹ́ ọlá. ẹni tó. ẹ olúmọlẹ ó ṣe fún wa. a ṣe. àwọn tọ́lá yóò ṣe fún wa wọ́n sì dúró tì á àárò olúwọ̀ ẹ yàtí olúwẹ̀ lè. ó ti dá bẹ́ẹ̀. ó ti rọ̀lẹ́. elédùnmarè ó fún wa ṣe. irúnmalè ó dúró tì á o. irúnmalè ó dúró tì á o. ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́rin ò tí ì pé tó ti lọ sílùú yín padà ṣé ò sí lé ní sọnù ìjàre. àyìnà ah, ojú mi tàn mí jẹ. àyìnà kí la ṣe fún ọ tó o fi kí wa. Ah, ah, mo kí yín ẹ̀yin lẹ gbọ́. àyìnà tó o bá tiẹ̀ wàá rí mi ṣé o pè lóòrò òjò ni. òjò kémi kí òjò olóúnjẹ rẹ̀ tó rí mi tó rojú èmi náà ti fààyè jẹ mo ti fi tẹ́ ẹ lọ́rùn ṣe é fẹ́ gbọ́ èmi ti lọ́kọ àfẹ́sọ́nà tèmi gbogbo ọ̀rọ̀ òjò ni mo ti sọ fún pátápátá tó bá rèmi àtòjò tájọ dúró tájọ ń sọ̀rọ̀ ṣe mọ̀ pé nǹkan mi ò tibẹ̀ wá ẹ̀ eh, torí náà ẹ má bínú ṣe gbọ́. òjò òun wò mí ràn yín ọ̀rọ̀ tó wà lẹ́ ò fèsì lé kí ló dé. Ah, kí n fèsì eh. ṣé gbogbo ọ̀rọ̀ ló lé sí mi mi ti ní aya mi mo ti níyàwó eh. mi tí mo fẹ́. kò sábúrú ẹ mo á gbọ́ mo ń gbá wíwí kan ìlú yín tó ló ń lọ yìí wọ́n ní wọ́n fẹ́ ṣòro kan bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń lọ ọjọ́ ti lọ kó tó dèlú yín alẹ́ ò ti lẹ́ hmm. alẹ́ ò ti bora bó ló ṣe wá rìn tó ní bọ́ sọ́wọ́ àwọn tó fẹ́ẹ́ ṣe nǹkan. Ajayi fọkànbalẹ̀ ó mọ̀ mí ni èmi ò jó olúkúlóyè alágàdá ogun òkìnàkìnà kìíná òtójú aládìyẹ kìíná hmm. aládìyẹ ńlọgun èmi ò jó ńlọta ni èmi àlàpàwọ síbi tó bá wùn sí ọkùnrin ló wà wájú rẹ rí bẹ́ẹ̀ lọkùnrin yín alẹ́ òní lẹkọọ mi jò márìn tọmọ ikú ló nira tọmọ ikú ni. lé wa lórí. àṣẹ. wọ́n ní adébísẹ́ mọ̀ sí bẹ́ẹ̀ àgbà ọ̀lẹ́ ní bàbá débísẹ́ ṣe làṣẹ. bẹ́ẹ̀ni. <clears throat> ẹyin lisa. bàbá o. ó yá. ẹ̀yin alálẹ̀ apè yìí tàti wẹ̀rẹ̀ tẹ̀kútọ́ ilé àṣùpápárára ń tigi àjà o olùwọ̀ la wá wá nísìn olùwọ̀ ń wá gbogbo ibikíbi tó bá wà kó mọ̀ bọ̀ wá o kílùú ó rójú kílùú ó ráyè olùwọ̀ lò kétùtù ó gbé wá ọmọ kú ayé o. ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. ọmọ ọ̀rọ̀ ohun ògbógbó. ọmọ ògbógbó sẹ̀gẹ̀sẹ̀gẹ̀. ọmọ iwájú ló ṣe é lọ. ọmọ ìyòṣe padà sí. à ní padà sẹ́yìn. àṣẹ. tó wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ àgbà ọ̀lẹ́ ni. bẹ́ẹ̀ni. tá a bá débísẹ́ ṣiṣẹ́ náà là á sí. bẹ́ẹ̀ni. a ṣe ètùtù a ṣe ẹbọ fún òòṣà ẹlẹ́mọ lásìkò yìí òun náà apẹ́ka tó ṣe níjọsí a sì mọ tójú wa rí a sì fẹ́ kójú àṣà wa orí ibi mọ́ kítàwòde wa náà mọ́ sí rọ́ràn. àṣẹ. ní báyìí ẹ̀yìn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀là kí akérúra làárọ̀ òjì tẹ̀ yìí fi arúgba sọmọ balẹ̀ yíyí ọmọ báyìí ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ ọ̀run mi la ẹ wá gbà wá ìyá mi àbẹ̀ ní ẹ̀dí ajímọ̀jẹ̀ nǹkan tó léegun nítorí pé ìgbé báyìí ni àbẹ̀ ní fi ń borí tiẹ̀ ní kùtùkùtù à ẹ má jẹ́ kó rí wa gbóná nínú ìlú yìí olùwọ̀ tí ó wà kó fẹsẹ̀ ara ẹ̀rìn wá nítorí pé kíni ọ̀gẹ̀rẹ̀ báyìí làgbẹ̀ wọ́ tọkọ ẹ̀ níbikíbi tó bá wà ìwọ òsà ẹlẹ́mọ ó yá darí ẹ̀ kó máa bọ̀ ní báyìí. èṣù o wọ́n la fi iṣẹ́ òní rán láàárọ̀ yè wọ́n la fi ẹbọ òní bẹ̀ wọ́n lọ́ bá a darí olùwọ̀ wa o. àgbà ní rí bí kọjá bàbá fẹ́ roko ibi lágbà bàbá fẹ́ roko ibi lágbà ọ̀dà ẹ̀ mọ bí jẹ́ gbèsè yẹn ló bá yíwádìí tó dáa gbèsè ṣẹgbọ́ ẹbọ ní pẹlẹbọ àṣàṣì ní palásàṣì kò sí tí ó ṣe. rọ́mbẹ́ àbó ti mú àbátọ̀ nígbà bá ní kábò mú làbó mú kábà ní kábò kẹ́ làbá tọ̀ ó yá kí sèfì sì mú ọ lẹ́nu ẹ̀yìn awo ẹ̀yẹ mú un. wọ́n sẹ́yìn ǹgọ̀ sẹ́yìn ọ̀sán méjèèjì ní jìjà àdùn ọ̀nà gbọ́dọ̀ yà gbọ́dọ̀ yà jẹ nítorí fọdọ ọrùn lójú aṣọ ọrùn lójú aṣọ nìkan kan ìdàlẹ́ ń bẹ lẹ́yìn. mo ṣe àdúpẹ́ o. ọ̀rẹ́ mi jẹ́ ti gbọ́ pé kí ni òjò ni. kí ló hmm, ọlọ́run àtijọ́ ní mọ̀mọ́ kí ó tó mú tó dé sí yẹn sí níwọ̀n gùn sáré bójú ti kó labúlé wọn yàn yín ti ń labúlé wa ọkàn kò sọ́wọ́ àwọn aláwo ni làwọn aláwo bá mú lọ di òòṣà ní ọba ń fa nànànànà bí ajó oògùn ní ọba ń fa nànànà bí ajó oògùn nígbà ń pariwo pé dákun ẹgbà mi ìyàwó àfẹsọ́nà mi wà lé ìyàwó àfẹsọ́nà mi wà lé sórí ńgbà tí ọ̀lànà báyìí wọ́n kàn gbé àdá sí lẹ́yìn ilé. àbí ráyè ìkúnlé abiyamọ o. ọ̀rẹ́ mi ló bá tún fi yín rádà náà tó dákẹ́ ẹ̀dákẹ́ gàrin ìyàwó àfẹsọ́nà mi wà lé ìyàwó àfẹsọ́nà mi wà lé lókùtù ẹ bá ń sáré tẹ̀lé ló ah, bá ń sáré tẹ̀lé ìkúlẹ̀ àbí amọ́rí mi ò bọ̀rọ̀ borí rẹ burú sórí rẹ ní ọgẹ́ ni báyìí ah, sórí rẹ aburú ní síwọ̀ lórí tí ọgẹ́ ni yà lọ lé òde bọ̀rọ̀ borí rẹ burú e. gbọ́tò sà máa bọ̀ ẹ a dúpẹ́ lọ́wọ́ àwọn gbarumọlẹ̀ a tún wá dúpẹ́ pàtàkì lọ́wọ́ ẹlẹ́mọ ó ti pèsè olùwọ̀ fún wa o. ṣé kò mú yín ní kun. a lójú iná kọ́ lè wùrà hun. bọ́ tó ṣà ní ìrọ̀rùn la fi rí mú. tọ́ba wa rí bẹ́ẹ̀. ẹ wàá gbéra ẹ lọ sọ fún aláṣẹ ìkejì òrìṣà. ẹ pé ọwọ́ ti tẹ̀ o àti rólùwọ̀ o ẹbọ ti fi o. ìrẹ́ lẹ́pa. ẹbọ yín wo ló fi ẹbọ yín wo ló dà eléyìí kì í ṣolùwọ́ o ẹ tún àwo yín dà kẹ́ tún àwo yín ṣe. Mọ́dúkẹ́ọlá kí ni ìwọ wá ṣe ń yà yín ẹ̀ẹ́n òpè kẹ́bọ ọmọ fín kẹ́bọ ọmọ dà gbogbo ẹni ọba sì ti ní kẹ́bọ ọmọ fín kó má dà ńlá fi kẹ́bọ. ìyẹn ò ṣe tèmi tó gbà tí kọ́ wípé èmi kì yóò kúkú kankan bí kò ṣe iyè kẹ́mi kó lè máa ròyìn iṣẹ́ olúwa síwájú àti síwájú. gbẹ́nu rẹ dánú rẹ mọ́ ń bọ̀ mọ́ ń bọ̀ gbóná ta ni bẹ́ tí ọ̀sẹ̀. ìwọ gbàgbé ni pé ilé jọlé ọ̀nà jọ̀nà agbára jura wọn lọ èmi lèmi sọ fún ọ bẹ́ẹ̀. ìwọ tí wọ́n gbàgbé wípé agbára ọlọ́run wá ju ti tèèyàn lọ. ẹ wo elégédé nípa bóyá kókó ọ̀gẹ̀dẹ̀ nípa bóyá kókó ọ̀gẹ̀dẹ̀ dúró ń bẹ̀. aṣiwèrè wípé ọlọ́run kò sí wọ́n ti bàjẹ́ wọ́n iṣẹ́ ìra kò sẹ́ ti ṣeré kò sí ẹnìkan olúwa wá bójú wò láti wò bí ẹnìkan wà tó yeye tó sì wọ ọlọ́run. bẹ́ẹ̀ni rẹ lọ. aṣíkẹtẹpẹ aṣíkẹtẹpẹ aṣíkẹtẹpẹ rẹ adárànmọràn adábẹbẹ ọrànmọràn orí ìbẹ̀rí là á pòpò olé o orí ìbẹ̀rí ni wọ́n ń pòpò àbà orí ìbẹ̀rí là á pòpò àgbàdo a kì í gbórí ọdọ ká pètè ọdọ. ẹnìkan ò ní gbórí ọlọ pò pètè ọlọ. ó ti sọ olúwa o àwọn tó yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí ọ̀pọ̀lọpọ̀ làwọn tó dìde sí mi ọ̀pọ̀lọpọ̀ làwọn tó rí jẹ̀kọ̀ mi pé ìrànlọ́wọ́ kò sí fún wọn pàṣẹ ọlọ́run ṣùgbọ́n wọn olúwa ni àṣà fún mi ògo àti olùgbóhùn mi sókè èmi fún mi kígbe sí olúwa o sì gbóhùn mi látòkè mọ́ èmi dùn mọ́lẹ̀ ó yà ń sọ gbẹ́gbẹ́kọ̀ ẹ jókòó síbẹ̀ ẹ jókòó ẹ jókòó ẹ jókòó síbẹ̀ ojo òjò um, nǹkan kan ò lè ṣe léyìí wọ́n ti gbàgbé wípé gbóhùn mi nígbà tí bá képe ọlọ́run òdodo ìwọ ló dá òjò nídè kúrò nínú pọ́jú ṣojú ẹ fún mi kó sì gbọ́ àdúrà mi. mo dúpẹ́ ọlá àkàndá ti dé mo dúpẹ́ ọlá àkàndá mà ní kò sẹ́ni tó mọ̀ bí tó ti mà rà tí sọ̀rọ̀ ní kò yẹ kó yẹ. mo dúpẹ́ mo dúpẹ́ ọlákàndá mà ní. kábíyèsí kálẹ̀ mi kíni ìwà ń bẹ̀ ni ah! mo jẹ́rìí mo dúpẹ́ ọlọ́run mọ́ wọn lọ́wọ́ pé gbogbo ẹnu rẹ lọ tọ́ba wa ń bẹ̀ kí ló ṣe á gbìyànjú ṣé lójú náà lè wùrà máa ń hunrun ni. gbọ́ tó sà pa gbogbo ẹnu rẹ mọ́ àfihàn ìjòyè àwòdì ẹ lè gbá díẹ̀. mo dúpẹ́ ọ̀la lásán lásán ó wá bọ́ ọbẹ̀ òun ó mú olùwọ́ ó mú lọ. ẹ kí lẹ jáwọ́ fún kí lẹ jẹ́ fún kí lẹ ń bẹ́nu lu ìfowógun bàbá yín tó fún yóò ti bàjẹ́ ni oògùn tẹ́ ẹ jogún ládùn àwọn ìyálà yà yín tó ti bàjẹ́ ni. ẹ wò wò èmi ọkọ̀ọ̀kan lé ẹ lẹ́yọ́rọ̀ yín lọ náà kí n tó fàbọ̀ wá bá díẹ̀ ẹ lọ sílé bàbá mo dúpẹ́ ẹ mú bàbá Modúpẹ́ọlá ẹ mú Modúpẹ́ọlá àti ìyá rẹ̀ ẹ kó wá bá mi láàfin ní bẹ́ẹ̀ bàbá wọn ẹ dáná sunlé wọn ẹ dáná sọ̀nà wọn ewúrẹ́ ẹbẹ̀ gbọ́dọ̀ kú kán àgùntàn lé wọn gbọ́dọ̀ kú kán ẹ wá gbalẹ̀ òjò àti ìyá òjò àti bàbá òjò ẹ kàn náà bá mi láàfin. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o tọ́ba náà ṣe ah. èmi èmi ìmọ̀lọ́gbà ló ti pè mí ìmọ̀lọ́gbà ló ti pè mí. mo dúpẹ́ ọlá ọkọ mi ó mọ̀ ṣe é a dúpẹ́ lọ́wọ́ rẹ tó jẹ́ àfojúsunkún ọmọ tó sì jẹ́ afaragbàrúwẹ̀ tí wọ́n máa ń sọnù àṣàwọ̀ náà lọ́tún wá gbà wá wọ́n lọ́mọ burúkú lọ́jọ́ tiẹ̀ lọ́tọ̀. ìyá mi ẹ má dènà pẹ̀lú kò sí nǹkan kan tó gbọ́dọ̀ ṣòjó kó o gbọ́dọ̀ ṣòjó olólùfẹ́ mi gidi gan ni ẹ mọ̀ wípé nǹkan tí a ṣe níbẹ̀ yẹn lónìí <laughs> wàhálà ńlá ni. ẹ wá gbọ́ mi náà ṣé n tá a ṣe sí òní lẹ́yìn bí òkú ìyá àjọjọ tó kún létí ẹ̀ lọ́ọ́ rẹ̀ sin òkú ah. òdodo ni àbí mo ti wí àbí mo ti wí ọmọ mi. bá mi fọkànbalẹ̀. kò sí ẹ̀yìn kankan tó lè nà ohun tí mi bá ṣàlàyé fún yín ni wípé kí ẹ fara ṣoko nítorí pé ẹni tá a bá nà òun lára ń ta o. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pa ti gbòjó lọ́wọ́ wọn wọ́n máa jó wèrè ẹ fara ṣoko bó bá tún ṣe jẹ́ èmi náà máa kàn sí ẹjẹ ń tètè máa ní. mo dúpẹ́ ọlá àkàndá ti dé mo dúpẹ́ ọlá àkàndá máa ní. ẹja ń bá kan bí ẹ lọ. méjèèjì ni kábíyèsí ń gbà délé àwọn mo dúpẹ́ ọlá àbẹ́nì kankan àwa mú àwọn ẹran wọn àtẹ̀díẹ wọn alé wọn wọlé abákan náà lù àríkójó ráúráú ká kú òun ẹ kárí òjò wa ń kọ́ àti mọ̀lẹ́bí tiẹ̀. a kábíyèsí. Si ṣe rí ngbà tá a délé àwọn òjò ó dàbí nǹkan ti salami fún wọn jẹ gbẹ́ngbẹ́n nílẹ̀kùn wájú àti tẹ̀yìn títì pa ni ṣùgbọ́n ngbà táwa náà wá rí kùtì pa làbá kan náà sí làwa pinra wa làwa dún pa ẹyẹ báyà rí. kábíyèsí bóyá ni kì í ṣe pé alamẹ ti la wọn gbogbo wọn ti sá lọ pátá àmọ́ ṣá gbogbo ilé wọn lójó tán lójú wa rẹwùrẹwù. ìyẹn wá di àtúngúnnu ọbẹ̀ di àtúnṣe gbogbo ibikíbi tẹ́ bá ti kẹ́fín wọn láàrin ìlú yìí àbí ibikíbi tẹ́ bá gbúrò wọn sí ẹ̀jẹ̀ mọ̀ gbòòrò gbé wọn. kábíyèsí o kábíyèsí oníṣẹ́ ọ. Hmm, ìyá òjò sọ̀rọ̀ ayé báyìí sórí ntọ́mọ rẹ̀ sọ́ádà báyìí ọwọ́ aṣọ adẹ̀ tí ń gbénu gbólà yìí sọ̀kẹ́rẹ́ ìyọ̀n ah! ah! mi lé ọlọ́nà ìdó ó sì yí. bàbá mi ẹ má bínú. ọwọ́ aṣọ adẹ̀ tí ń gbénu gbólà yìí sọ̀kẹ́rẹ́. Hmm? ẹ̀lẹ́ o ẹ káàbọ̀ ẹ káàbọ̀ wọ́n tún ti rí wa ní àyín o kọ́mọ̀ tún lọ sọ́nù ìlú o. Hmm? ẹ pẹ̀lẹ́ o. ẹ káàbọ̀ o. ẹ dákun ẹ mọ̀ bínú jẹ́ ti gbọ́. pé kí ni owó ti dáná sunlé yín. kódà gbogbo ẹran àtàdìyẹ tí ń bẹ lẹ́yìn lọ ti dáná sun mo wá fi ọlọ́run bẹ̀yìn ẹ má làwà lásán fún mi jẹun láǹdì. ìyá tó kó bá wa nítorí ọlọ́run ọmọ yìí bàbá òjò kó lámọ̀ gbé. léwúrẹ́ dúnà bọ̀. wọ́n lè fẹ́ rí mi. ẹ̀hún ta fẹ́ rí yín kì í ṣe ohun tó pọ̀ ọ̀rọ̀ kékeré báyìí náà nítorí ẹ̀ láṣẹ ní ká rí yín ibo lẹ ti wà ní kí ni nǹkan tó ṣẹlẹ̀. nítorí pé àlejò tí wá nílùú ibẹ̀ ni ìlú wádìí láti wá ó níbi tá a kọ́kọ́ dé sí ibi tá a sun yẹn ọlọ́dẹ lé wa àtọlọ́dẹ lé wa a tún lọ sun ọ̀dọ̀ ya kì í sùn ó ní ajíhùn lómi ó wà lé wa jáde àwọn kọjá làwọn rí pé ilé ọlọ́run ni àwa ni ká wá máa sùn bí bàtẹ́ bá gbà wá ẹ kò sí nǹkan tó burú láti máa gbélé olúwa torí ìwé orin dávidi orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹrin títí dé ìkarùn-ún dávidi sọ níbẹ̀ wípé ohun rere ni láti máa gbélé olúwa ó ní nǹkan kan lòun tọrọ ní ọ̀dọ̀ ọlọ́run láti máa gbé àgọ́ ẹ̀ pé torí òun mọ̀ pé ní ọjọ́ ìpọ́njú àti ọjọ́ ìṣòro ó máa dáàbò bò òun orin dávidi ọ̀kọ̀kànléní àádọ́rùn-ún sọ wípé ẹni tó bá ń gbé ibi ìkọ̀kọ̀gá ògo ni ó máa gbábẹ́ òjìji Elédùmarè ilé ọlọ́run ni mo mọ̀ pé ààbò ọlọ́run ó dájú lórí yín nǹkan kan tó wà níbẹ̀ ni pé tẹ́ bá ti jí ẹ tọ́jú àyíká ìgbà tẹ́ bá dẹ̀ nísìn ẹ máa darapọ̀ mọ́ wa láti jọ ṣe ìsìn ló bá tán tó bá ti jẹ́ ẹni kò sí nǹkan kan. ẹ ṣe òkùnkùn ẹ mú un lọ sí àyíká. ẹ bọ́ bàtà. Ah ebo, ẹgbẹ́lẹ́ ẹ tẹ bàtà sílẹ̀ ìjọ. àṣà kò lọ padà wálé. àṣà kò lọ ìgbàgbọ́ rẹ̀ lọ́lọ́run mi béèrè. àṣà kò lọ tètè múra padà wálé. padà wálé. àṣà kò lọ. sọ fún Abraham ìbùkún ló máa já sí ẹni tó fi ọrẹ èmi ò fi re padà wálé aṣáko lọ. jogori jogori jogori dáadáa. ẹ ta pure water tán ni. àánú la rí gbà pure water ni kò ti tán. báwo ni tí mo fẹ́ jẹ̀bú sọ? báwo bàbá ọjà máa nà ọjà máa nà. kí ló dé tí mo fi rányàn pé tí ẹ fi wá. ààrẹ nìkan kan. mo lọ jí wọn mo jí wọn títí títí àǹtí ń pòṣe mọ́ mi nì mo dẹ̀ kúrò ń bẹ̀ ìgbà tí ó ní kí n padà lọ ni mo fi jí wọn tó wá dáhùn. o ní ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ̀rẹ́ nìkankan tó ti wá kéré jù báyìí láti rán níṣẹ́ pé kán wá jí yín tá a fi parí ìṣòro kò sí èyí tó jí nínú yín oorun lẹ́sùn mo tún rán yàn sí yín pé kẹ́ ẹ wá o pé kí n lè bá yín sọ̀rọ̀ níbí o kó má jẹ́ pé màá máa bú yín nínú ìjọ ẹ tún sọ pé ẹ̀rẹ́ nìkankan ọmọ tí mo tún rán wà ní ẹ b sáàdéhùn tàbí ọ̀sẹ̀ nìyẹn níjọ́ tẹ wá mo ní tẹ bá ti ṣe o tẹ bá ti jí làárọ̀ ẹ máa gbálẹ̀ tẹ bá gbálẹ̀ gbogbo ìsìn tẹ bá ti pátápátá lẹ máa bá wa ṣe àtijọ́ tẹ ti dé ni kò sísìn kankan tẹ bá wa ṣe. dáàdi à tọ́jú àyíká o. bí báwo lẹ ṣe ń tọ́jú àyíká. tábà ti ń lọ bàbá rí lálọ́ọ̀n pure water ṣíṣà ni lálọ́ọ̀nù súwìtì ànákọ́ ni mo ní tó kó kàn sínú gbọ́dọ̀ tó lọ́ọ́ ni mo ṣàṣìlẹ̀. Ah. ṣé ọwọ́ náà fi ń gbálẹ̀ lábúlé yín àwọn ìdọ̀tí tó kù ńkọ́ yẹ̀pẹ̀ ò kì í ṣe ìdọ̀tí ẹ̀ ń ṣalálọ̀ bisikíìtì ẹ̀sìn ńkọ́ ìjọ ọ̀lẹ́ ṣèṣìn láti jọ́ tẹ́tí wá. dádì à ń bá yín ṣèṣìn. bí báwo. ọkùnrin àwọn fi ń bá yín ṣe ìsìn yẹn. àti ẹ ti pé ẹ̀mí làwọn fi ń bá yín rìn àbá yín fẹ̀mí ṣọ́nà gan-an ni. ọkàn lẹ fi ń bá wọn ṣèṣìn àwọn tó wá ń pàtẹ́wọ́ tó ń jó ńkọ́ kí làwọn yẹn fi ń ṣèṣìn orí. ara làwọn fi ń ṣe ṣùgbọ́n àwa àwa fi ẹ̀mí bá yín ṣe nítorí mo gbọ́ nú ọ̀rọ̀ yín pé ọlọ́run kì í wo ojú ṣùgbọ́n máa ń wo ọkàn. àti pé dáàdì ara máa ń pàtẹ́wọ́ ẹ̀mí la fi ń ṣọ́nà. ibo la wá gbọ́kàn yẹn sí tá a bá fi sọ́nà àti ara àti ọkàn lọ́lọ́run fẹ́ lò nítorí pé inú ara ò ní ọkàn ń gbé ìyẹn ni pé àti ara yín o àtọkàn yín lẹ gbọ́dọ̀ fi ṣèṣì nínú ìjọ ẹ gbọ́ dáadé ẹ máa bínú a máa change. Ah, irú àtẹ̀wù yẹn máa wù mọ́ o torí àdéhùn wa kọ́ nìyẹn ó ti yé àdéhùn wa kọ́ nìyẹn ọmọ tí mo tún rán wá nìyẹn tún lọ ń bu. ti ẹ sọ kórìí ọ̀pẹ a ti sọ kórìí tèmi gan ò pé sẹ́ẹ̀kọ́ tẹ́ ẹ tún kọ́ lábúlé ní ẹ lábúlé yẹn wọ́n máa ń búyàn àbí. ṣẹ́rọ ọmọ yìí dájú ẹ̀kọ́ ń wò ni ó bàjẹ́. díẹ̀ náà rẹ̀ ó bàjẹ́. bẹ́ẹ̀ ló rí mi láàárọ̀ àná èmi mo kí ẹ a máa ní àǹtí dáàdì tó ẹgbẹ́ gbà kan ní ilé màá ti fún gbàjú èmi ti. lọ́mọ lébì làbẹ́ gbádùn gbàjú ọyọyọyọyọ ẹgbẹ́ lálọ́yìn kálọ́yìn lálọ́yìn ẹgbẹ́ lálọ́yìn mi ìfẹ́ tó bá yá tí mi bá sí ilé ga máa nà wọ́n nìyí lára ẹwúyáwúyáwúyá ẹgbẹ́ lálọ́yìn ẹgbẹ́ lálọ́yìn àìmọye àìmọye complain mo ti gbọ́ mo kàn ń wò pé mò ń wo tọ́lọ́ọ̀mọ yín ni mò ń wo tọ́lọ́ọ̀mọ yín ni ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Hmm. ẹ̀ka ilé ẹ̀fọ́. òwúrọ̀ ọ̀la ń bí wọ́n là ń pè é. Alábí. Ah, ah. mo dúpẹ́ ọlá kí ló ń ṣe báyìí fún náà. ọwọ́ adájọ́ kò sí àyìn ọbẹ̀ rẹ̀ sí ronú. àwọn èèyàn ni ní mọ̀ pé ọ̀run ronú ni ńgbọ́ ọmọ̀pọ̀ bẹ́ẹ̀ ro inú àrùn ọ̀wọ̀ ọmọ rogùn tínrín ọmọ fi ronú ẹ báyìí o lórí tí ò tó o dákun kí òun rònà tó fẹ́ sọ di ológun òǹkalẹ̀ o agbóúnjẹ kanúlé ọ̀jẹ́ ọ̀àdàjò kò ní kí lóun rònà. bàbá mo dúpẹ́ wọ́n lọ sọ báyìí àwọn àgbà bò ọmọ ẹni kú. ó ṣàjọmọ ẹni nù lọ mo ṣọ òkú sọdá àtòkù àtọsàn ìrìn kankan bẹ ọwọ ni mo ṣòkò kí n mọ jẹun báwo mọ mi. Ah. èmi náà hmm. ah. bàbá dúpẹ́. Hmm, ah, ẹ̀yin gbogbo bó ti ń báyàwó rẹ sọ̀rọ̀ ni mò ń gbọ́. ẹ dá ẹ mà ṣeun èwo máa fi jẹ̀bi nínú owó tí mò ń sọ yìí o. òkú jẹ̀bi ẹ̀yin ìyá dúpẹ́ hmm, ìwọ ni mo ní bá sọ̀rọ̀ àfi kó o ṣe sùúrù kó o ṣe mẹ̀dọ̀ àní kó o fi yèdénú nítorí kí hmm, ìrònú tó ń wò ó kì í ṣara lóore o. ìrònú èso lówó rẹ̀ lóore ń mọ̀ ń dà rẹ̀ ságọ́ ara ni àmọ́ kíní kan ni mo fẹ́ kó o mọ̀ ọba òkè yóò sọmọ onírìírí. sórí bọ́mọ rẹ ti fẹsẹ̀ rìn kúrò nù léyìí náà ni ọlọ́run ọ̀sà òkè yóò bá ń sìn padà bọ̀ wálé tí ó fẹsẹ̀ ara rẹ̀ rìn bọ̀ wálé. bàbá yẹ kò tọ ẹ wà kí ló dé gbogbo tó dá tó dá ò sínú kínní ìnà mọkìrìyàn sólótòn kí ló ń ṣẹlẹ̀ wípé mo kàn mọ omi lásán ni. orí ẹ pé ṣá tó mọ nǹkan tó ń sọ onígbèsè tó ń kakọ òun náà máa tún kà òun náà tún yunra wá kinní kan wá kinní kan àbórí ẹ bàjẹ́ o ti sanwó mi gbogbo owó tó jẹ mi ò san kankan bẹ́ẹ̀ wá ń sọ pé kí ló tún kú bẹ́ẹ̀ tó lo fẹ́ẹ́ sìn. ẹ fi yẹn sílẹ̀ bàbá bóyá ẹjọ́ kọ́ ìlàsọ ò lọ́ọ̀bì kankan lónìí má gbowó mi lọ́wọ́ ẹ̀ àìgbowó mi lọ́wọ́ ẹ̀ má wo má kọ́ gbà tó ké yẹn tó wọ yẹn gbogbo àwọn bẹ́ńdálò tó lọ mú gbogbo àwọn bẹ́ńdásílẹ̀ ti yẹn má gbà gbogbo ẹ̀ má gbà ti dí ẹ wo tó bá délé yín báyìí pẹ̀lú brand kan pẹ̀lú pant wàá rò pé wèrè ni wọ́n á ta fún ẹ. ìyẹn náà wà bàbá ẹ fi ẹ sílẹ̀. yẹn wà ó fẹ́ bẹ́ẹ̀. ẹ fi lẹ̀. mo mọ wàá fẹ́ bẹ́ẹ̀ ọmọ wo orí àpélé ni màá jẹ́ o ẹ ká sọ sára yìí kí ló ń ṣẹlẹ̀ ọkọ àtìyàwó àbí kí lẹ́nu ọkọ ẹ fẹ́ kí n ṣe. àwa sọ́dọ̀ yín wá ṣiṣẹ́ ni. ẹ fẹ́ ṣiṣẹ́. bẹ́ẹ̀ni sà. ẹ̀yin. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọkọ ìyàwó àbí ẹ dẹ̀ fẹ́ ṣiṣẹ́ níbí ẹ wá ọ ẹ jẹ́ kí n sọ fún yín o tẹ ẹ bá dùn tó bá ṣèṣe tí n bá gbà yín fún ṣe wọ́n ń jẹ mí lólè o títí àlùkùrà wọ́n ń jẹ mí lólè tí ẹ bá jí nǹkan mi. ikú ni bẹ́ẹ̀ ṣe wo bíi wẹ́pọ̀ wà yàrá ìyá gbé jáde tì má gbé jáde báyìí títí àlùkùrà ikú ni anybody tó bá jẹ èmi lólè n bá yẹ pákó wà bẹ́ẹ̀ yẹn o ó dẹ̀ jìn gan tó bá yẹ máa yẹ pákó fẹ́ni tó bá jà mí lólè ni ó dẹ̀ lọ sàlẹ̀ sàlẹ̀ ní àjálẹ̀ má dẹ̀ dé pákó mọ́ ó kú dàtọ̀ òun nìyẹn ọ̀hún lè béèrè yẹ ìjọba ń béèrè yàn tẹ́mi bá ṣe mo jẹ́ gún ni kò sí yàn kan torí náà ẹ má jà mí lólè o tẹ́ bá dé yàrá mi báyìí sátífíkẹ́ẹ̀tì ọgbà wèrè mẹ́ta ni mo ní bẹ̀ ló ṣe yìí ẹ jẹ́ kó rí yín ta lọkọ ta níyàwó bí wọn lọkọ yàwó àbí yàwó ẹ rí má di owó mi fún yàwó ẹ o má di owó mi fún yàwó má di owó mi fún ọkọ ẹ o bí a bá jalè mi olóòbù kú ni ẹ ni ó sọ wọn eléyìí tó mú tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ má bẹ̀ dá o kí ló sọ. òde wà lẹ́bi yẹn pé elégùsì pa ìgbàgbé yẹn o ó máa fún yín lówó yín. ó máa fún mi kápapọ̀ mọ́ra wọn má dé gbà kó tó lọ kó jẹ́ kó rí ẹ̀ pé má gbowó mi tó lówó yín mi tí ì rajà kí n sọ yẹ owó mi òkè mú bọ̀ àbá ẹ̀ gbàgbé sóyí ẹ ohun tó ṣẹlẹ̀ ó ń wòran ni kí ló ṣe ẹ̀yẹ ló wá wò ń bì ṣó wá wòran bì ni lọ́ba mú sọ fún ìyàwó ẹ o ẹ má jà mí lólè ẹ bá jà mí lólè má kí fún yín jáde àti iye báyìí ẹ̀hẹ́n kò sí ìran kan. ṣé mo lè béèrè ìbéèrè kan. tí o bá ti ní jẹ́ ètò máa bí mi tó bá jẹ́ ètò máa bí mi má béèrè o. gbogbo owó tá a bá wá pa yẹn báàlà ṣe fẹ́ ṣe sà. ó simple ó simple bàjẹ́ ẹ bá kó lọ lẹ́yìn. ẹ ṣe kò ń dáa fún ẹ àbólórí burúkú ni ẹ ní mo ló máa kó ló dẹ̀bẹ̀ mọ́ ọ̀rọ̀ wọ ni ìyá ẹ̀ ò rẹ̀ ẹ̀ ni bàbá ẹ̀ ò rẹ̀ ẹ̀ ni. dáàdì kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀. gbọ́ bó ṣe ṣẹlẹ̀ náà. nǹkan tó fẹ́ kò máa gbé kalẹ̀ ni ó fẹ́ sọ pé kí lè rè agbowó kà tiwa. ẹ fẹ́ jèrè àbí agbowó kà yín náà fẹ́ jèrè ó jẹ́ yín náà máa ń gbàdúrà pé tẹ bá sòwò kẹ́ jèrè orí yín yí dànù láyé kò tọ́ lẹ̀ wà hàn bí ikú kẹjà lè mi ẹ máa kú ni gbọ́ tẹ bá ti tà ten percent tó yẹ yín ni màá fún yín tẹ bá pa hundred naira màá fún yín ten naira ó yẹ yín tẹ bá pa ten naira màá fún yín one kọ́bọ̀ wéré lèmi o tẹ bá pẹ ẹgbẹ̀rún mẹ́wàá sí tí àlùkùrà màá fún yín lẹ́gbẹ̀ ah ẹgbẹgbẹ̀rún kan yálà yá ẹ jẹ́ kó di next month kí wọ́n á bẹ̀rẹ̀. ah dáàdi a ti bẹ̀rẹ̀ tó bá ti yé eégún ó ti ya ọ̀rẹ́ a ti bẹ̀rẹ̀ báyìí báyìí báyìí. ẹ ti rẹ́ẹ̀dì ó ti yá yín gan tẹ́fẹ́ ṣiṣẹ́ náà nítorí máa ṣe é sìn ó ní pé ẹ wá lọ lẹ́yìn bẹ́ẹ̀ tó bá ti débẹ̀ ibi pákó yẹn àwọn èèyàn àwọn ẹmọ ẹrúkú ọwọ́ abilànà ṣayé gan ló yí ẹ báyìí wàá lọ bẹ̀ wàá lọ fa gbogbo kínní yẹn wàá fa gbẹ wàá nù ló yí ẹ wàá fọ gbẹ ó máa mọ́ mọ́ bọ́ wá wo bá ti ṣí dáadáa tán ara sẹ́ni yẹn tó yẹ báyìí ìwọ ń tiẹ̀ ìyàwó àbí. ó máa pọn omi drum márùn ló máa pọn lọ gbé báàpù ńlá yẹn kó máa lọ ó yá ó yá tètè. ẹ níbo ni tọ́lẹ̀tì yẹn wà. ó wà nù yàrá yìí. àwèrè ni ẹ wo torí ẹ pé bàbá yìí lọ sẹ́yìn báyìí ni kò gbà wo é ṣe ni o màá ti ẹ o. wá o ẹ bá múra ẹ mẹ́ǹkù lé o ẹ jẹ́ kó rí lọ́gbọ̀n ẹ̀kú lé báyìí bẹ́ẹ̀ ló ti máa rí kiri ẹ má tí ì bá ọgbọ́n kẹ́ yá ta o tẹ́ bá yá tẹ́ lẹ́kùnrin tí bá bá yín máa pa yín ayé yín olóbùkú iṣẹ́ tó yẹ kí wọ́n máa ti làwọn ìrà sí ẹ̀ o ṣiṣẹ́ kú. wọ́n ti láwọn wèrè méjì tẹ̀sẹ̀ kó wáyé. àwọn eléyìí ni sọ́jọ́ wèrè lójú ẹ̀ àtọ́fẹ́ ti iṣẹ́ kan gbowó. àwọn àbàdà bí ìwọ. wá wá mi ó mi dà àbálọ́ ìbùkún díẹ̀ máa pẹ́ ọmọ yìí o. mọ́tò ṣá ẹ̀kú tọ̀nà. ẹni tó mọ̀nà ní tọ̀. àwọn àgbà bọ̀ wọ́n níbi náà bá tán lásọ ẹ̀jẹ̀ tán lè kaná ló jẹ́ tó ránṣẹ́ pé èmi rò wípé torí wípé ojú pé ẹsẹ̀ pèlè ọmọ aṣáwo njọ tẹ́ ẹ wá ni ò jẹ́ kó o lè sọ fún mi wípé a lè pawódà ká táwo ṣe wọ́wọ́ mo fẹ́ ká pawódà ká táwo ṣe ká wá olùwọ̀ míì ká bọ ẹlẹ́mọ̀kú òǹbẹ́ àṣẹ ni àṣẹ látòkè wá àbá bá tóbi bá bá mi ni mò ń pa fún ọ tó a ti pé mi gbàdìbọ ní paribọ fún alágogo lékuléku ni mo pa láṣẹ báyìí kọ́ lọ pawòdà kọ ta òsì ká bọ ẹlẹ́mọ̀ pò ń nítòótọ́ ọba ló láṣẹ àmọ́ ṣe eléyìí ò lè múlẹ̀ o nítorí tí mo bá gbọ́ tálọ́ bá lọ àbọ̀bọ̀ èmi ò sì fẹ́ kábọ̀ burúkú ọ̀bọ̀ lé àwọn bàbá tó bí bàbá tó bí bàbá yálà yálà yálà bàbá rẹ àwọn láti bòsà wọn kú nbẹ ni ńgbà tá a rí ọlà ń pè ọ. bọ́ọ̀bà ṣì ń bẹ̀ máa pẹ̀lú mi máa gbọ́ ikú pagílé ń tẹ́ aláwọ̀ à ń bọ̀ nítorí ẹni tó fa wo ẹ̀rún ló ń dè ṣé mọ̀ bàbá tó bí bàbá yín ti jẹ́ wọ́n ti jẹ́ kọjá ọkàn wọn yóò tún kú lórí rẹ náà. èmi ọ̀wá ní kú a kì í wá sí ìmúrúkọ tí ikú ń jẹ́ kíkú ọ̀pá a jẹ odidi lórí odidi lórúkọ tí ikú ń jẹ́ ajẹ odidi lórí odidi lórúkọ tá a pe àrùn. alimi ajẹun òdìyọ barabara lórúkọ tí wọ́n ń pe ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afikọ́yẹrí tí wọ́n bá ń pè mí láyé tí wọ́n ń pè mí lálùbí ọ̀run ọ̀yẹ̀kú ọmọ yẹ kúkú lórí mi ni. ẹ̀hán wàá mọ kinní kan tí wọ́n sọ ni ọmọdé ọmọ ògùn ń pè lẹ́fọ̀ ọmọ kí mo jẹbọ títí ní finú igbó ṣe lé àgbà òkè tí amórí òkè tì ṣe yẹ̀wò ṣebí ní ló dífá fún ọ̀bàlà sóńjó ní ìtìyàn kóyè kóyè lọ́ba ni wọ́n mọ̀ kémi ń yè lọ Ọ mọ̀ pé kanra ní sọ̀kọ́ tuntun ni alakanlẹ̀ ń tosùmọ́rí wọ́n lọ bá gbó títí yóò dún kara lágbẹ̀dẹ ni má dún kanra sódì. kábíyèsí òjijì laláwọ̀ nìní. òjòpó oorun súkàsì ó dí afátẹ̀pá òrìṣà níjọ́ tí ń lọ sí gọ̀ọ́gì dúró sí ọ̀yàkọ̀ ọ̀yàkọ̀ ńlá pòkúta kọ̀ ọ̀gbá irásí lórúkọ ògbé jẹ́. Hmm, gbọ́tò ni wọ́n ní sápá aláwọ̀ lù ẹlẹ́dàá tèmi lọ́dá mi bọ́ ọba ti ni pé tẹrú tọmọ ní òrò orin ìdí àtẹwé àtàgbà ní yọ ń yọ ọkú bá wọ ní gẹnẹgẹnẹ rèé ó lẹni gbọ́ tó sà gẹnẹgẹnẹ mi gbọ́dọ̀ mú ọ. mo lè mú mi mo jáwé olúṣeré láyé ayé ń wò mí wo mo sì màlámọ̀ tó mọ̀ kòkò bẹ́ẹ̀ ni bá tó máa wo tẹ́ ẹ tó mọ̀ kòkò ẹ̀ ń ilé ayé wa bá ń lámọ̀ ẹ jẹ́ ń jọ lọ́jà láwùjọ ọmọ ẹni. ọ̀rọ̀ mi ni ò yí ọ bọ́rọ̀ mi bá yí ọ dáadáa ọmọ pé kékeré ẹlẹ́yẹ ní sẹnu ṣoṣo ìṣoṣo ẹ̀rẹ̀ ń bẹ́sẹ̀ ẹlẹ́yẹ ò ní í roko òdí àgbọn lódì mi là ń gbà tó só oko àjẹ́ ilé àjẹ́ oko tí wọ́n ń bọ́rùn mi là á sọ̀tà Ọ̀rúnmìlà ni wọ́n èso ọ̀tá òun wọ́n wá ní kí tí wọ́n èso ọ̀tá gbogbo wọn wá ti tó tó tó tó fún un fọrùn tó fún un lẹ́nu rẹ̀. Ah. Eh, kábíyèsí hmm? kábíyèsí hmm? ẹ wo ó dijọ́ mi. ó ń lọ ni anankasi ọmọ kàkàwà òfútu fẹ́ tẹ̀ fúrọ̀tà tàyànyàn àṣà tí ò ní kán ọ̀fọ́jú ọ̀tá. ọmọ kìnìún yóò ta lẹ́nu náà pé kán fi white ṣe fún wa náà ṣé bó dé àbẹ́tẹ̀ ìjà ni. mo dúpẹ́ ọlá. ló ṣẹlẹ̀. kì í yóò ta rárá bá a fi wá jẹ́jẹ́ sí i. bó ló forúkọ sí tẹ́lẹ̀ orí pé lè ta ó yàtọ̀ ń sìn. ọtí tó dáa ni. ẹ ẹ yà á igi owó ń kọ. ajọ́ tún wá ibà yìí ṣé mo jẹ́ lóòkan tẹ́lẹ̀ ni. bàbá èkó tó máa sọ̀rọ̀ ni ah. èmi kọ́. wo àgbàgbàjáre ah, ah, ló yẹ lò. o ti láìkó owó jù. máa wọlé ló fẹ́ máa ṣègè iná ó yá wẹ́rẹ́ ni máa fọ́ bá mi ní bọ̀m̀bọ̀m ló yẹ fòṣì ó yẹ dàrú ni. ìyá má bínú ń bẹ ṣeré o ni ó ń ṣeré ọwọ́ ni. lókè mo fọwọ́ kẹ́ ẹ̀ lásán ló ń gba kí fún bẹ́ẹ̀ ẹ́ igè jẹ́ kó rí ẹ pé òun sọ fún ẹ. ṣàjẹ́ ni wo ni àbóṣó ni ẹ ni tó bá jáde tó jóṣó gan èmi lọ kọ́ yín. ta lọ kọ ẹ ah. ibi tó jò wà báyé ń dààmú ẹ ṣó o ṣí èrè ṣó o ṣí èrè mọ́ tilẹ̀. ṣé o kọ́ná síbẹ̀ ni ah, ọ̀pọ̀ ń gbòòrò. ọmọ àmà bóbìnrin dúrágì o. jalo mo fún ẹ lọ́jọ́ mẹ́ta wàhálà tàlàyé mo ní báyẹn bí wọ́n á ti gbé ẹ̀gbin ni. èmi ò ní lọ́jọ́ mẹ́ta. wàhálà tàlàyé màá gbọ́ ọmọ ọ̀dẹ̀ yìí náà bó ṣe ń lọ ilé mọ́tò rẹ̀ máa pa ẹ̀ dànù máa fún orí ẹ̀ dànù. kò sí kankan mélòó mélòó rú ẹ. màá gé màá bọ bí ìdágẹ àwọn ìyàwó ajá máa lọ ọjà máa lọ ẹ máa wo eléyìí náà. èmi ò ní lójọ́ mẹ́ta bó ṣe ń lọ yẹn ò lọ́rọ̀ mọ́ gí gbàgbé wọn á gbàgbé ẹ ní ọmọ ọ̀dẹ̀. bàbá ìgè ló tún dé láàárọ̀ yìí o a máa wá bí a máa fọwọ́ gba bọ́ǹbọ̀n bọ́ǹbọ̀n ẹ̀ wò ó ẹ wọ ẹrù. bọ́ǹbọ̀n mi ó ti máa ń mọ́ lára jù àárọ̀ ìdẹ̀ tó wá le. àbórí ẹ yí ni bọ́ǹbọ̀n náà dà á fi ń tajà ní ìdèbó ń bẹ tẹ́lẹ̀ ni tó bá ti ẹ̀ fọwọ́ kan ẹ̀ ó ń bẹ tẹ́lẹ̀ ni ó ti kọ́ra jù ó ti kọ́ra jù kí ló ń ṣe. èèyàn kan náà bọ́ gbé bí ó bọ́ gbé bí ni ó lè tọ́ra ẹni bàbàrà kí ló ń ṣe. àwọn tó kọ́ wá bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń bá àyàn tẹ́lẹ̀ ni ń bá àyàn jà ọtí débi kò jókòó lé wọn lẹ́sẹ̀ kó máa fọ pa ẹ la. ọmọ kò kó dọ̀tí bá mi lọ́dọ̀ ìyá yẹn lẹ́kan ṣé ó yẹ kó fọwọ́ gbà díẹ̀ ṣé mo ní kó má fọwọ́ gbà díẹ̀ ó ń bọ́ omi rìn track gbà tó ló máa kú ó máa kú sí tó bá lọ kú ńkọ́ ó fẹ́ kó affect mi náà. èmi ni mo yẹn bá perform break àbí báwo rè mo fún ọjọ́ mẹ́ta mo fún wàhálà máa gbébi ni báwo rè bẹ́ẹ̀ mi ló bá fún ẹ̀ Tupa, tupa, tupa ó ti gbá ó ti gbá ó ti gbá ó ti gbá ó ti gbá ó ti gbá ó àmọ́ lè sọ fún kọ́ bàbá yá ìgbà ó ti gbá ó ti gbá ó ti gbá. a kí ló ti ẹ ìwọ ló ní ìwọ lánàá bí ẹkún àpọ̀pọ̀ jẹ ó máa máa jágbe máwọn èèyàn bí ẹni pé ajá ni ẹ àbájá ni ẹ ni àbólórí burúkú gbogbo èrò ló fẹ́ lè lọ fún mi ní kí ló fò sí kí ló fò sí kí ló fara mi téèyàn máa ń taru ọjà wa yìí ó máa yá wa sí gbogbo èèyàn wà á máa ṣe èyí wà á máa tẹ̀yẹ wà á máa mú wọn wà á múnú wọn dùn ni kí ló ṣe é tó tẹ̀ ẹ́ lẹ̀ ni tàbí tó ṣe pé fẹ́ tẹ̀ ẹ́ lẹ̀ pé káwọn sùn bí ẹ ó dẹ̀ bá máa sọ̀rọ̀ sí wọn àdèmọ́kọ ẹ náà tó ń fẹ́ ìjẹ ìjà àràjòrò kan báyìí ló ń fẹ́ bí lórí burúkú ònìyẹn ẹ kó sì lọ jàre kẹ́ bá kẹ́ bá tèmi jẹ́ bíi ọ̀rọ̀ ẹnu ẹgbẹ́ ọgbà kókè mo dúpẹ́ ọlẹ́ àbí kí lórúkọ ẹni tó ń bọ̀ ta ajá ń bíbá yín lórí burúkú nìyẹn. kí ló máa wọ wẹ́lú ọ̀rọ̀ tó sọ ó ti sẹ́ o. ọmọ tó ní mọ́tò máa pa mọ́tò ti pa o tí bá dẹ̀ padà wá bíbá máa jẹ́jú ẹni máa ba iye ìyá ẹ̀ jẹ́ pátápátá máa rí pé mo fọ́jú ẹ̀ mọ̀ pa ẹ́. ó máa lé nǹkan mo wá kìlọ̀ fún ẹ ní o máa pa máa dáná sún ní gbogbo bíbá ni máa pa everybody. àbó lórí burúkú nìyẹn. báwo ilé ṣe ń fọ́n fún mi dá. ó yá wèrè. Ah, ah, ah, máa rún ẹni máa wèrè lẹ́lẹ́yìí o kò ní dáàbò ẹ ẹni máa nì ẹ wo lórí burúkú ìjà èmi lábà mi bì yé tèmi o yé wo ó ṣàgìrì sí mi lára wèrè mo dúpẹ́ aláàbí kí ló ń ẹ ah, àbórí ẹ yí bó sì bí fún mi mi gbóhùn yín bàbá mo pẹ́ ń ṣe rìhásà. àbúrò ìlélẹ̀ ìwúdí ata òsì wo ni mo bá ẹ ṣe. ọ̀rọ̀ ẹnu ẹ tó máa ń sọ tó máa ń sọ̀rọ̀ yàyàyà táwọn ẹ tó máa ń ṣe pé ọmọ tó ṣépè fún pé mọ́tò máa pa mọ́tò ti pa bọ̀bọ́ yẹn o. Ah, ọpẹ́ o. ẹgbẹ́ lẹ́yìn ọpẹ́ ìkejì àti débi ọ̀dẹ̀ sọ pé wọ́n máa dá wàhálà alẹ́ ni tó máa dá wàhálà alẹ́ máa pa ẹ́ máa sun ẹ́ ni bó ìwà yìí mi ìdẹ̀bẹ́ lọ́pàá àǹsí lọ́wọ́ ya wọlé kó kó bàgì ẹ̀ kó kẹrù ẹ̀ kó kúrò mi. Ah, bàbá mi bàbá mi ayé kò tọ́ bẹ́ẹ̀ kọ́ lọ ẹjọ́ ṣe jẹ́ bàbá yẹn ló wá wájà mi lábẹ́ tẹ̀mí tẹ̀mí tí ń to gbá mi jẹ́jẹ́ ó wá fọwọ́ máa gbá ìdí mi ìdí òjò tó jò ń fọwọ́ sí ló wá fi máa gbá mi kí ló ń ṣe ẹ̀ náà ó wá fi máa dáhùn fún mi pé kinní kan pé bàbá mi gan ò lẹ́mìnà tí bàbá mi bá wà níṣẹ́ ò lè ṣe bẹ́ẹ̀ ni ó máa wí lọ́wọ́ ni ìwọ ọmọ ìbẹ́ mi ò bá ti fẹ́ wọn mi ò ní kó wọlé lọkọlọ gbẹrù ẹ ti kó kú òdùn lé ẹ kú omi mo sọ fún ẹ o mo sọ fún ẹ o mẹ́ta kí tèmi yí sí ti yí o àbẹ ìṣiyèrè wá ń bí wá bí wèrè tó lọ wá bí tèmi yàwó ẹ lélẹ̀ ó yẹ ẹ̀yin méjèèjì ẹmọ tó ṣẹlẹ̀ báyìí mi ìfẹ́ wàhálà mi ìfẹ́ wàhálà gbogbo ẹ ti mọ̀ mi mi ìfẹ́ wàhálà láyé mi tó bá dẹ̀ délẹ̀ ó délẹ̀ nìyẹn ti tí má dẹ̀ ti spark lọ́wọ́ kan báyìí mo ya wèrè tèmi finally ni ẹ wọlé sí kẹ kó báàgì kẹ kó onú lé mi torí olórí burúkú ti dá wàhálà lẹ̀. kí ló ṣẹlẹ̀ ó ń bẹ́ nìkan jàǹbì tó lọ sọ fún yẹn pé ẹ ẹ mọ́tò máa pa ó máa lọ sí kinní kan igi ìgbàgbé yéésù kò tí ì débẹ̀ lára mọ́tò ti pa ọ̀bọ yẹn ọ̀rẹ́ ẹ̀ ló sáré wá bí sí ó ti lọ káwọn èèyàn wá sí ọ̀bọ̀ àkóbì ọ̀bọ̀ ẹni kò lè jẹ mí nú Elédùmarè ẹ̀ tó bá tẹ̀ lọ́ máa mú ó yẹ kó sí orí ọ̀bọ̀ yẹn ló kọ́ ṣe fún mi afọgọ mẹ lórí ẹ wọlé ká kọ bá kì í jáde ẹ yà wúrà bó lórí bàbá ẹ kọ bá kì í jáde ẹ wà wọn wèrè ká bàbá kó bá mi ara jẹjẹ ni mo wà lábẹ́tẹ̀ mi kí ló fọ orí burúkú yìí náà ẹ kọ bá kì í ká jáde ẹ kọ sí lọ mo sọ fún yín o ẹ jáde kúrò bí rárá rárá mo sọ fún ẹ o mo sọ fún yín ẹ kọ́ra yín lọ jọ ẹ kọ́ra yín lọ jọ kẹ kó burúkú sọ̀rọ̀ ẹ méjì ẹ yà wèrè ni ẹ bà tèmi jẹ́ ni ẹ bà tèmi jẹ́ ni mi bà tèèyàn jẹ́ nà ló forí burúkú iná ẹ bẹ́ẹ̀ jẹ́ àgbà yẹn ti dé báyìí yàwó ẹ̀ máa sọ̀rọ̀ sí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni pé bóyá àbí kíní kan ló fọ ẹ̀ náà ẹ sọ́ra yín o kẹ́nìkan wá dé sukọ́lù fẹ́ bẹ́ẹ̀ mi àwọn yóò máa bọ̀ bóyá mi ni mo sọ pé kí mo pa kejì yẹn ni. dadi báwo ni iṣẹ́ dẹ̀ rí ah mo rí mo rí. kí wàá ní nǹkan tó sọ. ah ọ̀rọ̀ tí kún gbọ́ tètè fi. mo gbọ́ lẹ́nu. ṣùgbọ́n torí pọ́lọ́n ti sọ pé tán bá bú wa torí iṣẹ́ òun pé ká má kà á sì bínú gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi nǹkan tí mi fi bínú nìyẹn. dadi dadi kò yẹ kí n pòwe yìí fún yín pé àfàgò kẹyìn àparò nǹkan tójú ń wá lójú rí kò yẹ kẹ́ ẹ wá lọ́nà ọ́n gẹ́gẹ́ bí ipò tẹ́ wà èèyàn ń gbé ibi tí wọ́n ti ń ta igbó òun fúnra rẹ̀ bóyá ó mu gbó bóyá kò mu àmọ́ ṣùgbọ́n eruku gbó tán ń tà ń bẹ̀ yẹn ó máa fẹ́ sí lórí àṣìwàwò ẹ ní bó ṣe máa ń ṣe ń bí ni. ẹ wá lọ sọ̀rọ̀ sí yín só yẹ kí amúgbó yẹ kán máa bá aṣọ àdúrà aṣọ ògo lára yín nílé igbó kò yẹ kẹ́ lọ kò yẹ kẹ́ lọ síbẹ̀ yẹn rárá rárá. ẹ̀bẹ̀ wà ń bẹ nígbà tí ẹ̀mí Ọlọ́run sọ pé ẹni bí ọkàn ni ìríjú òní pé kí n lọ sí ọ̀dọ̀ ẹ̀ kí n lọ sọ fún un pé òun fẹ́ lò gẹ́gẹ́ bíi iṣẹ́ ìránṣẹ́. fine ó dáa bẹ́ẹ̀. inú mi ti ẹ̀dùn pẹ́ sọ pé ọlọ́run ló rán yín pé kẹ́ lọ pè wá ẹ ti wá lọ pè olóògùn wá nìyẹn. ẹ sọ fọlọ́run pa rẹ̀ àárín sà àárín ṣé dandan ni ká máa wá kiri kí ọlọ́run tó ní ìdí ẹ̀ tó ní kẹ́ lọ pè wá. ẹ sọ fọlọ́run kó fúnra rẹ̀ kó lọ pè wá. ẹ jáde ṣẹ́rí òótọ́ ni mọ́mì sọ torí wọ́n ní wá di ọmọ mi ló máa ń fàjà mo fẹ́ di ọmọ ẹ̀ kò kí ń fàjà. lọ́nà wo ìdí ni wípé ṣẹ̀mọ̀ tó bá yẹ pé fúnra rẹ̀ lòun láti wá darapọ̀ mọ́jọ wa ìyẹn sì yàtọ̀ bọ́ tá a bá ń fi agídí fà á tá à ń fa agídí fà á gbogbo nǹkan yìí máa ó máa tún máa mi mọ bó ṣe máa rí lọ́kàn wọn àti wípé ìwé mímọ́ náà ló tún sọ nínú John six forty four ó ní àwọn tí olúwa bá fẹ́ ló ń fà ẹ̀ dádì àbí kí lẹ́nu mo sọ. ṣé ẹ bá rí kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín ẹ̀yin sọ pé kí n sọ fọ́lọ́run pé mi ì rí ṣe rántí nǹkan tí ìwé númérì orí kẹtàlélógún ẹsẹ̀ kọkàndínlógún sọ ó ní ọlọ́run ò kì í ṣèké ọlọ́run ò kì í sọ ọmọ ènìyàn tí yóò fi ṣèké so ẹni wá ní kí n parọ́ fún ọlọ́run tó rínú tó rí ọkàn ìwọ ń tiẹ̀ sọ pé ká má fi tipá fà á ẹ́ nínú ìmájẹ̀mú tuntun ìwé mẹ́tàdínlọ́gbọ̀n ló wà nínú ẹ̀ nínú ẹ̀ ní Pọ́ọ̀lù èyí tó kọ nínú ẹ̀ kò kéré kí Paul tó di ìránṣẹ́ Ọlọ́run àfìgbà tọ́lọ́run fọ́ lójú lọ́nà Damascus tọwọ́ agbára ló fi fà á kó tó di ìránṣẹ́ Ọlọ́run ṣé ti Jeremiah lẹ́fẹ́ sọ ni àbí ti wòlíì Àìsáyà síbẹ̀ wòlíì Èlíjà kọ́ yóò síbẹ̀ Èlíjà kọ́ yóò síbẹ̀ ẹ̀mí lè ló ló gbé ọjà Cola. ó sọ fún Abraham ìbùkún ló máa já sí ẹni tó fi yọre èmi ò fi re padà wálé aṣáko lọ. kó lọ. ò sí lórí mọ́ orí dàpọ̀ làákì ẹ̀yìn jẹranjẹran dẹ̀yìn taagun taagun. ìwọ lọ́wọ́ máa jáwé jáwé ọ̀hún ẹgbẹ̀rún kí ọ̀hún wà nù wọ́n. ṣé kọ́ni ọ̀dà kọjá gbogbo rẹ̀ tó yẹ wá rìn gúre wa ah táwọn wọ̀nyí ah àwa lórí o aago mẹ́rin ojo re o ọmọ mi mọ̀ rí jẹ́ ń wọ̀ dáadáa ojo ah, wa ni ọmọ rẹ lè rí ah, ah, eléru àwọn ìṣe o. báríkà ibi tọ́lẹ̀ mi láti ń bọ̀ lọ́dún lídùú àṣẹ. ìkejì rẹ̀ wá ń gọ́. bàbá mo dúpẹ́ ọlá torí rẹ̀ gan-an la ẹ wá. <laughs> ẹ ti mú ìyàwó yín ọ̀dọ̀. bàbá mo dúpẹ́ ọlá ń gbọ́ òjò dé tá a béèrè lọ́wọ́ òjò ìyàwó rẹ̀ Modúpẹ́ọlá ńkọ́ ah bàbá Modúpẹ́ọlá n tó mọ̀ ṣàlàyé fún wa ni pé ìjímọ̀ gbé Modúpẹ́ọlá lọ o làwa ní etí wa nìkan kọ́ ní ògbọ́ yìí kó n ṣò ń lé wọn kó wá fẹnu ìran ara ìṣàlàyé fún yín. ìjì sèké. ìjì gbé lọ. ìjì pé dáa ni. ẹ ẹ ẹ dákun náà ọ̀rọ̀ dọ̀rọ̀ ọkùnrin sí àwọn. ẹ dákun ọ̀rọ̀ yìí máa mọ̀ pé wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ dákun bò ní ẹ sọ fọ́rọ̀ ìṣẹ̀lẹ̀. débi bó ṣe wí ìjì ni ìjì ló gbé. ẹ wo ẹ sọ̀rọ̀ ìkó yá ọ̀rọ̀ tó bá dẹ́rù rẹ̀ bí ìkọsẹ̀ lè tẹ̀. bíyàwó mi ṣe sọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà ló rí. ní kí ni ṣe rí. ìjì ló gbé mo ní báyìí pidán wọn ní ó ṣàṣèlú bàmọ́ wà wà mo ní ìwé ah, ẹ̀ ti ṣẹlẹ̀ rí ojú ti dàbá àní sọ bọba àlù kan bó sì bọba àlù kan nu ó gbólóyè ibẹ̀ níbo ìtòyá ó tún dá padà mọ́ wá ní tò ń bọ̀rọ̀ rí báyìí jẹ́ àlọ́ sàlàyé fáwọn òbí rẹ̀ bó ṣe gbélé náà lọ yóò dá padà ọ ṣàṣàlà fún un ni. mi ti gbàdúrà yìí dáadáa dáadáa fún ọmọ mi ò ní sórí ibú bó ló ti ṣẹlẹ̀ àbí ẹ ṣáàjọ lọ ni mo kọ́ àmì sí wọn lápẹẹrẹ bó ló ti jẹ. ẹ ẹ adáfẹ́yìn ṣẹ́rí níbi tá a dé sí lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ayé kò tán ibẹ̀ la wà igi ń jà òun lòun tà ń tiẹ̀ dá lọ bẹ́ẹ̀ àti ṣe jámájámá ká lè jẹ ká lè mu mojúpọ̀lá òun kọrin èmi ń ṣe aṣemọlówó mo tún ṣeré gbè ibi tí òun ti kọrin tẹ́lẹ̀ pé òun yẹn ti wọ àwọn èèyàn lórí àwọn kan wọ́n kan gúnra wọn ni wọ́n yẹ gúnra báyìí bá kú ẹ̀rí nọ́mbà lọ pa àwọn pàdé àwọn àwọn ayé ẹ̀yà mo dúpẹ́ lá eré ìgbà dóòsì lẹ́yìn gbọ́yà màá lọ́n tiẹ̀ kí mi fẹ́ ìbọn ta ṣe ni bó ṣe ń lọ bó ṣe ń lọ bó ṣe ń lọ àti ìrìn sùnmọ́wájú díẹ̀ náà ni bí atẹ́gùn bá gbé ló bá dókè eré ajá fọ ẹ wò ló bá ń lọ mo dúpẹ́ lá ìyàwó mi ló yìí ẹ bá ní kí n fò kémi náà tẹ gbìyànjú ẹ wò mi ì rí mú ṣe tí wọ́n ti gbójú sókè báyìí mi ìbá rí mọ́. ara ọlọmọdé ọlọmọdé ọlọmọdé bó ṣe rí ló ti ṣàlàyé o. àjágbé lọ sí èsì àbí tòótọ́. Eh. yẹn ni wọ́n bá bàbá mi àti ìyá mi tí mo sọ fún wọn wọ́n ní kí wọ́n sọ létí wọ́n ní ah, kò sí big deal bẹ́ẹ̀ ẹ bá mi ṣàlàyé fún wọn wọ́n ní kémi gangan wá ṣàlàyé fún yẹn ni mo ní kí n wá kí n ṣàlàyé fún yín. wúrà náà sọ yín wọn sọyìn ma kọ́ bá jàjà. ẹyọ ẹyọ ẹyọ sẹ́wọ́ mi ẹ dákun ẹ dákun ẹ dákun ọlọ́run. mi ò rí ọ̀rẹ́ ẹ̀ aláàánú mi aláàánú mi á nǹkan dé wọ́n ti bà ayé mi jẹ́ wọ́n bà ayé mi jẹ́ ẹ wo ani ẹsẹ sùúrù ẹ ẹ gbọ́ bàbá ọtọ omi àgbẹ̀dẹ láìsí o èyí ló sì wọ ni ẹ wọ wọ ọmọ mi ẹ wọ wọ ẹ wọ wọ ọmọ mi. ọ̀dà ọ̀dà ẹ̀wúyà ah. ẹ̀wúyà ẹ̀ sàlàyé fún mi ẹ̀ sàlàyé fún mi báyìí kí ló ṣẹlẹ̀. ẹ ǹ bàbá bẹ́ẹ̀ làbí ni ọmọ tí a àtọmọ wọn náà jọ ń fi ara wọn wọ́n sì ń gbẹ́kọ̀ọ́ aburú kan wá ṣẹlẹ̀ ládùúgbò wọn aburú tá à ń wí yìí ó le púpọ̀ jù kí ọmọ wọn bá lè bá sásálà fẹ́ẹ̀rì rẹ̀ nbẹ lọmọ tèmi bá ti lóun fẹ̀yìn pọ́n ẹ̀yìn tó pọ́n báyìí níbi tó ti ní kó wọn mọ̀ gbé lọ bíjì ayé ti gbé ọmọ tiẹ̀ kúrò lẹ́yìn ọmọ tiẹ̀ nu èmi ò sì ní tọ́jú òrírí o n ò rí ní tọ́jú òrírí ìdí ti gbọ́ bá àlù kan rí o ti gbé kofi ó gbé nẹ́nẹ́ ó ti gbó didi olóyè ìlú kan rí mm. ó sì dá padà ìdí ti gbọ́ bá àgàn rí mo bá ní tó ìdí tó gbọ́ ọmọ yín lẹ́yìn ọmọ wa ah. bọ́ bá pẹ́ títí yóò da ọmọ tí náà padà n ò tí ìwé jù bá lọ tán lọ́ bá pe

ẹ̀yin kan dára o àmì àpàlẹ. lórí pọ́pọ́mọ̀ mi lórí pọ́pọ́mọ̀ mi ni ẹlùmí báyìí ah, o máa tó fà lórí pé wọn fẹ́ ọmọ mi ni wọn tún kó mi mọ́ yẹ pẹ̀. àkàndá ìránṣẹ́ olúwa ni àkàndá o ìránṣẹ́ ọlọ́run ni. ẹ ti ń bẹ́ tẹ̀lé ẹ ti ń bẹ́ tẹ̀lé ń lọ ṣé bí mo ti ní kó dúró sínú ilé tí wọ́n fẹ́ tẹ̀lé mi fún mi ní kó jókòó sínú ilé. ṣé wọ́n fẹ́ gbé ẹnu ilé ni mo ní kó padà sínú ilé kọ́ lọ́mọ jẹ bisikíìtì tí mo rà fún ẹ. o lè. ẹ ra o ẹ ká san o ẹ lẹ́ mọ́ o ẹ lẹ́ sà ṣé kò le. ẹ dáàdi <laughs> a fẹ́ ṣe àjọ̀dún ní church wa ni sà wọ́n wá ní kí ẹnì kọ̀ọ̀kan mú alága kọ̀ọ̀kan wá wọ́n á fi ní kí n wá bá yín pé mo fẹ́ choose yín as alága ni sà. déètì wo lẹ mú. ẹ ẹ actually sà wọn ò tí ì really mú date but as soon tó bá ti mú date màá wá fún yín live. ok ẹ ṣeun gan-an màá retí ẹ. ẹ ṣeun sà. kí ni wọ́n tún mo ní kó kọjá wọnú lé n bọ̀ la fẹ́ tẹ̀lé mi la mo ní kó o padà sínú ilé. ẹ ẹ má bínú sá o. mi ò bínú ó ti tójọ́ mẹ́ta kan tí mo ti fẹ́ bá yín sọ̀rọ̀ yìí bọ́ mo wá wò pé mi mọ bí ó ṣe máa rí lára yín sà ẹ mi ò bá ní pé kẹ́ mú Bọ́lájí wá sí church wa tí ẹ bá fi lè mú wá sí church wa Ọlọ́run á gba ògo ìyanu Ọlọ́run á dẹ̀ ṣẹlẹ̀ á sì gbàtú sílẹ̀. Hmm, mo lè mú wá ṣùgbọ́n mo ti náwó mo ti lọ ilé oníṣègùn mo ti lọ ilé babaláwo kò síbi tí mi ò tí ì mú dé mo ti lọ ilé oníṣàngó mo ti lọ ọ̀dọ̀ wòlíì mo ti lọ ọ̀dọ̀ pásítọ̀ kò yí padà náà ni. dádì hmm? ẹ wo ẹ ní jẹ́ kó sun yín sà ṣùgbọ́n tẹ bá mu wá sí ọ̀dọ̀ alàgbà jẹ́jẹ́ <laughs> ẹ wo ọlọ́run ń jẹ́rìí agbára ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ìjọ wa ẹ mu wá síbẹ̀ gbogbo ìtúsílẹ̀ àti gbogbo ibi tí ọ̀tá ti dè mọ́ ó máa já dànù ọlọ́run á jẹ́wọ́ agbára ẹnu inú yín gan á dùn gbogbo ohun tó ń bà yín nínú jẹ́ yìí á lọ ọlọ́run máa gba ìwòsàn á dẹ̀ gba ògùn ẹni gan inú yín á dùn ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run kérúbù sẹ́ráfù o àní gbogbo wàhálà ìdààmú tó wà nínú ọmọ rẹ ọlọ́run bá mi bì í wá ọlọ́run wò ó sàn nínú ọmọ rẹ nínú ẹ̀jẹ̀ nínú egungun ọlọ́run wò ó sàn ọlọ́run wò ó sàn ọlọ́run mọ́ sí orí mọ́ aládé kò wọ́n sàn kalẹ̀ kọ́ bá mi wò ó sàn ọkọ̀ jésù àmín àmín àmín lórúkọ Jésù. dádì wa ò sí nílé ṣùgbọ́n ìwọ̀nba tí a lè ṣe òun ni a ṣe yìí ṣe rí àdúrà tí a gbà fún ọmọ yìí a ìgbèrò díẹ̀ di ìgbà tí àwọn dádì máa fi dé kẹ́ wá gbé padà wá. àmọ́ mi ẹ má jà ṣe bẹ́ẹ̀ bíbélì ní ká wá kiri àwọn ó sì rí ká béèrè àwọn ó sì rí gbà ká kànlẹ̀kùn wọ́n ṣí fún wa. Yes ẹni tó bá wà kiri lórí o àti pé nípa iná rẹ̀ la fi mú wa lára dá oh, ọmọ ìyá ríwòsàn lórúkọ jésù kristi ti násárẹ́tì tó gbọ́ sọ pé ní orúkọ jésù kristi ní kí gbogbo orúkọ kan máa wọlé. wọlé wọlé mo dúpẹ́ ó máa ń bẹ gan o ìjọ wo ló dènà tó ń kọ ní mẹ́fà mẹ́fà. lẹ́yìn dání nínú ìjọ yìí èmi ló kàn bọ́ọ̀dù ẹ̀ṣẹ̀ sílẹ̀ yìí èmi ti lọ láṣẹ nínú ìjọ yìí mo pàṣẹ òórọ. a dẹ̀ mú ẹ lórí mú ẹ lọ́rùn ni kó tó ọlọ́run kúkú ṣe olómi lára dáadáa èèyàn gbé ogun wá láti táwọn ṣọmọ ìjọ yìí ogun tó bá kálukú rìn kan àìsí mọ̀mí tá a fẹ́ gbé ọwọ́ hmm? ogun ìṣẹ́gun èmi ò síbẹ̀ ẹ̀bùn èmi ò sílẹ̀ o. òótọ́ ni mọ́mí sọ o iṣẹ́ ìṣẹ́gun òṣìṣẹ́ ta lè dàyà dé báyẹn o kò ṣiṣẹ́ kékeré ká má tún forí kó ogun ológun o ó bẹ́tà kẹjẹ́ ká dúró kí dáàdì dé o. iye ìwé iye ìwé ẹ wò ṣé tí dáàdì wa tí wọ́n bá dàgbà tí wọ́n dògbò tí wọ́n papòdà tí wọ́n sùn nínú olúwa àti tí ẹ̀mí wọn ò sí mọ́ ṣùgbọ́n tí ẹ̀mí wọn wà nínú ìjọ yìí ṣé àní ṣe ṣe ìmọ̀ ni. ẹ ọlọ́run afún ẹ̀ ká tẹ̀lé ṣe o sanra ẹ má ṣe. àti wípé ìwé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá ó sọ wípé olè kì í wá láì ṣe kó wá kólé kó wá parun àti kó wá run ni. oh yes ńgbà tó máa dé John ten verse thirty orí kẹwàá ẹsẹ̀ ọgbọ̀n ó sọ wípé èmi àti bàbá mi ọ̀kan ṣoṣo la jẹ́ bẹ́ẹ̀ ńgbà tó máa dé ìwé Jòhánù orí kẹwàá yìí náà ni tó máa dé ẹsẹ̀ karùndínlógójì ó ní tí a bá pè wá ní ọlọ́run a kò bá wọn mọ́mọ́ jẹ́ àwa tí a fi ọ̀rọ̀ ọlọ́run fún ẹ pàṣẹ báwọn àlejò á jáde ẹ jẹ́ ká gbàdúrà òtítọ́ jésù fagbára wẹ́ẹ̀lì mọ́ àwẹ̀ ọ̀rìnlẹ̀jẹ̀ ọ̀gágun tán. ìsúkọ sọ fún gbogbo ọkọ̀ àìmọ́ jọlọ wẹ̀ẹ̀lìlẹ̀jẹ̀ ọ̀gágun tán ti wẹ̀ ọ́. àwẹ̀ ọ̀rìnlẹ̀jẹ̀ ọ̀gágun tán fún ọkọ̀ aleluya ọ̀sẹ̀rẹ̀ fún yóò ti mọ̀ náà àwẹ̀ ọ̀nìyàn jẹ́ ọ̀gá ìmúto. ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká sọ fún olúwa wípé tó ń bọ́sẹ̀ pé olúwa olúwa wọn kọ̀ rẹ ti ní ìtọ́ni gbogbo ayé ó ní ìwọ̀n olùgbogbo rẹ kórè àwọn òun náà tọmọ wà tọmọ mú níwọ̀n fi ṣe ìlànà agbára dáwùjá sọ fún olúwa gbogbo ẹ̀mí kẹ́mi tó ya ọmọ ilé mi kó olúwa kó lè jáde. àdúrà ní orúkọ jésù orúkọ jésù ó jẹ́ gbogbo ẹ̀mí tó jẹ́ pẹ̀lú ìyá dáwùjá ìyá dáwùjá. bàbá o olúwa bá ọ wíwọ sátán ó ti gbàgbé ni gbé mi kalẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ òkú ènìyàn tó kú fún egungun bíbélì sọ nínú ìwé ìsìnkẹ́lì thirty seven wípé egungun wọn yóò ti gbẹ púpọ̀ púpọ̀ èmi náà wá ní olúwa kí ló fẹ́ kí n ṣe ó ní ọmọ ènìyàn pàṣẹ sí òkú wọ̀nyí kí wọ́n sì di alààyè ọkàn mo pàṣẹ ní orúkọ ti jésù kristi ti násàrètì wọ agbára oṣù àti àjòyẹ dédé àti pé àti àti kọ́ wípé àyà pé wọn àlejò wọn fi ìbẹ̀rù bójú sẹ́jáde bí kọ́ lọ́fín ìwọ àlejò kálejò tó fi wé pẹ̀ tó yọ ọ́nà ayé ọmọ ìlẹ́ni jáde. ó ti gbàgbé ni nínú ayé rẹ̀ rárá gẹ́dẹ́rà wọ́n bẹ̀rẹ̀ orúkọ ẹ̀mọ́ ní kí lórúkọ ní lẹ́gíọ́nì tó bá wọn pọ̀ jésù kìí ti sọ pé jáde ìwé ẹ̀mí ìmọ̀ ó ní sun ẹ̀jẹ̀ lọ́jọ́ sí kan ó ti ná gbogbo ohun tó ní lọ́dọ̀ àwọn oníṣègùn kò sí kankan fún ọkọ ti kọ gbogbo ènìyàn ti sá fún ó nígbà tó rí jésù ó fọ́ ọkọ̀ iṣẹ́ ti aṣọ rẹ̀ ara ẹ̀ sì gbà ìmúláradá. ìwé ẹ̀mí náà rẹ̀ jáde jáde jáde ní orúkọ jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. àkàndá ìránṣẹ́ olúwa ni àkàndá ọ̀hún ìránṣẹ́ ọlọ́run ni ọ̀hún. àti wípé sọ wípé nípa ọ̀rọ̀ rẹ̀ ká fi mú wa lọ́dọ̀ ó yẹ lórúkọ jésù gbọ́ ìlú lọ́dọ̀ ká ti ṣe tán ọlọ́run láti gbọ́ ti ṣe tán ọlọ́run láti gbọ́ ẹ̀rọ àpọ̀nà bàbá. gbogbo ẹ̀yin ẹ̀mí kẹ́lẹ̀ jáde. ìwọ ló yẹ ìwọ ló yẹ ìwọ ló yẹ ìwọ ló yẹ ìwọ ló yẹ. olúwa ọmọ ṣe o nígbà tí ìbúra ní ká lọ mi ò fẹ́ tẹ̀lé. mo ti náwó lára kò síbi tí mi ò gbé ẹ dé mo lọ lóṣègùn ilé babaláwo ilé wòlíì èké gbogbo ẹ̀ láti lọ kó tó mú mi wá síbí yìí olúwa ṣe mọ́ yín ẹ wọ́n mọ gbé ẹ ga mo ní ọ̀pọ̀lọpọ̀ ọrẹ láti ṣe fún ọ. Ah, nígbà tẹ ti rí mi sá ẹ ti rí wọn gbogbo tẹ fẹ́ bá wọn sọ èmi ni kẹrin sẹmi nú mo ń ṣíjú gbogbo wọn yìí lọ èmi ni mo tẹ̀lé bàbá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èmi ni sà. nígbà tí mi ì sí nílé ọmọ tí ọlọ́run gbà ti ọwọ́ ọmọ dúpẹ́ ọlá tọ́lọ́run gbà tọwọ́ ẹ̀ tú sílẹ̀ bàbá ọmọ yẹn ránṣẹ́ pè mí ó ní kí n wá ìgbà tí mo dọ́dọ̀ ẹ̀ ó fún mi ní kọ́kọ́rọ́ ilé ó fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò ó dẹ̀ fi ẹgbẹ̀rún mẹ́wàá lé lórí ṣùgbọ́n. tí èèyàn bá sọ pé ọlọ́run rí òun ó yẹ kí èèyàn náà kó ṣe kí ni kó rí i òun ṣe pè é ṣe ẹlẹ́rìí pé nígbà tí mo fẹ́ fún mo dúpẹ́ ọlá ní kọ́kọ́rọ́ ilé àti kọ́kọ́rọ́ mọ́tò àti ẹgbẹ̀rún mẹ́wàá orí ọwọ́ ẹ̀ ni ọlọ́run gbà ṣe iṣẹ́ ìyanu yìí òun ṣe pè é pé gbogbo kìíní kó sojú ẹ̀yìn náà. Ah, dádì ẹ ṣe sà mọ́mí ẹ ṣe kó ṣe bó ṣe yẹ kó rí nìyẹn ò dádì torí pé ẹ fún wa ní jíjẹ mímu ọ̀dọ́ yín náà ni ẹ raṣọ àdúrà sí wa lọ́rùn gbogbo nǹkan lẹ́ ń ṣe àìrọ́ dádì kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ni sà. ọwọ́ ẹ̀ lọ́lọ́run gbà ṣiṣẹ́ àrà tó gbà ṣiṣẹ́ ìyanu tọ́lọ́run bá fẹ́ kó tọwọ́ mi gbàlà ìgbà tí mo wà ń lé òun ló yẹ kí ọmọ ẹ̀ rí ìtúsílẹ̀ so torí pé ọlọ́run fẹ́ kí ó ṣe kí ni kó mọ rírì agbára ọlọ́run tó ń gbé inú ẹ̀ òun ni ọlọ́run ṣe ṣe kí ni o ló ṣe gbà tí ah, o sílẹ̀. bet dadi ó ráìtì o onímọ̀dúpẹ́ ráìtì o nǹkan tó dry láti sọ fún yín bóyá kò yé yín ẹni tó lẹ́rú ló lẹ́rù sá ẹ̀yin ni ọlọ́run ṣe fi ṣe olórí ìjọ gbogbo ohun tó ṣe yẹn ohun tó dry láti sọ fún yín ni wípé ẹ̀yin lè ṣe é ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wàá ràn yàn lọ́wọ́ ẹ wo inú ìjọ wa àìmọye àwọn nǹkan kan ló yẹ ká ṣe inú ìjọ yìí tọ́lọ́run wá ṣe oore bàǹtàbàǹtà yìí ẹ̀yin fúnra ara yín rè sà inú àgbàlá chọ́ọ̀chì lẹ̀ ń gbé ẹ ẹ̀ convenient níbi tẹ́ wà yẹn ẹsẹ̀ pápá lẹ fi rìn káàkiri ẹ̀yin ló tọ́ sí sà. ọlọ́run ló ṣe é ṣùgbọ́n ọlọ́run gba ọwọ́ ẹ̀ ṣe. èyí tó jẹ́ ògo ti tèmi bẹ̀ ò ní pẹ́ a gbà tú ọmọ yẹn sílẹ̀ nínú ìjọ yìí ṣùgbọ́n ọwọ́ ẹ̀ ni ọlọ́run gbà tú ọmọ yẹn sílẹ̀ nítorí pé orin dávidi orí kàndógún ó sọ wípé ta ni ó máa gbé àgọ́ olúwa tàbí ta ni ó máa gbé ibi mímọ́ rẹ̀ ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò fi ọwọ́ rẹ̀ gba èlé tí kò sì sọ̀rọ̀ ẹ̀ma ẹlẹ́kẹ̀jì rẹ̀ lẹ́yìn. fine ibi tí mò ń lọ gangan ni wọ́n ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun nínú ìjọ ilé ni ẹ̀yin lẹ ní ọwọ́ mímọ́ àti àyà funfun lẹ́yìn ẹ̀yin èmi ló tún kàn nù ìjọ sá. Ah, ìgbà táwọn Farisí gan sọ fún Jésù Kristi pé òun ni ẹni mímọ́ ó ní kò sí ẹni mímọ́ kan bí bá ti bàbá mi ti ń bẹ ní ọ̀run bàbá mi ti ń bẹ ní ọ̀run òun nìkan ló mọ ẹni tó mọ́ òun ló mọ ẹni tí inú ẹ̀ funfun. ọmọ ènìyàn wojú ọlọ́run wo ọkàn. Mm. ẹ jẹ́ ká fi ilẹ̀ bẹ́ẹ̀ yẹn. Mm, mm, bí ọlọ́run ṣe fẹ́. ẹ ṣe dáadáa ẹ ṣe mọ́ mi ohun tèmi máa fẹ́ kí dáàdì ṣe fún mi ni pé ẹgbẹ̀rún mẹ́wàá orí ẹ̀yìn ẹ̀yin gangan ni kẹ́ bá mi fi san ìdá mẹ́wàá sí ilé ọlọ́run. gẹ́gẹ́ bí ìwé Málákàì orí kẹta ẹsẹ̀ kẹjọ títí ìkẹwàá sọ fún wa ó ní ẹ mú gbogbo ìdá mẹ́wàá wá sí ilé olúwa àti owó kọ́kọ́rọ́ ilé kọ́kọ́rọ́ mọ́tò àtẹgbẹ̀rún mẹ́wàá máa kó lé ẹ lọ́wọ́ tó bá wù ẹ́ kó wá sínú ìjọ ọlọ́run láti wá fi san ìdá mẹ́wàá ìgbà yẹn lọ́lọ́run á rí i pé á ah, ọmọ yẹn fi ọ̀wọ̀ fún mi kò kí n ṣe pé ó mú alàgbà ó sọ ọ́ di ẹrú pé ẹrú owó ni ẹ o wá gbowó ìdá mẹ́wàá torí nǹkan tó fẹ́ jẹ. tó bá ti ṣe tán màá a máa ríra màá wá fún ẹ ní kọ́kọ́rọ́ ilé àti kọ́kọ́rọ́ mọ́tò àti ẹgbẹ̀rún mẹ́wàá. ẹ ṣe dáadé <laughs> congratulations congratulations olúwa túbọ̀ ṣagbára dọ̀tún alàgbà. ah ẹ disappoint mi. bí báwo ẹ wò èèyàn ló ń bẹ lẹ́yìn ọba tó fi ń pè lálẹ́ ìbáwò ẹ irú ọmọ yìí ṣó yẹ kó dóun lẹ́ máa kó gbogbo kiri ìlé lọ́wọ́ mo fẹ́ kẹ́ rántí o ẹ rántí ìfá àtọmọ yìí gàn ni ká ní kò gàn ká lè mí ẹgbẹ̀rún mẹ́wàá yẹn pàpà máa tún gbà lọ́wọ́ yìí in the sense that ọmọ yìí kì í bá wa ṣẹ̀ṣẹ̀ òru nígbà tó ti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé bí pàápàá ó ní ọ̀rọ̀ tá a máa bá a sọ tí ó bá wa ṣe ẹ̀sìn kankan bí báyìí nígbà tó tún yẹ tó tún kó rẹ̀ lọ ẹ tún lọ síbẹ̀ ó tún ní irú ọ̀rọ̀ tán sọ sí yín lọ́hùn ẹ tún débi ẹ tún wá fún wa lésì ṣé irú ọmọ yìí ló yẹ kẹ́ wá kó nǹkan bàtàbàtà yẹn lé lọ́wọ́ ní ohun tó jẹ́ wípé ẹ mọ bí ìjọ wa ṣe rí àwa fúnra wa ní ìdí owó lọ́sàn-án lálẹ́ ọlọ́run ló ń wo inú ọlọ́run rí inú wọn ó mọ èyí tó ń sìn tọkàntọkàn a jẹ́ pé bó ṣe gba ọlọ́run ó gbà á tọkàntọkàn òun ni ọlọ́run ti gba ọwọ́ ẹ̀ tú sílẹ̀. ṣé ẹ rántí pé ká tó fi ẹ̀yin gan jẹ ìyá ìwé àmì iye ẹ̀bẹ̀ lábẹ̀ tá a bẹ̀yìn pé ká wá jẹ ìyá ìwé. ẹ̀yin tẹ́ wá sọ pé a owó ò tọ́ sí ọmọ ṣé ẹ rántí ọmọ kẹrẹpá tí ẹ wẹ̀ níjọ́ yẹn ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn. ẹ ti rántí dádì ò yà ah, kúrò. mo ní sẹ ẹ rántí sẹ mọ kan tó ṣẹlẹ̀ ńgbà yẹn. dádì ẹ jẹ́ kí n. owó tí ẹnìyẹn mú wá ńgbà yẹn ta ló gbà. alàgbà kíní yóò jọra wọn ṣé rí tó máa ń dùn mí lọ́rọ̀ yín jésù kristi jésù kristi ṣé yìí já jésù kristi ni abẹ́mi já jésù kristi. ó kù díẹ̀ káàtó. a jẹ́ pé àwọn tó ń ṣèṣọ́ òru tó ń ṣèṣì sunday tó ń pàtẹ́wọ́ ọkàn wọn ò bá ti tọ́ ọlọ́run kò bá ti rẹ́gì. Hmm, bó ṣe rí ni ọlọ́run á gbà fún wa sá ẹ ṣe gama á ṣe ṣe ọlọ́run á túbọ̀ sọ agbára dùn ojú ò tì yín àmín sá. ẹnìkan ò ní í gbà lùbọ́sà. nínú ṣọ́ọ̀ṣì nígbà gbogbo à ń ṣe ìsọjí ìta gbangba ni o pàápàá ìsọjí tá à ń ṣe lóṣooṣù àti ṣílò àti gbogbo nǹkan tá à ń ṣe tí mo sọ̀rọ̀ Mr. Kọ́ládé kan tá a fi ń gbàdúrà ní gbogbo ìgbà tá a lè ṣe ká má gbàdúrà fún ok Mr. Kọ́ládé tẹ́ sọ pé àwọn náà fi ìwé ilẹ̀ yìí fún yín nígbà yẹn àtàn ṣe foundation rí báyìí ṣe ti gbúrò wọn ni mà. Mr. Kọ́ládé ẹnuwájú. ẹ yà sá o ẹ ṣe àdúpẹ́ ẹ sá o ọlọ́run àwọn pẹ̀lú ẹ̀yìn náà o ẹ ṣe àdúpẹ́ ẹ sá o ẹ ṣe gbé sá o ọlọ́run àwọn ọmọdé wọn. kẹ́ lè mọ̀ wípé a lè ṣe ká má gbàdúrà fún lójoojúmọ́. nítorí pé ẹni tó ṣeré bàtàbàtà báyìí fún ọlọ́run tó mú wa kúrò nínú yàrá wá sí ilẹ̀ tí ń ṣàn fún wàrà ti fún oyin àfi bíi pé ọlọ́run retí pé ká dé ilẹ̀ yìí tẹ́lẹ̀ ni kí la dé ilẹ̀ yìí ohun ribiribi ń ṣẹlẹ̀ sá afọ́jú ńlájú ó ti lajú afọ́jú lórí ilẹ̀ yìí kódà ojókòó dìde oní stroke ó gba ìwòsàn oníwárápá orí ìwòsàn àdúpẹ́ ọlọ́run màá má bínú pé ẹ rí wa for a while ẹ ṣe rí ọmọ yín ìfẹ́ ẹ rántí ẹ ọmọ yín yẹn tí mo mú wá báyìí tó ń fìdí wọ́. ọmọ tá a gbé wá sínú ìjọ yìí. ó ń rè náà ìfẹ́ would you say hello to mommy. hello. ìfẹ́ ìfẹ́ how are you. i'm fine. ah ṣàkàlà ló sọ. <laughs> olúwa ó ṣe. ọpẹ́ ní fọ́lọ́run nígbà tó dẹ̀ ní my daddy i'm going to the us daddy i want to go to america daddy that's why i want to study àṣà àdá òyìnbó ilẹ̀ náà ni nígbà tó lọ́mọ abáwa ṣe làbá kúkú ara admission Rad Mission sí one of the college one of the noble college in the united states so mbaka bọ̀ṣà ni láti bá a lọ láti make sure that everything is perfected so that all she ṣe ń sìn by next two weeks wọ́n á padà so mo kàn ní pé kí wàá mú wá kó wá kí iná ni so a ti padà dé ìsìn ẹ máa rí wa lóòrèkóòrè ah, ah, ó wá ga báyìí o ah, ẹ ti gbìyànjú o báwo dẹ̀ níṣẹ́ olúwa kù. àdáni iṣẹ́ olúwa ń tẹ̀síwájú gan-an ni mẹ́mbà ti pọ̀ ọlọ́run ti ń pò kìkì olúwa ti ń dábìrà iṣẹ́ ìyanu ti ṣe gan-an ni o in fact èèyàn ní stroke ní ó ṣe kinní kan aláìsàn wọlé ọlọ́run ń ṣiṣẹ́ lọ ń ṣe lọ ń ṣe lọ so gẹ́ gẹ́ so kí la tún lè ṣe lérò pa lè ṣe àbí àbí kilo ló kú ló kù sí. ṣé ibi tó kù sí. bẹ́ẹ̀ni. kò sóhun tó kù mọ̀ bẹ́ẹ̀ ṣe wá ju ká máa yàdúrà fún yín lọ́sàn-án lálẹ́ kọ́lọ́n gbé ní sókè tó gbòòrò yìí jáde ó tún sí nǹkan mú. àdúgbò lọ́lọ́run wá báwa ní ẹ ẹ ní bínú sí wa ẹ jọ ẹ bá mi. Ismaili. This is just a token of hundred thousand. Family ah! for Oba. Ìwọ ni gbogbo bàbá yìí. Ah, kò sí problem. Ah, ẹ wá mo tó ṣẹlẹ̀, mo ti padà dé báyìí. Àti ṣóòru mi o, àtijọ́ Sunday o, àti gbogbo ẹ̀ máa rí mi. Alágbára ah, lọ. So would you say thank you to mommy? Àwọn àga yín láre. You say thank you ma, that's not how to say it. Come on, say thank you mommy. Thank you ma. Okay, that's good ọlọ́run náà òun ló pàṣẹ ọ̀rọ̀ sínú ayé ìlera ìlera lọ́mọ láyé. Àgọ́ àdọ̀ lọ́mọ o. Ìlera lọ́mọ láyé. A fẹ́ lọ pàṣẹ ọ̀rọ̀ sínú ayé ìlú sífà kó máa wó o. Ogun ìkọsẹ̀ kó máa ṣẹ́. Olúwa ajá máa sìn wá lọ ò má padà lẹ́yìn wa. olúwa ṣá máa tẹ̀lé wa. má padà lẹ́yìn wa ṣá máa sìn wá lọ. ha kábíyèsí kábíyèsí ẹ máa bọ̀ mọ́rí nǹkan o kábíyèsí ah kábíyèsí mọ́rí nǹkan o àwọn Ọlábàtálá kan tún ti lálẹ́ wù láàfin o èmi ò mọ̀ wọ́n rí wọn àwọn Ọlábàtálá àwọn kan létí àwọn kan ò létí inú wọn àwọn kan wọṣọ funfun àwọn kan wọṣọ aṣọ tí ń dàmọ́ o. ìwọ rè èkìrí tó gbàgbé ọ̀rọ̀ àná àwọn àgbà bọ̀ wọ́n ní tá a bá gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ̀ nìkan àbá ṣe látìgbà tó ti kú òǹdù yìí ìlú òtúba ìlú òtúsẹ ẹyẹ òkè bí ẹyẹ eku òkè bí eku àwọn ọmọ èèyàn gan wọn fọm bí ọmọ èèyàn àwa amókan fi kéèjì àgbòkọ aláwo lọ àwọn alálẹ̀ wa ń sọ pé àfi tá a bá wá o wípé wọ́n ní ká wá kàn pé wọ́n nìkan náà ló lè tú wálẹ̀ nínú òde tó wà ní ìlú yìí ha mo mọ̀ dúpẹ́ ẹlẹ́dàá mi pọ̀ fẹ́ sí ara rẹ̀ rìn wá o tọ́ra àmọ́ bíi tá a wà ọ sí. kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀mí gúngùn kò jẹ́ tí kò ṣe bẹ́ẹ̀ ṣe rò kábíyèsí ẹ̀mí ọlọ́run ló gbé mi dìde lẹ́kọ̀ọ́ tí mo wà pé kí n máa bọ̀ ní ìlú wa ń bíbá wípé eku ò ké bí eku bẹ́ẹ̀ lẹ́yìn ò bí ẹyẹ ọmọ ènìyàn gan pàápàá kò fọhùn bí ènìyàn ìdí yìí tí mo fi dé nìyí òrìṣà ẹlẹ́mọ gan wọn ló ń yọ ìlú lẹ́nu kábíyèsí ohun tẹ́ fi rí mi láàfin ni wípé mo ní ìgbàṣẹ lọ́wọ́ ẹ̀yin àtolóyè mi wípé kẹ́ fún mi ní àṣẹ láti ṣe ohun tí olúwa ní wá ṣe nílùú wa níbí kábíyèsí o. bó bá ṣe pé àtìtún lu ìṣe ni eh, ọba ló nílẹ̀ ọba ló ládé ọba ló lohun gbogbo kábí mi ò ṣe olódùmarè ní ó kò dìgbà tí n bá tẹ̀ ń pe àwọn olóyè ìjọ ẹ wá gbéra ẹ bọ́ sáàrin ìlú ẹ tún lù ṣe ẹ máa lọ ẹ lọ ṣe gbogbo tẹ́ bá fẹ́ ṣe níwọ̀nba àgbà tó jẹ́ wípé ìlú yìí ò túbà yóò túṣẹ ẹ máa lọ mo fàṣẹ sí. ẹ ṣeun kábíyèsí ẹ ṣeun. ṣé mo dúpẹ́ ọlá tí eyín bàbá rẹ̀ jóná tí ó mọ̀ ń jà káàkiri òun sóun náà ni. ọ̀ náà ni nígbà tó dúró nù. eléyìí ò létí mo rí i pé kò létí n ò ṣe mọ̀ fóun mi wàá gbéra báyìí kọ́ lọ sílé àwọn olóyè kó pé mo ní wọ́n fojú kàn mí láàfin ọgbọ́n ṣé kì í gbọ́ pàṣẹ àbí kí n lásán náà gbọ́ pàṣẹ. wọ́n fojú kàn gbogbo wọn gbé padà ọ̀pá kí n má gbọ́ bá lọ bí wọ́n béèrè. yẹn ẹ̀rú bá wọn gidigidi ẹ̀yin dójú tì mọ́ tálákà ṣùgbọ́n olúwa ní ààbò rẹ̀ ta ni ó fi gbàlà fún israẹli láti Síónì jáde wọn gbà tí olúwa bá dá nǹkan lọ́wọ́ padà jacobu ayé yọ inú israẹli wà yóò sì dùn ó yá kúrò níbi bẹ́ẹ̀ kò má kúrò. olúwa àwọn tó yọ ìlú lẹ́nu ti pọ̀ tó yìí ọ̀pọ̀lọpọ̀ làwọn tó dìde sí mi ọ̀pọ̀lọpọ̀ làwọn tó rí ní ọkùnrin pé ìrànlọ́wọ́ sí fún mi nípa ti ọlọ́run ṣùgbọ́n wọ́n olúwa ní ààbò mi ògo mi àtolúgbóyìn sókè èmi fi òrùn mi kígbe sí olú ó sì gbóhùn mi láti bí mọ rẹ wá èmi dùbúlẹ̀ mo sì sùn mo sì jí nítorí ọlọ́run ti lẹ ó yá lórúkọ jésù ó yá paradà. tó bá wá rí bẹ́ẹ̀ ìwọ òrìṣà ẹlẹ́wọ̀n mo fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ olúwa nítorí pé a ti kọ́ wípé ẹni bá já ọgbà tútù ejò ó bù sọ dandan ni oh, ẹni bá yí òkúta òkúta ó tọ́ ẹnikẹ́ni tó bá wà wò ní ó jì sínú rẹ̀ gbọ́ igi tí amani gbé kalẹ̀ ọrùn ara ẹ̀ ló fi kọ́ ní orúkọ jésù kristi ìwé mi mo bá wí nítorí pé ẹni tó sọ àpáta di adágún omi àti òkúta ìbọdí orísun omi iná tó dàpọ̀ mọ́ra ó yẹ kó kọlù ẹ. tani wọ́n halẹ̀ mọ́ tani wọ òkè níwájú sẹ́rù bábélì ó di dandan fún ọ láti wọ́ à ó ń lọ kò síbi tó fẹ́ sá gbà ju ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ gbé ẹ̀dẹ̀ lẹ́nìí ó yẹ já lọ mo tó lọ. wọ́n sì mọ̀ pé bíbá yìí náà ló máa sá wà ó ní gbọ́ ẹni tó ń gbé ìlú ilẹ̀ náà ẹni dandan ló máa kúrò nínú ìlú yìí ó yá kò sí eré mọ́ Michael. Olúṣẹ́gun yàrá sọ yàrá sọ kalẹ̀ wá. lónìí o lónìí ní ṣẹ́gun rẹ̀. má dúró má dúró pẹ̀lú. ó dé o àkókò ìtúsílẹ̀ ló ti dé o ó dé o ogun èṣù àlọ́mọ́ ẹ lọ́wọ́ ó dé o àkókò ìtúsílẹ̀ yẹn ti dé o ó dé o ogun èṣù àlọ́mọ́ ẹ lọ́wọ́. ọ̀pọ̀ ọkọ̀ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo ẹ̀mí mọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan ṣo á sọ fún Ọlọ́run gbogbo ìwé ẹ̀mí kẹ́mi tó ń gbé inú ilẹ̀ náà nítorí pé ńgbà tó fi Jóṣù olórí àlùfáà wọ̀n mi ó jẹ́ kó yé wa wípé bí ẹ̀mí èṣù ti wà lẹ́gbẹ̀ẹ́ tó a bọ́ aṣọ ọ̀fọ̀ náà kúrò àní gbogbo ogun sátánì nílùú yìí òun láti jáde ni ó yà sọ ọ́ dàdúrà. ní orúkọ jésù ní orúkọ jésù pẹ̀lú ẹ̀mí mímọ́ àti kọ́ wípé gbogbo òwe náà yìí ó yà jáde ó yà jáde ní orúkọ jésù olúwa wa bíbélì jẹ́ kó yé mi pé àmì wọ̀nyí ni ọmọ báwọn tó bá gbàgbọ́ lọ oh, ó ní ní orúkọ Jésù Kristi láwọn ẹ̀mí èṣù jáde oh, àti pé àti kọ́ wípé ìwọ ẹ̀mí èṣù wàá wẹ́rìn kúrò nílẹ̀ yìí ni mo sì kọ́ wípé nítorí wípé olórí ogun dúró ta ní ìwọ òkè níwájú sẹ́wọ́n bábélì ta ní ìwọ ogun èṣù nínú ìlú yìí ò ń gba ẹ̀jẹ̀ ò ń ẹ̀jẹ̀ ò gbẹ̀mí ènìyàn a ò fẹ́ lórúkọ jésù nítorí pé jésù kú nítorí ẹ̀mí àti ọ̀pọ̀ ènìyàn láti rí aráyé padà ó yẹ ìwọ ìlú yìí tó gbọ́ dání padà lónìí gbogbo owó ẹ̀mí kẹ́mi tó ń jalù lórúkọ jésù ó yẹ jáde máa lọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbọ́pẹ́ mọ́ a gbọ́dọ̀ gbọ́pẹ́ mọ́ tó pé ńgbà tí israẹli jáde kúrò ní gbèsè tá a kúrò náà jẹjẹrẹ ni juda ní bímọ rẹ israẹli jọba rẹ òkú yóò sá jọdá ní padà sẹ́yìn àwọn òkè lọ́fọ̀ bí àgbò àti òkè bọ́dà àgùtọ̀ kí ló ṣe òkú sísá ìwọ jọdá tó padà sẹ́yìn ẹ̀yìn òkè lọ́fọ̀ bí àgbò ó ti ṣí lọ nìyẹn àní rí nílùú ìlú ìtìgbà láfíà ìlú ìtìgbà láfíà ìlú ìtìgbà láfíà ìbànújẹ́ òtún wọ̀ lóyún ogun oṣù òtún wọ̀ lóyún tàbí òtún ló bá ẹ̀jẹ̀ jésù kristi àti ra ìlú ìpàdé ó yẹ dáadé àfi. àì mo kí gbogbo ẹ̀yin ìlú mo yẹ o ẹ rí i pé mo ránṣẹ́ pé ní pé pàjáwìrì kílù yìí lè máa dá ni o inú ìyẹ̀wò ni mo wà lọ́hùn mo gbọ́ tí kúdẹ́fù ń pariwo mi nígbà tí wọ́n jáde mo dúpẹ́ ọlá mo rí o ah. mo róhùn àtàwọn èèyàn rẹ̀ wọ́n wọ aṣọ funfun mo ní ǹjẹ́ kí lẹ fẹ́ o lọ́ba ní ẹ̀mí ọlọ́run lọ́tà ń dì láti ìlú tóun wà wípé ìlú tiwa eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn fọ́ọ̀mù bí ọmọ èèyàn pé wọ́n ní kó wọn wá ṣe ìtúsílẹ̀ mo wà ní ọ̀dà ó ní ń pa olóyè o mo ní ọ̀dà mo lọ́ba ló nílẹ̀ ọba ló lo ohun gbogbo tó bá ti pé àtúnṣe ìlú ìlọ́wá fún pé kọ́ ọ lọ máa lọ tí n tó ti wọ́n rántí pa àwọn olóyè. kábíyèsí olúwa mi èmi náà gbélégbọ wọn láwọn àjòjì kan wọ ìlú òmùní àà ah, ah, a máa ń sọ ìsàlódò kí làbẹ làbẹ ọmọ mọ dájúdájú olúwa mi ti gbọ́ sí ni. <laughs> kábíyèsí òkìkí mọ̀kàn bẹ́ẹ̀ mi náà wọn láwọn aláṣọ funfun kan bẹ́ẹ̀ nù lù. ń gbé mi gan kọ́kọ́ rí wọn àwọn ọlọ́bàtà là mọ̀ pé mo wá wòye pé ọlọ́bàtà lọ́ọ́ wọ̀lú wọn ò ní wí fún kábíyèsí odò dì. kì í ṣe ọlọ́bàtà lá mo dúpẹ́ ọlá ni. mo dúpẹ́ ọlá èwo. àbí bàbá pèrè àparò ajáko. kábíyèsí. bó o lọ òun. kábíyèsí ojú rí tó nínú ilé òrìṣẹ́ lẹ́mu ojú wa máa rí tó ṣùgbọ́n Elédùmarè gba ògo olúwa ṣẹ́gun rírí. ọlọ́run ọ̀ wá aṣagbára tiẹ̀ náà dọ̀tún. ọ̀fẹ́ kí ló yìí ọ bàjẹ́ tiẹ̀ náà ò ní í bàjẹ́ ọ̀fẹ́ kí ló yìí ó tú ní ayé rẹ̀ ò ní í tú bí ó ṣe agbára tọ́lọ́run fún ọ tó fi wá ṣẹ́gun fún wa tó fi ń ṣẹ́gun fáwọn èèyàn tó fi ń ṣòun gbogbo ní dáadáa dáadáa agbára kò ní dágbére fún ọ. kábíyèsí a fẹ́ máa lọ. ẹ ní lọ ẹ dákun ẹ̀yin ìlú ẹ mọ̀ jẹ́ ọ lọ́ba mo fẹ́ má bàa kan wá bẹ́ẹ̀ bá ní. kábíyèsí <coughs> ojúbọ ẹlẹ́mọ a ṣe jẹ́ kí wọ́n lọ owó bẹ̀ palẹ̀ kí wọ́n kọ́ ilé ìjọsìn wọn síbẹ̀ káwa mọ̀ pé bẹ̀ ní ojúbọ ọlọ́run. kábíyèsí àṣẹ lọ́ba pa ọbẹ̀ dábàá ẹ ti pàṣẹ nù ó sì ti rí bẹ́ẹ̀ àbí mo ti wí. <laughs> Ah, níbi tá a fẹ́ gbìn obì sí obì ti lálẹ́ fún bẹ́ẹ̀ ká gbárùkù tí ká tó di ẹ̀sẹ̀ lókun. Ah, mo dúpẹ́ ọlá nǹkan rẹ ò ní bàjẹ́. onílẹ̀ yóò dùn ó tì ọ́ Ẹlẹ́dùmarè yóò dùn ó tì ọ́ ilé agbẹ́lẹ́wò dùn ó tì yín o àdúpẹ́ àṣẹ. àwọn àlọ́ ti fi ọwọ́ sí wípé kí ẹ wá síbi tí ẹ ti ṣe ìṣẹ́gun náà nítorí wípé àfẹ́kẹ́ wa kọ́ ojúbọ Ọlọ́run síbẹ̀. ajẹ́pọ̀ wa di ilé ìṣọ́ Olúwa ilé ìṣọ́ agbára nìyẹn bólódodo bá ti sáwọ́ bẹ̀ ó dẹni ìgbàlà nìyẹn ẹ ṣeun kábíyèsí. nìjọ́ lọ́jú bá o.